Looking for the best in African entertainment? The African movie revolution is on at AparivoMovies.com. If you enjoy action, adventure, romance, comedy, horror, <laughs> suspense, and drama, musicals, and family films, visit AfarivoMovies.com, where you'll find premium African movies in all these genres and in all these languages English, French, Swahili, Yoruba, Lingala, Hausa, and Twi. At AfarivoMovies.com, the African movie revolution is on. gbà Sunday Dagboru ló pàṣẹ. farabalẹ̀ gàrí tó e farabalẹ̀ máa lísì sí nǹkan tẹ́mi bá ń sọ. ìyá ọlọ́mọ tó bímọ ń bí tó sáwá bí yọlọ́mọ yẹn dà. wọ́n ní yọlọ́mọ dà. ẹ ó mọ nǹkan ó máa wọlé lọ sí i ó lọ pé wá sọ pé Sunday Dagboru wà. ọba àlùkọ ó ti dẹ ó yà. sáré jáde orí ẹ yìí sáré kábà kábà gbogbo ọmọ jáde ló ń lé ìyá ẹ. ẹ o fẹ́ kú sa sọlẹ ló dúró lé lórí bẹyẹ. ìkókò. ee dagboru. ẹ ẹ jáde sunday a sáré mẹ́ni o ní máa pọ́ǹsì ẹlẹ́gbẹ̀ẹ́ ni o. dágbóru bàbá ò dáàdi sunday ọlọ. orí burúkú ni yẹ. ẹ bá ń bínú sọ yẹn jọ. àní dáàdi sunday ọlọ́run aṣẹ́ níyà sunday. ó mi ò bẹ lẹ́jọ́ tó pọ̀ ṣó ti yí ẹ̀ ń sìn ìwọ mo fẹ́ bí ẹ láwọn béèrè kan kó máa sáré dá mi lóhùn fast ọ̀ẹ́s màá tún mú ẹ màá wá ibi tó flat lára ẹ màá dẹ̀ṣẹ́ bò ibi tó bá wú màá gun nípa alọ́lẹ̀ ìgbà tó lóyún ládùúgbò ṣe mo dẹ̀ láàmú. pẹ́rẹ́ o ó lè ní o èmi ń bẹ́ẹ̀ ká o. bàbá kọ́ mi ẹ̀dá mi láàmújú yẹn rè. o rántí ọjọ́ kan tó ń rọ ẹrù wèrè kan lọ ẹrù òṣì kan lọ táwọn kan sáré mú ẹ tí wọ́n gba ẹrù yẹn lórí ẹ oníkọ́fílẹ̀ wọn fagídí ìgbà wọn gbé wọlé o fún wọn lówó wọn béèrè owó lọ́wọ́ ẹ ó ti gbàgbé òwò máa ti gbàgbé àwọn rè òun rè òun rè mẹ́lò agbóru wọn o ti rí mo ṣe ṣòkẹ́rìn fún ẹ ládùúgbò. kò gbé ọ ló ń gbọ́ o. wáyé tí wọ́n wá fi wá bímọ tó wá ti wá gbé ọmọ sáfẹ́mi ládùúgbò kan sọ. à bàbá ọkọ mi mo ṣe máa gbọ́ ọmọ sá fún yẹn ilé náà mọ̀. ọ̀dẹ ti fi hàn. jẹ́wọ́ ká ló lọ mú parọ́ mọ́ ẹ̀. láìsí mo fẹ́ bá fún ẹlẹ́ tójú àbàjẹ́ lórí ìgbàjọ́ àbàjọ́. ẹ̀jẹ̀ tó ń ṣọ̀la ẹ̀ tó sọ pé wàhálà tútù tó búlọ̀kì mọ́ àkàlẹ́ àlè a máa tún yọ ọ́. a máa tún o sáfẹ́ mi ládùúgbò torí kó má bàa sanwó lẹ̀ àbí kó má bàa sanwó kó n ṣe pati kí má bàa wá dábẹ̀rù kí má bàa wá dábẹ̀rù kò sí wàhálà mo dẹ̀ ti wá síbí nsìn mo ti kọ́ àwọn ọmọ ẹrú kú wa kò yí ẹ lọ fún mi two hundred thousand. mọ̀dáràn tí mo ní kí n ti rí bí ọba ọkọ mi. kọ́ polówó. ìwọ ò ní two hundred. mi lè rí. mo ní two hundred. mo fẹ́ tọ́ ọ. Agbo mi jẹ o fẹ́ tọ́ kú. báwo rẹ filẹ̀ filẹ̀ eh. ọmọ ayé náà ni ọmọ ayé náà ni mo rántí ọjọ́ kan tí wọ́n lé àwọn ọmọ ayé tán lé wọn wá dúgbò òun ló gbà wọn sí ṣọ́ọ̀fẹ̀ òun ló gbà wọn síbẹ̀ kò lè ṣàṣírí ẹ̀ jáde. ó ṣe yẹn dáadáa ó ṣe yẹn dáadáa wà ń bẹ. pẹ̀lú oore tó ti wá ṣe fọ́mọ ayé yẹn tó ti yí ẹ̀ ń sìn pẹ̀lú oore tó ti ṣe yẹn ọlá èlò fẹ́ jẹ́ ń sìn yìí bíbélì wọn sọ bẹ́ẹ̀ wọ́n ní tí wọ́n bá ti lè ṣe lẹ́yìn fún èèyàn mi ìránṣẹ́ mi tó bá ti lè ṣe bẹ́ẹ̀ o ti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ máa wà nínú bíbélì àwa mọ̀ tó ti yẹ ẹsẹ̀ ọ̀la ẹ̀ ló fẹ́ jẹ yìí lọ fún wa ní etí. ó yà wọlé kókó jáde wá sọ̀rọ̀ mọ́. olórí burúkú ni ẹni táwọn olóṣì ló wá pátí ẹni. òwò tá ti àbí ìkókò ìkókò èyí la ẹ wọnú lé ẹ lọ ẹ lọ gbé ọmọ kókó wa tó bá ti gbé ìwà wá sábà gbọ́ ọ lọ. sáré kà wá sáré kà wá. one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen eighteen nineteen twenty twenty one twenty two twenty twenty four twenty four bàbá. mi ṣe ka accountant ni. orí kọ́wọ́ yẹn ò pé. ó ṣe kí ni ó ṣàgàn báńkì ló ti ṣiṣẹ́ tẹ́lẹ̀. òun káwé mọ́ yẹn wà. kì í ṣe báńkì tẹ́ mọ́ o báńkì wa náà ni ọ̀gá ìwà náà ah, twenty five thousand ló kó àmì níbẹ̀ pariwo interest lórí eighty k tí mo ní kó kó wa òun ló kó wa yẹn ń sìn tó ti yẹ ọgbà ọlẹ́ máa padà sáàdùgbò. Eh, eh, eh, lẹ́yìn ogójì ọjọ́ ni. lẹ́yìn ogójì ọjọ́ everyday ni màmá wá síbi tí má rẹ̀ ti wá síbí àwọn eruku tó rí yìí elébi ló pe wọn jíjẹ mi. ọ̀gá lolúkálùkù ìdílé ọ̀gá ni solo performance tẹ máa rí mi ládùúgbò o lè máa fi wò mí mo jù báyìí lọ. ọ̀gá ọjọ́ ọ̀gá ọ̀gá ọ̀gá. tí bá ti wá síbi wàá máa fowó yẹn lẹ̀ wọ́n á máa fi owó yẹn á máa fi ra epo sínú ọ̀kadà wọn. o gbọ́ tí mo sọ ọkọ ẹ̀ ń kọ. ọkọ mi. má wọrí màá kà mọ́bi tó wà èmi wá fún ẹ ní ọ̀sẹ̀ méjì ah tówó yẹn ò bá pé màá jí ọmọ òkókó èmi ni màá tọ́ dàgbà bó ṣe máa dà lẹ́yìn ọ̀la rẹ̀. Sunday Dagboru dé ó lọ lọ́nà tí gbogbo ilé ti ilẹ̀kùn ni Sunday Dagboru dé ó bá wà nínú gbogbo ilẹ̀ àpárọ̀. òkè ńlá ni Sunday Dagboru dé Sunday Dagboru mama bìbí mama ògùdì. Kí ni? Dagboru mo ní Dagboru dà. Bọ́wá kiri máa wá kiri ṣó ti gbọ́. ọlọ́mọ àyọlé ni yìí o ká ní mo rí imú ni ìbálù nùkùlù ni tàbí wọ́n ní wọ́n halẹ̀ wọ́n halẹ̀ mẹ́mi. bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀ iṣẹ́ òun jẹ́ ẹ̀rọ gbẹ́nu dákẹ́ jagirija jagirija òun pariwo dagboru dancing ẹ wọ ọkùnrin lásán ẹ ọ̀rẹ́ dagboru yẹn dé sí òun kígbe níwájú tàbúgbò tá kú rẹpẹtẹ ó sàpá òun sákàkiri nulẹ̀ ó lè bọ́ta ọkùnrin lásán ni ọlọ́run. òwò òfin tèmi sá fún àbí. òun ti pè wọ. ti ẹni mò ń rò. títà ni. ṣe fi oró ló ní kí n má jà torí ti ẹni torí tí ẹni mi ṣe ń fa wàhálà ẹbí kò gbádùn mi gbàgbò dàgbò orúkẹ èmi. wọn ọmọkùnrin máa ń fọ́ nìkan ṣá o tí bá sọ wọn pé kò lè jà ṣé bíi turú dàgbòrú tó dé ń sìn ṣé bíi turú ẹ̀ ni anyway mi ò tẹ̀lé ẹjọ́ bẹ́ẹ̀ rò ó ti wá ń ṣe mo ti fún twenty five thousand ti bá tiẹ̀ lọ. ó ṣe kí ni. mo ní mo fún ní twenty five thousand. twenty five thousand nínú owó. nínú owó tó wà lé náà ni. ẹ mo fún dàgbòrú twenty five thousand twenty five thousand naira. <laughs> ìwọ. ó dẹ̀ ṣe ń padà bọ̀ wá gbà mí ká tó kò nílé màmá wa ó màmá gbà lọ́wọ́ wa ni. ah wo bí tó bá wá bí this time tó bá wá bí á bá mi lákọni mo wà bí ìbọn dagboru ebi sí dagboru ó mọ mí ni. kò gbé mi dákẹ́ ìwọ tó jẹ́ pé tí màá tiẹ̀ gan máa ń jà nílé tí máa kí ẹ̀ mọ́lẹ̀ tí máa ń mọ níbi tí mo ti ń mọ ẹmọ mo ṣe wá ṣe ó má máa bẹ̀ mí ni àná ọ̀lẹ́ ni ó tẹ̀ nẹnu lásán ni. jó o gbọ́n kan tí mo sọ ni òun ò fẹ́ mọ̀ òun ò mọ̀ yá ẹ̀rì ta ni ìyá ẹ̀ ta ni bàbá tó fẹ́ kú ni ṣé tó bá mẹrin o gbóhùn èrìn àbí tó bá mọ sàá jíyọ lọ́bẹ̀ Sunday Dagboru wà ló rán mi sí ó ta ni bàbá ẹ̀ òun ò fẹ́ mọ òun ò mọ ìyá ẹ̀ rí ó ń sọ fún mi nìyẹn. ó sọ bẹ́ẹ̀. ó sọ bẹ́ẹ̀. mo ló sọ bẹ́ẹ̀. ó sọ bẹ́ẹ̀ ṣe bó sọ pọ́nà tó máa gbà kọjá ni. ọ̀nà ẹ̀rẹ́ ọ̀nà ẹ̀ torí ẹ̀ mo ṣe ní kẹ́ ṣáàtà ilé wa wàá bí yàrá yẹ ẹ̀dá aràn tí kò fẹ́ wá sílé láàrin ọ̀sẹ̀ bó dóṣù kan ló tó dé ilé ibi tó máa bá mi nìyí màá nà máa bá yé ẹ̀jẹ̀ màá nà máa bá bàbá ẹ̀jẹ̀ màá nà gbogbo wọn wọn ò ní mímọ́ èmi kò mọ dájú ooru. màmá o àmọ́ kà ọlọ́run ẹ ti dùn jù. olórí kù bèbí ìnà ewu ni gbéraga wèrè mo dẹ̀ kí ó dẹ̀ lọ́ fi máa lọ ṣàkó tiẹ̀ dá mi lóhùn ìgbéraga wà nínú ayé bèbí ìwọ náà dàgbòru ojú ẹ ni mò ń tì o ojú ẹ ni mò ń tì ebi á ti jẹ́jú eléyìí náà kúlẹ̀ fún òṣìyẹn náà. farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ ìwọ nìkan kọ́ ló ń complain pa ẹ̀ ń sìn àwọn èèyàn ti máa ń sọ dáadáa àná lórí burúkú ara ẹ̀ tó ń lọ yìí opportunity ló ní o tó fi ń ṣiṣẹ́ ní báńkò biochemistry lórí ìjáde kúrò ní school o àwa àmọ́ ń gbà tó fẹ́ wá gba lẹ́sà àdúgbò o ó wá dé báńkì tó bẹ̀rẹ̀ sí ní lọ ṣakọ. bàjẹ́ tẹ́ǹtì bá ṣe tán pẹ̀lú ẹ̀. tí má ṣe tán pẹ̀lú ẹ̀. abẹ mi mi ní gbọ́ mi ni ba já fisika mi ni ba já fisika spiritual ni màá bá lò látàbẹ ẹnu mo dẹ̀ ti bẹ̀rẹ̀ láti ìsìn pẹ̀lú ẹ̀ ìwọ ni kọ́kọ́ ló máa sọ kí ló fàìn ló fàìn ló fàìn ẹ̀fà ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ní kó fàìn tó júlì ìwọ fàìn tó júlì ni kò sí wàhálà bygone bygone ẹ fọ̀rọ̀ tiẹ̀ rẹ ọgbẹ́ni o ò ní nọ́mbà àbọ̀bọ̀tà ń dúró dé ìdàbí nọ́mbà ìyẹn kankan.

Mama, ẹ kàn ń bẹ̀bẹ̀ látàárọ̀ ni ojú lásán ò ṣe ṣe wèrè ẹ máa ṣe táwàgùn táwàgùn ti jẹ nǹkan tó fẹ́ wá sọ pé a fẹ́ mú yàn kò ń ṣòpinnu la fẹ́ mú wèrè kókó tó ní sáíkó à ẹ mú ẹ̀yàwó ẹ̀yàwó ẹ̀yàwó kájọ kó gba advance àpò náà ká tó mọ̀. ẹ bó bá jẹ yẹn máa ṣe yín dáadáa ẹ fọkàn balẹ̀ máa fún yín ní nǹkan ìjọ torí Ọlọ́run jọ. kí n fọkàn balẹ̀ ah mama. irọ́ irọ́ irọ́ irọ́. wo wo wo jẹ́ ká ṣàánú àmáyìn náà ọ̀rọ̀ owó kọ́ ló ṣe important sí jẹ́ bí òní kìlọ̀ mú ya mi wá gan bí òfin mi lówó mi nílọ o. Ah, a ṣe báyìí jọ jọ jọ torí Ọlọ́run jọ. ok àánú làwọn ṣe àánú làwọn ṣe ok o. a dáa fún mi ojú òní tì mí ẹ jọ ẹ bá mi wá balẹ̀ jù báyìí lọ. Ah, ah, ah, ṣé bẹ́ẹ̀ ṣe gbé e dé yìí rè ara rẹ̀ ń yá rẹ̀ kan náà kọ́ ló débẹ̀ ẹ̀yìn kankan tẹ́ ẹ̀ ṣe fún mi ṣe rí yíyá ara rẹ̀ ọwọ́ yín ló wà. ọwọ́ mi. bẹ́ẹ̀ ni. kí la ṣe sí. ewé tí wọ́n ń gún lágbà láwọn ìkànnù tá a lò fún ni ṣe wá rí èèkan aṣọ tó kù ẹ̀yin fúnra ara yín lẹ́ẹ̀gùn tẹ́ bá ti wá gùn tán tá a ti ṣe tá a fomi gbé tá a gbé e fún tó mú ni ara rẹ̀ rá yá. ó ti yá akeem ń ṣe tí mi ò léegun ń gbìn ó ti yá ó yá ó yá. ọ̀rẹ́ lè kára rẹ̀ tó yà. gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ èyí ò ní mo fi ní kẹ́sì wàá wo bí ara rẹ̀ ń balẹ̀ ẹni tó ọ̀ṣọ́ àgbo rẹ̀ mọ̀ bọ́ ẹ má nìṣẹ́ mọ̀ bí wọ́n ṣe máa ń dápàá ara nì ẹ má lọ́la. ẹ bá ń gbọ́ bọ́.

àfìsí ah, ẹ Ah, wọ́n kọ́ call me. bá ń wá. ẹ sì fi I ṣé Tell my àjọ wọlé ni. àjọ jáde àjọ jáde pẹ̀lú tẹ ìpele àjọ jáde. ẹ mọ jèlé yọ dànù. àbọ̀ bá dànù àtún sí. n tálà rẹ̀ ó fi yá ni. too bá I'm wá. ẹ bá wọ́n Ah, mi. ó lẹ ti call me. lọ fún mi. ibẹ̀ bá mi mọ́ bí ni ẹ be near. ẹ bá wọ́n kọ́ call me. bá wọ́n kọ́ mi. bá ń wá bá ń wá. ẹ ṣe sùúrù ẹ bá wọ́n kọ́ mi ẹ bá wọ́n kọ́ mi. ọkọ àti ìyàwó ẹ. where you coming from where you coming from where you coming from where you coming from. ẹ bá ń mi ara bá mi ara ẹ bá ń mi bàbá mi bẹ́ẹ̀ kọ́ ẹ bá ń wọ́kọ mi. bàbá mi bẹ́ẹ̀ kọ́ ẹ bá ń wọ́kọ mi o. bàbá mi bẹ́ẹ̀ kọ́ ẹ bá ń wọ́kọ mi. Ayé mi! Ayé mi! Ó yẹ kí n fa ẹ̀. Fílẹ̀ fílẹ̀ máa bọ̀ mẹ́rẹ̀ pẹ̀sìn. Èmi àtẹ̀lẹ̀. Ìwọ́n fẹ́ ju àgbẹ̀ ọlọ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ orí mi ò ní jẹ́ ẹlẹ́dàá ìyá mi ò ní jẹ́ ìyá wèrè gbogbo ẹni tó bá ní kí n yá wèrè ló máa yá wèrè irú aláburúkú wo leléyìí èmi wèrè mi ò ní jẹ́ mi ò ní yá wèrè lágbára ọlọ́run ọlọ́run jẹ́ kálábùrú ṣe mọ́ mi lórúkọ ọlọ́run. Ah, ẹ ǹlẹ́ ìyá wa. ṣé ìbínú ìyá wa. àbínú ah, tẹ. ẹ mọ bínú pé mo dá yín dúró ṣe rí ẹnì kan làwẹ àwẹ nù fún ó ń lọ bí ogún ọdún tó ti yá wèrè ah. ṣe rí lórí ọ̀rọ̀ arábìnrin tẹ́ ẹ sọ fún mi lórí àlà tó ńlá pé ọlálàpọ̀ òun ya wèrè òun wá ń gba ọkùnrin mọ́kiri mo ti ṣèwádìí sí i ìyá wa àfi kẹ́ ẹ jẹ́ àtètè múra sí torí bàbá múra sí ó ṣeé ṣe kó jẹ́ wípé àlàtọ́ làwọn kò ṣẹlẹ̀. aburú ò lè ṣẹlẹ̀ sí ẹ wo bẹ́ẹ̀ ti wò yìí ibi iṣẹ́ ńlá ló wà báǹkì ló ti ń ṣiṣẹ́ èèyàn pàtàkì ni gbajúmọ̀ sí ní pàápàá ẹ jọ torí ọlọ́run ẹ má jà burú ṣẹlẹ̀ sí mi. ohun tí a ṣe sí ọwà ohun tá a ṣe sí ọ̀rọ̀ arábìnrin ṣèkélé báyìí ni ẹ fún mi níbi ọjọ́ méjì tí wọ́n fi bá àwọn bàbá mi sọ̀rọ̀ fún bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí òun wà padà wá òun nìkan dà padà wá yóò wà ní ohun tá a ṣe sí wọn ò sọ fún àmọ́ kinní kan ni o ìyàwó aṣẹ fẹ́ gbọ́. kí la máa wá ṣe ẹjọ́ torí ọlọ. ẹ wo àfi kẹ́ ẹ jẹ́ ká tètè ṣe ètùtù yìí o bá a bá tètè ṣe ètùtù yìí bárábìnrin yẹn bá fi lọ́ọ̀rẹ́ lọ́kọ̀ ṣe rí yíyàwèrè tó ló yíyàwèrè lójú àláwọn yóò ṣẹlẹ̀ sí i tàbúrú tàkà burúkú dànù ẹ wo bẹ́ẹ̀ tí wò yìí ah, ibi iṣẹ́ ńlá ló wà báǹkì ló ti ń ṣiṣẹ́ èèyàn pàtàkì ni gbajúmọ̀ sí ní pàápàá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jà burú ó ṣẹlẹ̀ sí mi. ẹni báǹkì lọ ti ń ṣiṣẹ́ ah, kọjá wa lójú ẹ wò mélòó mélòó àwọn èèyàn tí wọ́n ti gbé wá látàbújá tó sì jẹ́ wípé ẹlòmíì ti yàwèrè fógún ọdún àwẹ̀ ẹwẹ ẹni tá à ń ṣe ètùtù fún lọ́wọ́lọ́wọ́ yìí ẹlẹ́dẹ̀ mọ́kàn ilé ru gbàlà fi ń wẹ̀ fún lọ́wọ́. ṣòkòtò yìí àìjẹ́ bẹ́ẹ̀ arábìnrin yọ ìyá ọ̀rọ̀ ìbẹ́ mọ̀ lọ́dọ̀ ẹ mọ̀ bí wọ́n fẹ́ kó fi ṣe ìwẹ̀ ẹ mọ̀ lọ. kò sí nǹkan láyé mi ò rí nǹkan tí mi ò lè fi bẹ́ẹ̀ ṣeré mi ò mọ̀ ìfẹ́ tí mo ní sí ẹni àwọn tó tiẹ̀ jẹ́ dájú mi gangan nílé àwọn tó jẹ́ bí ọ̀nkù mi kò sí tó lè bá mi sọ̀rọ̀ àmọ́ wọ́n kan tí wọ́n bá ti sọ ọ̀n bí àwọn màá jẹ́ síbẹ̀ ni màá jẹ́ síbẹ̀ ni ọláàfẹ́ ni. wo bí wọ́n bá mi sọ̀rọ̀ lọ́wọ́ kan gbogbo everything gbogbo everything máa kó sábẹ́ ni o mo gbórí síbẹ̀ nìyẹn túwà. dàgbò mi ò lè fẹ́ ẹ a lè fẹ́ra wa ṣé ò ń pé àwa compatible ni what do you mean by that pé a ò wà compatible kò sí nǹkan tó ń jẹ́ yẹn nínú ọ̀rọ̀ ìfẹ́ tó bá jẹ́ lóòótọ́ lóòótọ́ lo really love mi gangan èèyàn máa ń change èèyàn ni tó bá love èèyàn tí wà kan tó bá ń wù tí ò bá da wàá try láti blend ẹ̀ sí taste tiẹ̀ àwọn nǹkan tí ò da nínú ayé mi ló máa kàn try láti correct òye ẹ̀sìn ọlọ́run gbé mi lé ẹ lọ́wọ́ ni wàá correct ayé mi ni ó tán. ṣé orí tí bá máa tún anything ṣe lára ẹ ó máa take me ní four good years because ṣé àtòrí ẹ ni mo ti máa bẹ̀rẹ̀ ni àbátojú ẹ àbẹ́tẹ́ ẹ àbẹ́sẹ̀ ẹ àbí ìwà ìwọ gangan fúnra rẹ ibo ni mo ti máa bẹ̀rẹ̀. ṣọlá ó jẹ́ wọn ni o kò sí anybody bí yú anybody bí yú anybody anybody. mo fẹ́ ra milk mélòó ẹyọ kan ẹ má wọrí máa padà wá. Ah, ah, kí ló dé. kò sí nǹkan kan tó bá ti lọ tó máa padà wá ìdàgbò sórí nǹkan tó ń fa ǹsìn ó yá wa máa lọ. a ní kó wá máa lọ sórí pé tí láwọn kọ́sítọ́mà ń sìn wá máa lọ. respect ni màá dúró síbí màmá bá àwọn mi sọ̀rọ̀ wèrè kan wá débi àwa ló ń fẹ́ ra anything gbèrè ìjókòó látàwọn mi sọ fún ẹni àwọn tó ti sá lọ lẹ́yìn àtó mẹ́rin èmi dàgbòrú fúnra mi èmi wo bí o èmi ò ń ṣe síríà mi ò ń ṣe series o mi ò ń ṣe prison break o wọn ò wò mí tán èmi fúnra mi náà wọn máa wo wo wo wo wo wo wo wo wo wo tàyè máa fi tán àwọn wo ayé ò ní bàjẹ́ o. ọmọ ìyá tíṣà ni ara àwọn ọmọ wa tó wà ládùúgbò náà ni wọn ò bí yẹn anybody wọn dà màá wà ń bí mo bá ìyàwó mi sọ̀rọ̀ lọ́wọ́ wá ló fẹ́ ra míìkì wo ló fẹ́ rà ṣáà máa lọ wá máa lọ míìkì wo ló fẹ́ rà. my love. jọ pépà bá tí mo gbé fún ẹ ní tree lánàá yẹn ẹ mo fẹ́ sáré lò ó sínsìn. ẹ ó wà nílé ẹ jẹ́ ká gba bíbá ọ sì bẹ̀rẹ̀. báwo ni. dàgbò bá mi mójútó àwọn ọjà yìí àwọn eléyìí fifty fifty naira ni àwọn bisikíìtì five five naira ẹ̀pà ṣúgà kó make sure mójútó mò ń bọ̀ ọ̀sán. ó ga o. No, we gotta go. o ẹni ò mọ bá ń Yeah. bá wí tán o ìyá ah, ọmọ ìyá nurse báwo ni. ẹbí lẹwà ni mo ti béèrè yín lè kí lẹ ń ṣe ń bí. àmọ́ ń bá wọn ṣọ́gbà ni ń bá wọn ṣọ́gbà ń bí ni wọ́n fi mí ṣọ́gbà ni ṣọlá eléyìí tó bá fẹ́ ra mi ìmọ̀ bóyá o nífẹ̀ẹ́ sí fifty fifty naira àwọn eléyìí five five five five five naira ni àwọn eléyìí ṣúgà wà ń bẹ ẹ̀pà wà ń bẹ ìgbà tán fi mí ṣọ́ gangan nìyẹn. ẹ ṣọgbà. ọlọ. ẹ wọ ẹ ká tẹ̀fì yẹn lẹ́nu ẹ̀gbọ́n ebi ń pa mí gan. ebi ń pa ẹ. ebi ń pa mí ìyá ò dẹ̀ sí nílé. èmi ò lówó lọ́wọ́. Ah. lówó. Ah, ẹ wò ẹ wò ẹ má ṣe yẹn ẹ bá mi wá àwọn kan kẹtẹ lọ jẹun ebi ń pa mí mi ò lówó kankan lọ́wọ́ rárá. àṣé bí ẹ ń pa ẹ tó yẹ. gidi. ó ga o. yóò mọ ó dáa máa ọ̀ ṣé wàá wàá kú manage eléyìí gbà ẹ̀ eléyìí. ṣé wàá manage eléyìí àbó jẹ àbí. mi ò jẹ bisikíìtì oúnjẹ ọmọdé ni. kò sí wàhálà ara tí mò ń sọ fún ẹ nìyẹn mo ní kó máa ṣe kí ni kó máa blend kó máa já díẹ̀ torí mo rí kó sharp díẹ̀ ni mo ṣe ń bẹ ẹ rìn. ẹ ẹ ẹ kàn olórí burú olóṣì olórí burúkú yẹn bisikíìtì ọmọdé lélẹ̀ yẹn ń kọjá dàgbàlagbà bá <laughs> bá kí ẹ lẹ́sẹ̀. ẹ kò sí wàhálà kò sí wàhálà wọn fi mí jọ gbá níná kí mo tiẹ̀ lè ṣe náà tó máa fi mọ̀ ẹ́ pé igbá tó ń fi mí ṣọ́ mo ti kúrò ń di ẹ̀ èmi lè ṣe o mo ti kúrò ń bí òbí yẹ ah, dànù nìyẹn ẹ tiẹ̀ wá kò pè mí níbi tó wà ìgangan gbóyà bẹ̀bá mi kọ́ kiri ọjà wèrè ni. kò sórí ẹ̀. ṣe. má wọ ọ yé wọ ọmọ ayé já lọ já lọ. mo là lọ báyìí. já lọ sí ẹ. Sunday Dagboru. ẹni lọ́mọ kó lọ́mọ mọ́ ah! ẹ̀ sóní o. Sunday Dagboru dé. ẹni tó láyà kó ní káyà rẹ̀ ló Sunday Dagboru jẹ. ó wá ṣòro gbogbo àdìgbò dákẹ́ rọ́rọ́ ni. Sunday Dagboru jẹ. kò sẹ́ni tẹ́tẹ́ lọ́wọ́ ju ẹkùn láàyè ìṣàwó. Sunday Dagboru jẹ. ẹ dáhùn ẹ dé pààyàn. wọ́n ń gbèbọ̀ wọ́n ń gbèbọ̀ wọ́n ń dáná fún wọn jàre. mú kí ni ẹ̀ kí ló ń bọ̀ ṣì yẹn náà mo lè lọ wà nínú lẹ́mẹ̀ẹ́ láàdá ọ̀kẹ́ gbẹ̀ngẹ̀ wá kẹ́ gbẹ̀ngẹ̀ wá kẹ́ gbẹ̀ngẹ̀ wá ẹ lọ́ọ́ dábí jókòó síbẹ̀ ẹ lọ́ọ́ ṣojú ṣáájú àbí ẹ ṣojú ṣáájú àbí máa bọ́ sí máa da gbogbo àrínù mo lè fi parí mo jókòó síbẹ̀ ẹ lọ́ọ́ dì sọ mi. kí lè fẹ́ jẹ. ẹ fún mi lẹ́bà méjì ẹran méjì. mo kò lórí burúkú rẹ ní ṣé mo lè fi pa ẹ. ẹ wẹ fún lẹ́bà mẹ́fà kẹ fún lẹ́wọ̀n mẹ́rin àtòkù fi kan. èmi èmi ẹ fẹ́ mi lẹ́bà mẹ́fà tó ti yẹ kẹrẹ fún mi lókùn fi mẹ́ta ọjà wọ́n gbé wá. ìsinsìnyí ni o. wọ́n gbé wá ń sìn wọ́n gbé wá ń sìn. àwọn tí ò lè ní fún yín lówó tí ò ní fún yín lówó tọ́ba tí wàá lóúnjẹ wọn máa gbẹ̀ wọn máa gbọ̀ ni. ìsinsìnyí ni o. àwọn ọgbẹ́ bọ̀ wá bá ń gbé wá. gbogbo ọ̀gá ẹni wọlé ìjọ tó bá mi mú. wọlé ìjọ. wá ń gbé wá. dáwùdá fọ́ ọlọ́run gbé lọ o. wọ́n ní bàbá rẹ̀ fún ẹ òkúfẹ́ méjì. àgbà láàrin ńláńlá ló ń pẹ́ jù. tó ń ṣe yẹn o ti ń rìn ìdíjú ṣé gíà o táìmù ti ń lọ èmi ti ń kó ń bẹ o. ẹ̀gbọ́n oúnjẹ òjò sáré jẹ ọba ló ń jẹ. ọba ọba wèrè ẹwò ló ń jẹ. balu balu ń jẹ ẹwò àti pẹ. lórí burúkú yẹn. olówó sí i sọ fún ẹ pé mo ti jẹun tán ni kó tó palẹ̀ mọ́ ájú mi. ẹ má bẹ̀rẹ̀ mo rò pé ti jẹun tán ni ìgbà tẹ́ ti ń ṣanwọ́. àbá ṣe eléyìí mo ń ṣọwọ́ mo ń ṣọwọ́ mo ti wá ṣọwọ́ yẹn wá mi pé mo ti yó àbí mo ti jẹun tán mo ti dìde àbí. ẹ má bínú ẹ má bínú. mo bó ti ṣe àwọn àwọn. ó ń bọ̀ lẹ́nu sá ó ń bọ̀ lẹ́nu ẹ̀fọ́fọ́dé ẹni sùn. onígbà tó kùnrin ní ẹ̀nà ọ̀dọ́ rẹ̀ máa ń lọ bìrì rẹ̀. àtàlà ti gbà sí mi. òun wà ní o ti fún mi kan èyí tó ń lọ sí ọmọjà ẹ̀fọ́ tó máa ṣe lọ. ẹni sùn ní. màmá lè lọ àwọn ọmọ ṣe ọ̀bá ìkọ̀ ọ̀nà ìjọ fẹ́ dárùn ni tó fẹ́ dárùn dà ṣé ká fi ẹlẹ̀ tó fẹ́ dárùn. ọ̀sẹ̀ ẹ̀ láti mi jọ̀wọ̀ ẹ̀yẹ rẹ̀ tì mí láyà ó ṣí e sọ̀rọ̀ dání oṣù ẹ máa ṣe ti yàwó ẹ dání oṣù ẹ kọ́ ọ́ ọ́ ọ́ ṣe ló gbà bímọ ọ́ ọ̀gá ẹ̀ náà ọ̀gá ẹ̀ náà Sista Péjú. Àǹtí. Ẹ bá mi ṣe omi kó fáìn wọ́n bá ń ṣe dáadáa ṣé bí ni mo ṣe tàǹtìkà jìjà ẹ má wọrí gbogbo ìgbà ní ìsìn náà àfi ṣe tọ́ba ẹ má láì. Sunday Dagboru dé ó bá wà gbogbo ilẹ̀ apàrọ̀rọ̀ o. Sunday Dagboru dé ọkùnrin ńlá tó dẹrù bọkùnrin. Sunday Dagboru dé. ó jò sọnẹpa ṣògbọ́n faransé. bọ́ sójú ayé. òjòjú orógbó. padà sójú ọ̀run. ó ìníwó òjò ìyọlú àlejò lájẹ lẹ́nu bí pọ̀pọ̀pọ̀pọ̀ wọ́n fi ẹgbẹ́ yan ni. wo ń bẹ ọmọ ńlá o lẹ́nu jọ. o wà ń bẹ o. ọmọ ẹlẹ́lẹ̀mí tó ń dán tó ṣojú gungun régerege tó ń jọra tó ń jà. sọ́kẹ̀ jàre ah, ah, mi ò láìkẹ́ kí ló tó máa ń bá mi ṣàwọn eré tó wà expensive báyìí. eré wo ni ṣe bí nítorí interest wo ní sí ẹ náà ni mo yẹn ń ṣe gbogbo tí mò ń ṣe tí màá bẹ ṣeré tó wà expensive ta ni kí n lọ máa bá ṣe sọ fún mi náà ṣáwọn ọmọ inú géètì ní kí n lọ máa bá ṣe àbá o. a tún wá sọ kan a tún máa dẹ̀gbẹ́rin. ta ló ń dẹ̀gbẹ́rin. kí ló mí ìgbà pé mò ń dẹ̀gbẹ́ kò sí mo lè nọ̀rọ̀ òṣèlú mi rè wọn bí ọ̀dà òun rèé swaga ara swaga mi ló wà. bí mo ṣe owó yẹn all the time ìjà ni mo wà tán láti bàjẹ́ anybody tó bá face mi ò ní lefty ni wọn bí ìyá ẹ̀dá kó gbà ò ní gba point one ò ní gbà pé òun rèé máa ń dúró ní all the time anybody you see wà á rojú tẹ̀yìn rí o àmọ́ yín o mo kàn ń wo ìjẹ kan mo kó ìjẹ kan ń tì bọ̀ tẹ̀ ń tì bọ̀ tẹ̀ ń tì bọ̀ ìyàwó mi lórí ẹ má dorí ẹ̀ lu o. má bá wọn ṣe dáadáa èmi náà mo bá wọn ṣeun tẹ́lẹ̀. ẹ ẹ jẹ ṣọ́ọ̀pù irun tẹ́ ń ṣe yẹn mọ̀ ń pa ẹ̀ ṣé irun ń ṣe ṣó máa fáìn jẹba ṣe tọ́já. má ṣe dáadáa. ó máa fáìn. ìgbà tó tiẹ̀ ń béèrè ìsìn ṣé olówó tó fẹ́ fún wọn ni. èmi èmi ló ń darí lójú mọ́sí máa gbọ́ bóyá ń bá mi sí èmi ò lówó dèmi léèfù ó dà gbogbo ohun tẹ́ ń ṣe èlò three thousand naira ni a dẹ̀ tún máa lo gbogbo eléyìí nísìn three thousand ni gbogbo ẹ̀. àti màá lé eléyìí náà sí ó three thousand ẹ farabalẹ̀ jàre ọmọ ìyá náà bá ti lo o ò ní one two three gba three thousand eléyìí ìwọ náà gba one thousand naira yìí obama kì mí kíkí tó ń kí mi bẹ́ẹ̀ ni pé èèyàn ń kí èṣù ni o owó ẹ̀jẹ̀ pátápátá ni mo fún ẹ tí mo lọ padà débí tí mo lọ padà débí tí mo rí pé irun yẹn ò dáa tí bá nà owó báyìí tí bá fún ẹ lẹ́sẹ̀ ó pí ẹ o tí bá bẹ̀rẹ̀ tí bá kó fún ẹ látòkè wá ogbó bíi ibi yìí ó máa disappear ni arábẹ̀ ni pé kò wùrí láyé ẹ ọlọ́run lẹ́ ń gbọ́ ò ní dúró gbà tán ò ní gba point one ò ní gba half point one ò ní gbà kò sí wàhálà ẹ pẹ̀lẹ́ ẹlẹ́mìí ńlá ó mọ̀ kí mi ò láwọ̀ mi ò ń pariwo tó bá bomi sí mi lẹ́nu mi ò ní tú dànù ó mọ̀ tí bá ti rójú ẹ̀ máa dàbẹ̀ ní kó ń bi epo sórí èṣù ni ó ti yẹ ẹ̀ e sìn yàrá bírẹ̀ nọ́ọ̀tà <laughs> <laughs> mo dára mo àṣìbà atlas ṣàwálà ìrẹ́rìn <laughs> owó lobìnrin mọ̀ ọ́ sọ bẹ́ẹ̀ róbò tí rẹ̀ á máa padà wá wú ẹ̀ ń sìn á padà wá wú ẹ̀ wúrọ́. Sunny ló kí ọ Sunny ọmọ ejò ńlá òòrè dàgbòrú ọwọ́ àìdá ọ̀ bí àwọn kúrà máa yọ sí ẹ very soon àánú àwọn orun ìbò ṣe rí wo bí o ti gbọ́ sí mo sọ fún ẹ. mo ti gbọ́ mi ìyẹn lẹ́dà. ọ̀gbẹ́jọ́ kì í máa bá ń ṣe mu lọ ẹ̀ ọ́ ti tẹ̀ gbogbo fúráìmù. ṣẹlẹ̀ ẹlẹ́lẹ̀ tó kí. láì yóò ní sọ yóò ní fẹ́ bá ara mi rò kí ẹ̀tàn pé báyìí o ni mo ṣe nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ tó kò sí kankan kò sí nǹkan tọ́mọ yẹn fẹ́ tí mi ò lè ṣe fún mi ò mọ nǹkan mi ì mọ nǹkan òun láyé ẹ̀gbọ́n sọ̀nà ẹ̀wà ẹ̀wà wèèwò tani tani ibo. ẹ̀wà jàre ẹ̀wà náà ẹ̀wà náà. ká tó lọ jẹun ẹni ẹ̀ náwó lọ́wọ́ a jẹun tán a da gbogbo ẹ̀rọ akúrò ń bẹ́ẹ̀ atúwá débi tí gẹ́ẹ̀ ti ń ṣe irun ẹ̀yin lẹ ọmọ òde ni ẹ ọmọ òde ni ẹ <laughs> ọmọ òde sọ̀rọ̀ máa ń sọ fún ẹ máa ní kó já mo ní pé kó máa sọ jí gan kó kú ọ̀lọ́dọ̀ ọmọ mi ẹ̀yà nọ́ọ̀sì yẹn wọ́n fẹ́ ba yí ẹ̀ jẹ́ ni o kò sáǹfààní kan tí wọ́n fẹ́ ṣe fáyé ẹ̀ wá wá wá jẹ́ káwọn èèyàn kan ṣe kí kan blend ẹ̀ kan sọ jí ayé ẹ̀ kan sọ àga ẹ̀ kó ṣe kí kó du ọmọ ńlá kó du ọmọ gbó. so o fẹ́ sọ fún mi pé òmùgbà tó wó dán mi bẹ̀. ṣé bíbi ta ti lọ jẹun ni tí stupid idiot kọ́kọ́ lọ ń là tó ń là mí mi tó kàn nínú gbogbo wàhálà tí mò ń fà o fẹ́ sọ fún mi pé o mọ bó ṣe dán mi bẹ̀. mi ò mọ o. o ṣe o àti mi jọ̀wọ́ ẹ̀yẹ akéde akédepẹ̀dẹ pẹ́ẹ́dẹ̀ òòṣà tí ń ré ikú òòṣà tí ń ré àrùn òòṣà tí ń ré àṣẹ èrí àṣẹ ìkọjọ́ akédepẹ̀dẹ pẹ́ẹ́dẹ̀ ìkarahun ìgbín ní gbàṣírí ìgbín tígbín kì í fi ráhùn gbóná tí kì í fi ṣàìsàn tútù tútù báyìí ti lè lu wẹ́rí akédepẹ̀dẹ pẹ́ẹ́dẹ̀ arábìnrin ò ní rí ikú mọ́ o ò ní rí wàhálà mọ́ o àti rí ikú dànù àti rí wàhálà dànù gbogbo òpèsè tó lẹ́tọ̀ọ́ kí n ṣe ni mo ti ṣe sínú ìkòkò tó rí bá ń gbọ́ ìkòkò alágbára tí ń rí ikú dànù tí ń rí àrùn òun lórí ọwọ́ rẹ lọ́wọ́ á kù sí o bí o bá ti rí wípé ilẹ̀ ti pa tí gbogbo nǹkan tilẹ̀ ti ṣú díẹ̀ tẹ́nikẹ́ni ò lè rí ọ ló ń gbé kòkò yìí ó lọ rè rè mọ́lẹ̀ bí kòkò yìí bá ti lè wà nù lẹ̀ fódìdí ogójì ọjọ́ tí gbogbo ohun tó wà nù ẹ̀ àti kòkò yìí bọ́ bá ti yọ rèé jẹrà ọ̀tọ̀nù yìí ò ní wípé ọ̀tún lálàkàlà mọ́ ọ̀ ní yàwèrè lójú àlẹ́ ò sì ní yà lójú ayé ọwọ́ á kù sí ẹ lọ́wọ́ o bí kòkò yìí bí ó ti ṣe wọnú lẹ̀ lálẹ́ òní tójúkojú òsì ní rí tí wọ́n gan òsì ní rí mọ́ nígbàrà tó bá ti rí mọ́lẹ̀ báyìí kò tún rí mọ́ gbà. owó ẹlẹ́bọlẹ́bọ dà sí o lọ́jẹ̀ bẹ́ẹ̀ fún ọ ẹ̀rọ rẹ̀ gbé lọ ọmọ ìjẹun wà tọkàn ẹ̀wúrà tó fi gbèsè. Dàgbòrú. ẹni lọ́mọ kó lọ́mọ mọ ẹ̀sọ́ ni o. Sunday Dàgbòrú dé. ẹni tó láyà kó ní káyà rẹ̀ dúró jẹ. Sunday Dàgbòrú dé. ó wá ní gbogbo àdúgbò dákẹ́ rọ́rọ́ ni. Sunday Dàgbòrú dé. kò sẹ́ni tẹ́gbẹ́ náà wojú ẹkùn láì ṣàwo. Sunday Dàgbòrú dé. ọ̀gbẹ̀rì tó sọ òwádẹ ní àkọlẹ̀ bò kíá ni. Sunday Dàgbòrú dé. ẹni kò mọ ẹni mọ kò dẹ̀ tí ì bá gbogbo ilé Sunday Dagboru dé ọmọ ṣùgbọ́n sí ọmọ tó fẹ́ rọ̀ọ̀rùn ni o Sunday Dagboru dé ó fẹ́ dùn lórí àìsàn ẹni bá lè rí òkú Sunday Dagboru dé ó lọ lọ́nà tí gbogbo ilé ti lẹ́kùn ní Sunday ọmọ nìyá ó bá wà nínú gbogbo ilẹ̀ apààrọ̀ rọ o Sunday Dagboru dé ọkùnrin ńlá tó ní. ẹ̀yin ló pè é òkè dúró ko Sunday Dagborude. àpáta ńlá tí kò ṣe kọlù ní Sunday Dagborude. ọ̀sẹ̀ tó dẹ́rù bara rẹ̀ lórí òkè ńlá ni Sunday Dagborude. Sunday Dagborude. mama bìí fi. mama fojú. dán wàá rí nǹkan tí màá fojú ẹ rí ibi tó bẹ̀rẹ̀ sí ẹ̀ máa ní kó ṣubú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ wàá ti kí níbo ẹ̀ di gbogbo díẹ̀ gbogbo tó wà nú ẹ̀ máa fò dànù jáde ni. mo ya ó lọ bẹ̀rẹ̀ lóru àná owó lè mérò kó fẹ́ ìmọ́lẹ̀. ìwọ wà lọ gbé kòkò kan mọ́lẹ̀ o fẹ́ máa rí gbogbo ẹlẹ́dàá àwọn tẹ́jọ́ ń gbélé o fẹ́ máa rí mọ́lẹ̀. orí ẹ bàjẹ́ ni ebó òrè mọ́tò tiẹ̀ rè òrè òmò ìyá tó ń gbénú bí méjì náà ni tó wá kú òun bẹ́ẹ̀ náà tẹ̀jọ́ gbélé o tún wá wo àwọn tó máa ṣú ọ̀ tó jẹ́ pé ìràwọ̀ wọn ń tàn ládùúgbò wà á wọ́ òtò rẹ̀ sì bòrò àwọn àwọn ẹ̀ mọ́lẹ̀ o tún fẹ́ kó o bọ́ sínú kòkò. wọ́n bí wọ́n ń perí ayé o wọ́n ń perí ọmọ ìgboro o gbogbo nǹkan pátápátá òun ni mo fi ṣe kí ni òun ni mo fi kọ̀lọ̀rọ̀ sí lọ́dún ẹ̀ wọ́n bí ìyá ẹ̀dá èmi ti fojú rí o mo rí gbogbo nǹkan tó rí mọ́lẹ̀ o kò lẹ́sìn nǹkan tó bá dà fẹ́ mi so ti yẹ àwọn tó ń báyé wọn jẹ́ nìkan máa wò kán má lè sọ̀rọ̀ orí ẹ ti bàjẹ́ orí ẹ ó ti yí bàbá jẹ́ mo fẹ́ ṣe lọ́wọ́ kí súnmọ́ kí kọ́ kí kọ́ fún ẹ láti inú kí ba ọgbà ayé ẹ jẹ́ ń ṣe àdẹ̀mọ nǹkan tẹ́ fẹ́ rí ń náà àmọ́ nǹkan tó ń dà fún yín àmọ́ tó ń dà fún yín wọ̀ wọ ìwòrọ̀. ó ní. tó ń torí ọlọ́run. empty empty tó bá tún wá jẹ́ pé tó bá jẹ́ pé nǹkan wà nù ẹ̀ ń sìn àní nǹkan tó wà nù ẹ̀ àwọn tẹ́ fẹ́ fún àwọn ẹ̀ ń ti gbà àmọ́ empty ah ẹlẹ́dàá ni ẹlẹ́dàá one million ó ń wọnú ẹ̀ kò tí ì kún wọ́n máa wọnú ẹ̀ wọ́n máa wọnú ẹ̀ wọ́n máa wọnú ẹ̀ wọ́n máa wọnú ẹ̀ ẹlẹ́dàá tèmi ti kú òun bẹ́ẹ̀ o àmọ́ kò lè mọ̀ pé ẹlẹ́dàá mi ti kú òun bẹ́ẹ̀ finally máa máa bá. ìjọ ah! nítorí Ọlọ́run mo fọ lẹ́wọ̀n ọba bẹ̀rẹ̀ ayé yín yóò di ìjọ ẹgbẹ́ wa ẹ má bínú mi ní ìrìn mọ́lẹ̀ mọ́ ẹgbẹ́ wa ìjọ ẹjọ. máa sún ẹ máa gbà máa gbà mẹ́lẹ́jẹ̀ àbójáwèrè káàkùn mi tó tòwó. torí Ọlọ́run kókó. ọlọ́run mi bàjẹ́ ẹ jẹ́ bá ń gbé kókó tó. àwọ̀ ọ̀rí bá ṣàdúrà fún mi. àbẹ̀lẹ̀ ò ń ṣe eré. ẹbí bàjẹ́. jẹ́ rí ẹ ládùúgbò tó bá mọ̀ wọn ẹ kókó ládùúgbò ni o tí má yẹ rí ẹ màmá ẹgbẹ́ màmá ẹgbẹ́ ẹ létí rìn ni. ìyá wèrè jánu. Àǹtí, àǹtí sẹ́yìn lẹ́rìí mọ́ èlò tọ́. ẹni ni ọwọ́ ẹni mọ́ ni ẹni ni mọ́ ni. kí ni ọjà wa. wọ́n lè yẹ ẹyin lórí ẹ̀lọ́ òmùdá lọ. ọ̀pọ̀lọpọ̀ ẹsọ ìdágbóru nítorí yín lájẹ bẹ́ẹ̀ ẹ fẹ́ máa da agbo àìsíkì ògùn ẹ fẹ́ máa rè mọ́lẹ̀ ẹ jáwé wọ́n tilẹ̀ ni abẹ́sí dáàdì ti wà kúrò àjẹtú wà ń wà tá àti ẹ̀ rí dáàdì ilé iṣẹ́ wọn rí èmi náà mo wáwó mi rí àti ò mo fẹ́ wọlé sí kí n jáde tí mo máa fi fún wa nǹkan tí mò ń wá rẹ̀ tó bá tẹ̀ lọ́wọ́ máa nà máa nà. mo gbé o bàbá tí bàbá yìí bá yé mi jẹ́ mo fẹ́ ṣe é sì tóbi ọ̀nà. Bàbá ẹ̀ pàwọ̀, bàbá yẹn ti bàjẹ́ ẹ̀ ayé mi ti bàjẹ́. àbọ̀ láyé jẹ́. ah bàbá ayé mi ti bàjẹ́ bàbá ìkòkò ìkòkò tí mo lẹ́rìí mọ́lẹ̀ ó ti wú ah bàbá mi ò gbọ́wọ́ lórí burúkú ìjẹ́ níbi nígbà tí mo ní kòkò mọ́lẹ̀ bàbá bó ṣe lọ nìyẹn lẹ́yìn ìgbà tí mo ìtọ̀ bó ṣe lọ jáde nìyẹn. ṣọ́ ọ̀gbà náà rẹ̀. bàbá mi ò ní ìgbà ó ti fọ́. ayọ̀ ọjọ́ ọjọ́ ọjọ́ kí ni ó ti jẹ́ Ah, ó gbélé o bàbá ṣùjọ́ bàlébé o ọdún tá a mú sí gbàgede ewúrẹ́ ti wọlé ah, orí orí wàhálà ti dé. ẹ jọ̀ọ́ kí la máa ṣe ẹ ṣàánú mi kí la máa ṣe. ọ̀dà ọ̀nà àbáyọ wà arákùnrin tó o pé ọlọ́wú kòkò ọ̀làmọ́lẹ̀ ọ̀ṣàdàmọ̀ ọlọ́ọ̀rì mú wá síbí ah. ọmọ bó ti ṣe mú débi yóò lò bí ọjọ́ mẹ́ta sí méje ń bí. Ah. a ṣe àwọn ètùtù sínú kòkò mi òun yóò lọ rè bọ́ rè mọ́lẹ̀ lọ́ba tán. Ah, bàbá kò ní wá bàbá kò ní wá kò ní wá ọmọ kò ní wá olórí burúkú ni kò ní wá. ọ̀dà já ṣe báyìí ah. lọ rè súnmọ́ kóòtù kọ́ọ̀bà kẹ́ẹ̀jọ́ mọ́ súnmọ́ra yín kẹ́ẹ̀ bẹ̀rẹ̀ wọléwọ̀de eh? kọ́ọ̀ kúkú ṣé kò dá lọ́kùnrin. bàbá oníṣẹ́ tí mo lè fẹ́ mi lè fẹ́. ẹ̀mí nǹkan ti bàjẹ́ báyìí. bàbá ti ní báyà yìí ní ọkọ bẹ́ẹ̀. ó gbàmú ni gbàmú gbàmú gbàmú gbàmú gbàrẹ̀ mú wọn wẹ̀wẹ̀. a ní ọgbà rẹ̀ mú gbàrẹ̀ mú ṣe ni ọgbà rẹ̀ mú ẹ ọtí tọ́ ọ̀rọ̀ àlè ṣe ni lórí ọ̀rọ̀ mú ọ̀nà àbáyọ méjì tó wà nù. Ah! ọ̀nà àbáyọ méjì tó wà nù. àgbà ah! tí mo bọ ikọ̀ bá mi pọ̀. ó ṣe é lè. Ah! ẹbí bẹ́ẹ̀ jẹ́. lọ́ọ̀rì súnmọ́ kóòtù kọ́ọ̀bà kẹjọ mọ súnmọ́ra yín kẹ bẹ̀rẹ̀ wọléwọlé kọ kókó fẹ́ ẹ ṣé kò dáná ọkùnrin. bàbá oúnjẹ tí mo lè fẹ́ mi lè fẹ́ ah! ẹ̀mí ah! nǹkan ti bàjẹ́ báyìí. Ah! mo dára kí ni mo fẹ́ ṣe báyìí tó yọ lọ. bíbá mi po. ọlọ́run èmi èmi ṣá kí èmi fẹ́ Sunday Dàgbòrò ọlọ́run má jẹ́ ó tó di ẹ̀rẹ́ mi ò gbọ́dọ̀ kí mo fẹ́ ṣe báyìí torí ìlú. Ibi tí bàjẹ́ yìí bàdé. Mami! ẹ̀sùn ò yé mi mami kò yé mi o mo sì gbà yín mo sì gbà á ah, kí ni mo fẹ́ ṣe náà ìjọba ọ̀dọ́. dájú ìlú mo ní mo ní kó fún wọn dáadáa o ẹ ẹ wo ọkọ mi má wàá gbàgbé ọjọ́ tá a mú kó máa yẹ fún. kò sí problem ma pàtó jẹ́ pé nǹkan tẹ́yìn bá sọ làwọn dádì wa náà ń retí ẹ̀dẹ̀ ti sọ déètì sí yẹn kò sí nǹkan tó máa yẹ mà. ọmọ ẹlẹ́rẹ̀ẹ́dì tó jù ọ̀bí ya anybody já àmọ́ anybody bá ọmọ mi. kí ni gbogbo rọ́bìṣì náà kí tẹ̀lé wá ṣẹ́ gan ah, kí ló ń ṣe ẹ náà ṣé bí oorun tí mo fún ẹ lánàá ni mo á wò bí wọ́n ṣe dáadáa bọ́ọ̀ ṣe dáadáa kí n dẹ̀ fọwọ́ pa. bẹ́ẹ̀ni òṣìṣẹ́ ìjà owó oorun àbí òṣì ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu nǹkan. ẹ kí ló tẹ̀ máa ń ṣe ẹgàn pàápàá àbí wọn orí burúkú wo ló ń bá káàkiri yìí. ee mọ sí ẹgbẹ́ kọ mi ò dọ́jọ́ yẹn ẹ̀yin kọ́ ni mò ń bá wíìrì ẹ̀dẹ̀bẹ̀rẹ̀ sí ní ọdún ọmọ ibẹ̀ tí mò ń bá wíìrì kí ni gbogbo yẹn ń sìn. ẹ jọ Ṣọlá kí ló ń ṣẹlẹ̀ kò yé mi. èmi ò máa mọ òṣì tó ń sọ. òun má tiẹ̀ dá wọn lóhùn jàre ọmọ bọ́ì ṣe bẹ́ẹ̀ mi fún ìyàwó tèmi lówó oorun lánàá ni ó dẹ̀ ṣe irun lónìí kí n dẹ̀ fọ́ parun ẹ̀ lórí ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ọjúmọ́ mi. ẹ wo má dà lóhùn tiẹ̀ ṣé ní bó ṣe wà yìí ara àwọn wèrè táwọn. èyí ni ẹbẹ tọ ọbẹ sọtẹ àjẹ yín lọ́wọ́ ọdẹ ẹbẹ tọ ọbẹ mi lẹ màá kí kẹwọ yín lójú ẹ máa tọ ọwọ́ mi lójú. kí ni problem ẹ náà. so àgbàlagbà ló ti bẹ bo màá fa ilé ọlọ́pàá lọ́wọ́ sí i wọ́n lọ kẹ́ kí ló ṣe. ọlọ́pàá yẹn gangan ni kò bá mi fi mu kí wọ́n ti olórí burúkú ẹ̀ mọ́lé kó jẹ́ nísìmí ládùúgbò yìí kí ló dé náà. torí wàhálà ẹ̀pọ̀ yẹn ni kò ṣe fún mi so òwe máa ń dẹ̀rù àwọn ènìyàn jẹ́ kí orí ẹ pé wò ó tó bá ti ń ṣe gbogbo wèrè ẹlẹ́yìn tó bá ti mú gbé ẹ tán kó lajú ẹ dáadáa mi ò gbọ́dọ̀ rí ẹ kó tún dá aláàmú nínú ilé mọ́ tí bá tún lè tó tún dọ́ irú ẹ̀ wò máa fọ́ ọlọ́pàá lọ́wọ́ ni kí ló ń ṣe ẹ náà. ìyẹn ni kó bá mi ṣe fún <laughs> ṣé ìyá wèrè rí mi. ọ bó ṣe ń ṣòṣì ẹ kiri nìyẹn wò ṣàfilẹ. ìyá ẹ ṣe tọ́ tó fẹ́ kún lẹ́yìn ni. jọ̀tọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ọ̀yá mi kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀. láti fi ṣe kiri. no mo fẹ́ jẹ́ kí n wa mọ́tò yẹn kí n forí ẹ̀ sọ kankan gbogbo ẹ̀ fọ́ dànù bá bẹ̀rẹ̀ ìjà yẹn láti bẹ̀ mọ́tò tèmi mọ́tò ẹ pọ́sẹ̀ jọ̀ọ́. lọ́kọ́ ti bá ń ta fóònù lọ. so okay tẹ́ bá ti mú gbóyin orí o fẹ́ jà no problem. Ah òkè irin wà lápá ẹ. so tó o ti mú bóyá sí. ọmọ bàjá fi ilé iṣẹ́ kọ́ ọ̀nà fi ilé kọ́ bàjá. ọmọ tó o bàjá ẹni wà ní jẹ́ ẹfi ẹ̀rí mọ́ bọ̀. ìjẹ́ kí ló fi gbà onígbà kí ló fi gbà onígbà onígbà bá fi lé. kí ló ṣe fún wa. màá kú ẹ lẹ́sẹ̀ màá kú ẹ lẹ́sẹ̀ màá kú ẹ lẹ́sẹ̀ èmi màá kú ẹ lẹ́sẹ̀ èmi dúró ní ọ̀dọ̀. ṣé nǹkan tó sọ fún mi ni pé bọ́ọ̀lù ṣe kẹ́ ẹ tó bí a sì ṣe jọ jẹ́ bó ṣe ní influence tó bó ṣe mọ̀yàn tó ṣé òun sọ fún mi báyìí pé ọmọ mi yẹn á ṣàfojú kan ilé ẹjọ́ ṣáá ni. ẹ wo mo ṣe wà yìí ẹ má jẹ tàn pẹ̀lú position mi. mo lè jẹ́ assistant commissioner of police mi ò sí lọ́dọ̀ wọn mọ́ ẹ̀ àti mo wà lọ́dọ̀ wọn o àti mi ò sí lọ́dọ̀ wọn o tí n bá ṣẹ̀ wọ́n á gbé mi. irọ́ ni o. òótọ́ ni nǹkan tó fi sọ nìyẹn ẹ wo ẹ jẹ́ kí ọmọ yẹn kó fojú balẹ̀ ẹjọ́. hello yeah yes èmi ni ìtaní sọ̀rọ̀ ọmọ mi ọmọ mi wo níbo ah ta ló ń tọ̀ ọ́n níbo níbẹ̀ níbo lẹ wà jọ́sùn ọmọ jọ́sùn ọlẹ́ ló ṣe ẹ ṣe ń bọ̀ náà ni. bàbá sójà ẹ jọ ṣé ohun tí Sunday ṣe ìṣó dáa nígbà tí Sunday lọ sí ọ̀dọ̀ àwọn oní pati tó ń ṣe pati wọn jẹ́jẹ́jẹ́ tó lọ lẹ́dọ̀ ọ̀dọ̀ bèbí nítorí pé wọn ò fún ní fifty thousand. àwọn náà ò ṣe fún fifty thousand. ẹ kí làwọn náà ṣe ṣe tí wọn ò ṣe fún fifty thousand kó fi páṣù bíbélì ni ẹ fi ti kẹsàrì fún kẹsàrì kẹ́ ẹ fi tolúwa fún tolúwa kí lóò táwọn náà fi fifty thousand pa iṣu. ṣé kẹsàrì Sunday. ṣé bó ṣe wá dá pati wọn orúkọ àyè ṣe pati yẹn ṣé ẹ lórí ẹjọ ẹ má bínú ṣé ìran bàbá làwọn ọmọ wa kan ṣé wọ́n ṣiṣẹ́ pamọ́ sí wọn lọ́wọ́ ń bẹ̀rẹ̀ ni. òun sábẹ́ ló jẹ̀bi tí ò ti kú di yàrá yàrá ọba jẹ. bẹ́ẹ̀ ni kò ṣàwọn kọ́ máa ṣàwọn apá lọ́tọ̀ kọ́ máa ṣẹ̀ṣẹ̀ lọ́tọ̀. ẹ wọ bẹ́ẹ̀ bá yẹwò ìjẹ́ rẹ o mi ò bá yé ẹ̀jẹ̀ èèyàn mo ti lọ báyọ̀ pé kó fúnra mi lọ́wọ́ ní one million. olówó olè ṣe mi ò lè bá jà torí bẹ́ẹ̀ ló lágbára sí. nígbà tí wọ́n fẹ́ẹ́ balẹ̀ lẹ́wọ́ èmi náà lágbára láti lé àwọn ọmọ ìta lọ mi ò dá lóhùn ṣe mo tún lé àwọn ọmọ ìta yẹn ń dì í. ṣé ọmọ bẹ́ẹ̀ bá yẹ sọ́ọ́ lè jẹ́ ìtòrí ọlọ́run. ṣé ọjọ́ bẹ́ẹ̀ yìí ṣe yín dà rẹ̀ sọ́kùnrin yẹn padà. ọmọ ó pàṣù kọ́ ẹ̀ kíni. mo fi owó páìsì. pẹ̀lẹ́. ṣọ́ọ̀ṣì. dájú yẹn wo sunday ti bà ayé mi jẹ́. ìwọ náà ṣe máa fa iye síbi sunday ti máa bàjẹ́. sunday tó bà ayé yẹn náà jẹ́ bọ̀dá. kí o ṣe gba ayé tiẹ̀ lẹ́nu bí pé sunday máa fọ́ ka yé ẹ̀. dájú dájú ìbílẹ̀ wà ìbílẹ̀ wà. bùrọ̀ sunday ti lè yan kópa síbẹ̀ yẹn wọ́n dẹ̀ ti kó wọn lọ ságọ́ ọlọ́pàá. kọ́pá yàn. ẹ tó gbọ́ ó tún ti lè yan pa mo gbọ́. ẹ jẹ́ ká lọ ọmọ inú ọ̀ṣọ́ ni burúkú ká fẹ́ kó pàjẹ́. ní ọ̀dẹ́ police station ẹ ti máa lọ ẹni wọ́n ti sọ wo ọmọ jalè jalè jalè jalè jalè jalè di mọ́dà ẹ̀dẹ̀ kọ̀rọ̀ ọlọ́pàá kọ̀ ọlọ́pàá kọ̀ wọ́n sọ́fẹ́ lọ pa wọ́n ni ẹ̀rọ máa ti ọmọdé wá sí wọlé ni òfin sọ pé ẹ̀ lè tiẹ̀ mọ́ lé mọ́dà twenty four hours kí ni ó pààyàn provocation ni not murder. kéré kéré kéré bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀dọ́ yẹn mo lè wà ẹ̀ ní ìdíjà láti

ìwà tó wù ẹ̀yin ò mọ̀ pé orúkọ fámìlì yín gan ó wà stake ẹ̀yin wò fún àpẹẹrẹ recently mo lọ fún seminar kan ní Abuja bíi three weeks mo lọ nígbà tí màá dé tí mo case file wa bíi mẹ́rin ni bọ̀bọ̀ ètí ni wọ́n mú wọn bèèlè ó tún máa tún dà ó tún máa tún fa wàhálà mi ẹ má bá sọ̀rọ̀ náà. ọ̀gá ẹ má bínú ṣe eré ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ bí ngbà bá délé àlọ́sọ ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan tí mò ń bẹ̀ ìrànlọ́wọ́ tá à ń fẹ́ lọ́wọ́ yín ni pé ẹ jẹ́ ká gba bẹ́ẹ̀lì ẹ̀. wo ìwọ ń tiẹ̀ àríkì pé mi ò fẹ́ lóko èèyàn lọ́rùn kí wà nínú sẹ́ẹ̀kì tí fẹ́ lóko èèyàn lọ́rùn bẹ́ẹ̀ ni wọ́n bí olótùtù mẹ́ àwọn olórí burúkú ni ẹ. má dùn ọ́ dáhùn sẹ́ẹ̀kì má kún ẹ̀ kúrú kálẹ̀ ọlọ́run ìgbà yẹn ìgbà yẹn. mi kọ́ tó ṣẹlẹ̀ pé mo kàn fẹ́ kẹ́ bá mi ṣe kankan ni. o fẹ́ ràn mí iṣẹ́. mi ìran iṣẹ́ iṣẹ́ tó máa benefit àárín èjì náà ni. kí ni mo fẹ́ benefit nínú nǹkan tó fẹ́ ràn mí. ẹ ṣáà mọ̀ dájú wa dáadáa gbogbo èèyàn ló mọ̀ ọ́n ládùúgbò pọ́wọ́ wọn di sówó jẹ. ọ̀gbẹ́ni sọ̀rọ̀ mi ò mọ bàbá ẹ̀ o mi ò dá bàbá ẹ̀ bàbá ẹ̀ wò bàbá ẹ̀ wò orí ẹ̀ burú ni bàbá ẹ̀ wò ni mo mọ̀ o tún mo appreciate lára ojú kan ẹ lọ mo dẹ̀ máa ráwọn guys kí wọ́n dákun ẹ lu àwọn kan lọ ń ṣe tí wàá lè fún un lọ ń gbójú adákun wèrè lu. ṣe ibi kún wọn ṣe tóbi tó yẹn bẹ́ẹ̀ ni owó ṣe pọ̀ lọ́wọ́ wọn wọn fi máa ọmọ rárá wọn ti ẹ̀rí tiwa rò wọn fún wa kọ̀ọ̀kan láti gbowó oúnjẹ lọ́wọ́ wọn a máa fàná bíbá a máa fi bẹ jésù. kí ló wá fẹ́ kí n ṣe gan kí ló fẹ́ kí n ṣe. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi fẹ́ kẹ́ wá bá mi gbowó lọ́wọ́ wọn. kí n bẹ ṣe kí n bẹ gbowó lọ́wọ́ bàbá ẹ̀. ha irú àdáadáa wo ni mo lọ ń rí àdúgbò ìṣà àbẹ́ẹ̀ máa rí irú àrífín kéèmù abẹ́ gbowó lọ́wọ́ bàbá ẹ̀ káàdì kì í ṣe pé mo ò rí ẹbí pépà ni tí bá ti bú ẹ lára tí bá ti bú ẹ lára àfẹ ni pépè máa ya sí méjì ni àbólórí burúkú ni ẹni ah, kò sí wàhálà òun ni mo ti fetí ara mi gbọ́ ẹ̀ sì kó fẹ́ gbowó lọ bàbá ẹ̀ tó a jẹ́ fifty naira ló gbà lọ́wọ́ bàbá ẹ̀ máa gbá fọ́sí náà máa fún ẹ ten naira bẹ́ẹ̀ ni kó jẹ́ hundred naira ló gbà lọ́wọ́ bàbá ẹ̀ máa gba ninety máa fún ẹ ní ten naira ni èmi ni mo sọ bẹ́ẹ̀ wàá ríran wò jẹ́ kó di ọ̀la kí èmi pàdé ẹ̀ ládùúgbò kí n bi ẹlẹ́rìí pé owó tó fẹ́ gbà lọ́wọ́ bàbá ẹ̀ dà kó lóye ti gbà màá kú ẹ nicely. ó jẹ́ kó rí ẹ pé. sàṣọ ẹ wá ẹ wá ẹ má bínú ẹ má bínú. àbúrò yẹn ni. ìlú ló fẹ́ gbà àwọn bàbá ẹ̀ tó torí ẹ̀ jà Ah, ẹ wò three hundred thousand three hundred thousand ẹ fẹ́ gbà. three hundred kò sí pé ìgbà tí mo ti ẹ̀ ti rí pé kúkú sí tìǹtìǹ ni máa wọ̀ rí màá pè ẹ̀ màá pè ẹ̀ màá pè ẹ̀ màá ronú sí i sóòlò ni sóòlò mi nìkan. olómi nìkan àgbà wọn bí àwọn but her mind ti máa lọ débẹ̀ tó lọ jẹ́ pé ṣe lòun mú èèfù fún mi tó lọ jẹ́ pé ṣe lòun dà mí láàmú ah ah kí mo lè fi rí àsùn ẹ̀ náà kí mo lè fi rí àsùn ẹ̀ náà fún mi ẹ mọ̀ pé kí mo lè fi rí àsùn ayé ẹ̀ náà tó lọ jẹ́ pé ṣe lòun lọ́ndà láàmú káwọlẹ̀ ah! káwọlẹ̀ yé yé yé yé yé yé yé ah! Ah! kékeré ló ń yẹ o kékeré ma yé o ò ní gbà tán àfẹ́ ilẹ̀ tí láti inú gbogbo fún ẹ abẹ́nu ẹ jáde ni wọ́n disappoint mu àríran o. mama ògùgì. ẹni lẹ́mí rẹ̀ lò máa máa ta sí ó bínú lọ́wọ́ ẹni láyé rẹ̀ lò máa máa súnmọ́ ó ń ṣòro. sọ́jẹ́jà gbòòrò. mama bíi fi. mama. síbi láti wá bẹ̀rẹ̀ pariwo wọ́n sọ fún mi pé o gbé owó kan wá sínú ilé yìí three hundred thousand naira ò ní mo wá wàhálà mi. three hundred thousand olórí burúkú làwọn èèyàn wa wọ́n ṣe ń ṣe nìyẹn mi ò gbowó kan wọlé. ò gbowó wá nu ilé yìí. mo lè búra sí ọlọ́run gbọ́ mo lè búra sí tó bá yẹ pé kì í ṣe pé mo lè ṣe é pé láti nu wa mi ì gbowó wọlé ọlọ́. wọ́n ti sọ bẹ́ẹ̀ náà igẹ́ ni ò mọ́ bá ọ mi gbọ́ wọlé. káwọn káwọn káwọn káwọn kúrò káwọn kúrò kò sí wàhálà. yẹ yẹ yẹ ẹ má jẹ ẹsẹ̀ tí mo wí lọ sí mọ́sìkì ẹsẹ̀ tí mo wí lọ mọ́sìkì ẹ má jẹ ẹjọ́ yẹ yẹ ìdùn ọ̀dọ̀ àwọn ọmọ wa ẹ jẹ́ kí n jẹ́ wọn ọmọ wa ọwọ́ wa lé ó wà nínú àmọ̀ ìbò ó wà nínú àmọ̀ ìbò ní fíríjì mi jọ. olówó èèyàn ní fíríjì lọ sílẹ̀ láì Two. Two. Sorry. Péré. Mo kó sí báyìí. Mo kó sí tiri tiri tiri tiri ah tiri ọlọ tiri. Four fọ́ mo bọ́ mo ti mo ti fọ́ fọ́ fọ́. ìlú ló ti yọ kúrò bẹ́ẹ̀. péré yọ nǹkan bẹ́ẹ̀ mi yọ nǹkan bẹ́ẹ̀. sọ́jẹ́jà gbòòrò ẹkùnlá orí òkè ọmọ tó jẹ ọmọ lọ ọmọ tó rí kan bẹ́ẹ̀rì ẹni bọ́ọ̀dù ẹni wí àwọn bí ẹni bọ́ọ̀dù jà ọmọ asọ́lọ̀ tí ó bá bẹ́ẹ̀ kọ́ àtẹ̀ṣẹ́ mọ́ lójú ọba ayé ló kì í tú àlẹ ojú ọsẹ mọlẹ fún ẹ mojú orí mọlẹ fún ẹ. ló ń kú dẹ̀ dìbọn dẹ̀ ó lè má jẹ́ bí kọ́kọ́ ọ̀dùn kìí. tó a jẹ́ fifty naira ló gbà lọ́wọ́ bàbá ẹ̀ máa gbá fọ́sí náà máa fún ẹ ten naira bẹ́ẹ̀ ni kó jẹ́ hundred naira ló gbà lọ́wọ́ bàbá ẹ̀ máa gba ninety máa fún ẹ ní ten naira ni èmi ni mo sọ bẹ́ẹ̀. láàrin sìn sí thirty minutes máa wà níbi tí mo ti ń ṣe fàájì ń bẹ̀yẹ nísàlẹ̀ ọ̀dọ̀ yìí mi ò fẹ́ gbọ́ pẹ́kẹ́ ariwo kankan mi ò fẹ́ gbọ́ lórí ẹ̀sùn ọ̀bì. ẹ má jẹ gbèsè mọ́ mi tó lọ́nà ẹ má jẹ gbèsè mọ́ mi yé ó kàn olúwa gbọ́ dùn mí. torí bó ṣe dúró mo ń bọ̀ wá là sí méjì ni tí n bá gbọ́ ariwo lẹ́nu. Ah! torí ọlọ́run láìláìlélá láìláìlélá. sojú ẹ̀ bò ní.

dàgbà sí gbogbo wa yàrá jà ẹ. Sunday ṣé wọn nìkan nítorí Ọlọ́run ṣé wọn nìkan ní Sunday o ṣàfẹ́ mú orúkọ ẹbí o fẹ́ bàjẹ́ o fẹ́ tẹ̀lé ọ̀pọ̀ Sunday ṣọ́ra ẹ o. ẹ má tiẹ̀ dáhùn ẹ má dáhùn ṣe olórúkọ olórí burúkú bọ́ ìkànnì ìyàwó mi fún ara mi tí mo ní lọ́kàn tí mo fẹ́ fẹ́ ẹni tó wù mí tí mo fẹ́ fẹ́ lọ́kàn gangan bá ṣe èyí ṣe dé nìyẹn mo fún lówó ohun ipe kíyàwó mi lọ ṣerun ó dẹ̀ lọ ṣerun yẹn dé ṣé ìwọ wà nínú kí fúnyàn lówó kó lọ ṣerun kí má lè fọwọ́ parun ni parun yẹn bó dẹ̀ ṣe lọ́ ṣe bẹ́ẹ̀ ni pé ó kó pọ́ìntì kan sọ́wọ́ nìyẹn mo dẹ̀ tá ẹ̀rù mo dẹ̀ rí pé ó fèèkì ẹ̀ òun jù bá eré ẹ̀fì mo yẹ fún ní pọ́ìntì wà nìyẹn wíwèé ṣe dákú nìyẹn sá ó ṣubú lulẹ̀ ó dákú ni ìwọ fún ní pọ́ìntì wà ọlọ́run. ṣé lẹ́yìn tí àṣìbá yín bẹ̀bẹ̀ pé kí wọ́n gba béèlì yín. ẹbí ah! bàjẹ́. so ohun tí mo rí ẹ tó gbé lóòótọ́ lóòótọ́ torí tèmi ló ṣe gbé tẹ́lifíà ò o tún wá mi débi àbí torí mi ló tẹ̀sí kó tó bẹ́ẹ̀ tẹ̀sí máa tún kẹ̀ ọ́ lórí ọ̀sán rẹ̀ lórí ọ̀sán. ju lẹ́fẹ̀sì ní police station wa ó sì ń lé pẹ̀lú ọ̀rẹ́ bí ìjọba ti kó tó wẹ̀ sunday ṣẹlẹ̀ sí. ẹ sà ẹ máa ń bẹ̀rẹ̀ ẹ wẹ̀wẹ̀wẹ̀ ẹ tẹ wo bí ọ̀gá ọlọ́pàá ẹmu kan tó tẹ̀ ṣẹlẹ̀ ẹ jẹ́ kó dá mi padà síbi tó ti mú mi bọ̀ ẹni tó bá fẹ́ dínà gbádùn mi ọlọ́run bá tiẹ̀ jẹ́ mi mò ń jẹ́ àyà mi bẹ́ẹ̀ yẹn ẹni bọ̀dù tó bá ní kí wọ́n gba bẹ́ẹ̀lì mi wọ́n máa wá àti ayé ẹ̀ máa bàjẹ́ ni. ní oko tí ẹ dìgbà tó ṣe pé má ṣe à ní gbogbo sẹ́ni tó lè gbà bí ilé lóòótọ́ ẹ má ṣe àkóso tí pé máa jànú ibi kọ́sẹ̀ ẹ lè gbà bí ilé. ọ́fíìsà gbà padà. ẹ ní sori burúkú mo ní nǹkan tí mo ti ẹ̀ ń fà bẹ́ẹ̀ lọ́wọ́ tẹ̀lọ́ ti sọ mi. èmi wo lè fi gbígbọ́ kò tí ì àwọn olè ní sáfẹ́lá wàá rí òwò wàá rí ẹ má bímọ. gbogbo ẹ̀ yàtọ̀ sí pé bóyá òun ti ẹ̀ ṣe pé òun náà ni mo sọ fún yín lọ́wọ́ lẹ́kọ̀ọ́ tó di pé wọ́n mú dé ṣe rí ẹni tó lu ọmọ ẹ̀ former ACP ni assistant commissioner of police àwọn jẹ́ ọ̀gá ọ̀gá sí ìlú wa ṣe mọ̀ kéèsì oṣù èmi gan lọ́wọ́ wọn kọ́ tẹ́lẹ̀ ṣe rè tẹ́ bá lè rí wọn tó bá pè mí tó bá ní kí n release ẹ̀ fún fine máa release ẹ̀ bọ̀ bá ti sọ̀rọ̀ <laughs> tó bá wà tó three four days a máa gbé lọ kọ́sì ni ẹ̀dẹ̀ mọ́ kí ló máa tẹ̀yìn ẹ̀yọ́. Ah! kílẹ̀ tí ààrẹ bá ti rí wọn kí wọ́n pè mí pé kí n release ẹ lẹ́yìn three four days wọ́n á lọ sí court. ẹ lè tó wáyé. dádì ó lè jù bẹ́ẹ̀ lọ sá. Ah, ah. ṣé ó fi nǹkan dùn ẹ́ ní àdúrà o. Ah, dádì. ẹ wo ó kọjá bẹ́ẹ̀ o ẹ̀ṣẹ̀ kan ló fún mi but ọlọ́run ló ní kí n má dúró gba ẹ̀ṣẹ̀ kan yẹn tán kí n tó ṣubú tó bá jẹ́ pé mo gba ẹ̀ṣẹ̀ kan yẹn ni nǹkan tá à ń sọ ikọ́ làwọn máa sọ. ẹ̀ṣẹ̀ kan ló gbá ẹ ló dáwọ́ kó o kó bá ìtúndé tó bá gba ẹlẹ́sẹ̀ méjì kan wàá nu jẹ́gẹ́ ọlọ́run ní bọ́bà tọ̀ fún sẹ́nu ọ̀nà lè wá sà. àmín. tó bá fún mi méjì pẹ́ half tó fún mi gan mọ̀ treat mi dáadáa lọ́sibítù mi ò tí wà òkè. nǹkan tí bọ́ọ̀ yẹn dánwò nìyẹn <laughs> màá jẹ́ kó mọ orí èèyàn tí mo jẹ́ I assure you ó máa ṣí ẹ̀wọ̀n ẹ̀ máa dì pẹ̀lú ẹ̀ tó yẹ pé láíláí àwọn fámìlì ẹ̀wọ̀n nígbàgbé alright ok ẹ máa máa wọlé bọ̀. no no no no no no fi sílẹ̀ fi sílẹ̀ fi sílẹ̀ má bọ̀. dadi jẹ́. Ah, àwọn ni wọ́n lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ o èèyàn méjì ló máa mú mi wọ mọ́tò lọ hospital. èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bá mú ẹ wọnú mọ́tò right o ní láti ṣara ẹjọ́ bí a man mo ní kó fi sílẹ̀. Ah, ẹ pẹ̀lẹ́ kó máa bọ̀ ọ yà máa bọ̀. Yeah. No, no, no, no, don't, don't, don't, don't, don't. Be a man right mara wọn bọ three four má ṣubú o má ṣubú má bọ̀ má bọ̀ ṣá ṣe wá jẹ́ right that's it pass that, no no no no no no pẹ̀lẹ́ all right thank you come on that's it okay okay okay pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ díẹ̀ díẹ̀ má ṣubú o mo ilẹ̀ náà bẹ̀rẹ̀ okay okay okay okay that's it.

láti àdúgbò mi ò ní sọ. jókòó. ẹ ṣe sọ. mo wá rí yín lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ni sà wọ́n ní pé àwọn àti ọmọ yín wọ́n jọjà ẹ̀gbọ́n mi wá lu ọmọ yín dákú ẹ jù sà. ẹ fún ẹ. bẹ́ẹ̀ ni sà. Boy, to wà ń sẹ́rìn yes tó na ọmọ mi dákú ẹ̀gbọ́n ẹ̀ ni. oh god my lord oh lord my god so idiot yẹn léèyàn tó dá lára báyìí ó na ọmọ tèmi dákú nílẹ̀ yìí who is he what is he by the way and by the bush kí ló ń jọ lọ́wọ́ gan tí ò fi jólẹ̀. I mean can you imagine ó dẹ̀ bẹ̀ sí constitute new stars sí gbogbo àdúgbò ó sọ̀rọ̀ ẹ̀ di alágbára òṣì local champion ọ̀rọ̀ kí n má bínú kọ́ mi ò mọ bí mo ṣe fẹ́ describe ẹ̀ bóyá wọ́n kọ kò gbà ní àbí kò gbé ẹ̀kọ́ tàbí ká sọ pé ayọ̀ ló ń yọ̀ kí ni nǹkan tó ń dà láàmú tell me tó fi wá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn look ǹjẹ́ o mọ̀ mí o mọ̀ mí assistant commissioner of police ni mí although retired but at the same time mo mọ òfin mo dẹ̀ mọ bọ́n ṣe ń gbé òfin ró right ẹnikẹ́ni olùwájú wé òfin ìlànà kankan fún mi gbogbo tó ṣe mo mí ni and i'm going to deal with him ah. yes okay. i will deal with him mo sọ pé wọn máa charge ẹ sí court tó bá charge ẹ sí court yẹn gbogbo àwọn ẹ̀sùn tó ti ṣe sẹ́yìn gbogbo ẹ̀ ló pile up kò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. oh my god kí ló ń ṣe náà kẹ́dẹ̀ jẹ́ èrò tèmi ẹjọ́ sá ẹjọ́ torí ọlọ́ ẹjọ́ sá. mo hate kéèyàn máa ṣe bí ọlọ́ba kéèyàn máa ṣe bí ẹni pé kò sí bòun ṣe jẹ́ no. ẹjọ́ sá torí ọlọ́run ẹjọ́ sá jẹ́ torí náà ni mo ṣe wá bẹ̀yìn ẹjọ́ torí ọlọ́run sá ẹjọ́ ẹjọ́ ti tèmi mọ́ wọn lára ẹjọ́ dájú. sit down. ìgbà tí mo ti wọlé ni mo ti ń wojú ẹ̀ yes ó ṣiṣẹ́ ń bank rí. bẹ́ẹ̀ ni sà. ó ṣiṣẹ́ ń bank bank wo ló ti ń ṣiṣẹ́. ìgbà tí mò ń serve Wema bank ni mo ti ń ṣiṣẹ́ but presently nsìn mo ti serve tán so báǹkì kan ládùúgbò wa ni mo tún ti ń ṣiṣẹ́ nsìn sà. ibi tí mo ti mọ̀ ẹ́ nìyẹn Wema bank yẹn gan-an ni mo ti mọ̀ ẹ́ you see nígbà tí mo wà ní service èmi ni mo wà ní ìcháàjì àwọn owó ọlọ́pàá tá a máa ń san tó bá ti wá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ta fẹ́ san bẹ́ẹ̀ yẹn fúnra mi ni máa wá sí bank ọ̀dọ́ àwọn ọ̀gá ẹ̀ lèmi ń dì pẹ̀lú because ìwọ young officer ni ẹ́ i don't have anything pẹ̀lú ẹ̀ ń gbà yẹn bẹ́ẹ̀ mo máa ń rí ẹ pé tí n bá ti dé o máa ń ṣáájú o máa ń lọ o máa ń bọ̀ mo rẹ̀ ń wò pé ọmọ ọmọdé yìí dẹ̀ dín láárí o ó respect àgbàlagbà ojú tí mo fi ń wò ẹ́ nìyẹn nígbà yẹn mo hope o ṣì ń keep ẹ up so ojú yẹn lèmi fi máa ń wò ẹ́ nígbà yẹn mi wàá mọ̀ pé o ṣì wà ń bà look at you ọlọ́run wá lọ sọ sírú ọmọ family burúkú yẹn the boy is a disgrace to your family tó o bá mọ̀ it's a disgrace to the state to the country to the whole world it's a disgrace i'm telling you it's a disgrace to you papa maybe you don't know i mean i mean ṣé wọ náà bó ṣe máa ń ṣe jàgídíjàgan kiri yẹn can you boast fẹgbọn mi nìyẹn you cannot you cannot i'm sure you cannot. Huh. <sighs> show anyway àṣesílẹ̀ òun làbọ̀ wá bá òun nìkan tó fẹ́ jẹ yẹn màá torí tiẹ̀ màá nìkan release ẹ̀. thank you sir. oh yes otherwise mm, a ṣẹ̀wọ̀n. oh thank you sir. ìbá ṣẹ̀wọ̀n màá jẹ́ kó pẹ́ńbẹ̀ akọgbọ́n wálé bẹ̀ torí tiẹ̀ òjọ́lá gbogbo nǹkan tó ti ṣe sẹ́yìn àti ojú tí mo fi ń wò ẹ́ màá jẹ́ kán release ẹ̀ but tó bá ti wá délé ẹ pè jókòó sáàrin fámìlì ẹ pè àrò inú ẹ àti ọ̀dọ̀fin inú ẹ ẹ bá sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ right ẹ bá sọ òdodo ọ̀rọ̀ kó mọ̀ pé n tóun ṣe kò dáa ẹ má fọwọ́ ra lórí o tẹ bá fọwọ́ ra lórí ẹ̀ hàn bẹ́ẹ̀ kó mọ̀ pé tóun ṣe kò dáa. Ah, mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Eh, sorry sir please mo ní pé ó dìgbà tí ẹ bá kọ kan tó lè bílíìtì wọn. Mm. all right wọ́n fi yẹn lè máa yanjú all right sir ẹ you, sir Go down. sọ. ẹ bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ o ẹ sọ ìwọ ẹ̀ so àwọn wáìsì ẹ bá you lẹ mú gbogbo ẹ máa wà abílẹ̀ ẹ má wọrí by next week I'm máa ready àti ah, ìwé àwọn pípín yẹn. ṣe é mọ̀ pé ìnáwó yẹn ti wọlé tán báyìí sí. ẹ̀yin lẹ kó palẹ̀ mọ́. àwa nìyẹn lórí ìnáwó tí mo fẹ́ ṣe wẹ́rẹ́ yìí tẹ bá rí bínú mi ṣe mi tó lórí olórí burúkú Sunday Dàgbòrú tán ti bá mi mú sátìmọ́lé kò sí láyé yìí báyìí ni kò fẹ́ ṣe nǹkan rí báyìí lọ́nà báyìí ayé máa máa já torí tiẹ̀ ni bó wá patí ẹ ọ̀ràn ni bí ò wà ìjọ̀gbọ̀n ni kó náà òun fowó kan bó o fún wàhálà ni bó o tún fún náà ìjọ̀gbọ̀n ni kí ló dé ọ̀rọ̀ ẹ̀ sú mi ọlọ́run elédùnmarè kò ní jẹ́ kán filẹ̀. àmín ibẹ̀ ló máa kú sí. eléyìí burúkú ààrẹ ká ló wà round ni a ti máa láti máa bọ̀ bí ìlẹ̀kẹ̀dí tó bá rí mi tí mo ta pé wọ́n tàpé ràn ó lè sọ pé mo fẹ́ gba tax lórí ẹ̀ lágbára ọlọ́run ò ní filẹ̀ bí tó máa kú sílé wà yẹn. ẹ má gbàgbé tí ọ̀rọ̀ ọjà bá ti wà ráàlì tó bá ti wà nílé ìgbẹ́ kí n mọ̀. ẹ má wòrán máa pè é ṣe ti gbẹ́ ṣe gbọ́ ẹ ṣe o. ológo fún ẹ fò jáde lọ ń dáwọ́ atẹ́gùn dúró wọn á dáwọ́ atẹ́gùn dúró fún ẹ. àṣẹ bàbá má ṣe pé mọ. oúnjẹ olórí burúkú dákìtì tó kí n fún nílẹ̀ bí lórí. yé ẹ kí ló ṣe ẹ fọ bàbá nínú sẹ́ẹ̀ níbo ló ti rí. <laughs> wọ́n yé wọn. yóò yé wọn lọ́la kò ní dáa fún bàbá ẹ̀ orí ẹ̀ ti burú dáadáa. Ah, àbí èmi ló bá rí. wọ́n bí tọ́wọ́ bá dá lùs kó kọrin wá lásán jẹ́ kó ṣílẹ̀kùn àbí kó ṣílẹ̀kùn ara ẹ̀ ò wọlé síbí ò á kan nínú ẹ̀bà ẹ̀ kó jẹ ẹ̀fọ́ tó dùn ní o wọ́n ru ẹ̀fọ́ yẹn ó bá láì kọ̀wọ́ yẹn kájú àwọn ẹ̀fọ́ yẹn wá sá sínú yẹn. wọ́n gbé wá tèmi ń bí ni àwọn tó ní lárí jù ẹ lọ. bóyá ó ti ẹni ní ọ̀gá mẹ́rin ọlọ́fíìsì. àṣírí màá fẹ́ màá fẹ́ ṣé nítorí ajá tó ń sọ̀rọ̀ yìí ló ló ló ṣe dáhùn. Ah, wẹ́ kì í ṣẹjú ẹ̀ ó yá yá kó sì ní lẹ́gbẹ̀rẹ́ ọ̀gá mẹ́rin ẹ̀jọ̀. Ah, ṣé èmi ló jágbe mọ́ ọ̀gá èmi ló jágbe àwọn kò dá màá orí màá màá gbọ́ orí màá yẹ jẹ ayé yẹ wo bí lọ sọ fún bàbá ẹ̀ èmi wà ń bí o ò ń jẹun lọ́wọ́ ọba dẹ̀ ló ń jẹ o lọ sọ fún bá jẹun tán máa wá máa wá fúnra ni tó bá dẹ̀ wò pé o ò lè fẹ́ lọ nítorí pé o ò fẹ́ kí aṣọ tó wà lọ́rùn ẹ̀ bọ̀ wàá dúró kí n jẹun yẹn tán bá jẹ tán máa tẹ̀lé ẹ̀ màmá lọ wájú àmà tẹ̀lé mi lẹ́yìn èmi ò ní kú òbí ọlọ́run jẹ́ kémi rogun tẹ́ máa fi kú òbí lémi rèé èmi ò lókè tí mo sá lọ oúnjẹ tó àtúnjẹ tó ti wà lẹ̀ orí ọmọ gíga ni ẹ̀fọ́ ọwọ́ gbé. bàbá ò filẹ̀. ọmọ náà. mo ń gbórí ẹ. bàbá o sọ ẹ bẹ jà ẹ dáko lórí ẹ. mo ń gbórí ẹ. ọ̀nà ọ̀dàgbò olúkú kalẹ̀ ọ̀ṣẹ́. màá sí òkè ọ̀rọ̀. ẹ ẹ ẹ o ti fi bọ́ bọ́. Sunday kí leléyìí tó ń la ọwọ́ tó ń la ìka ẹ̀. èmi ń jẹun lọ́wọ́ ni àwọn á nípa ẹ̀ pé kí n wá mọ̀kàn á rò pé kí n kàn sáré kí n wá rí yín. níbo ló ti róúnjẹ Sunday. <laughs> ẹ̀yin náà ti já sí owó tí ẹ̀ já sí ẹ̀ bá gángan ni ẹ̀ bá tẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀ wà pàgùn àtẹ̀wọ̀n díndín mo ní kó oúnjẹ olóhùn oúnjẹ ni èmi ń gbádùn gan bẹ̀ yẹn fried rice fried rice gidi àtẹ̀wọ̀n gangan òun ni mo jẹ láàárọ̀ yìí kan tó gbé ẹ̀bà yẹn wá pẹ̀lú àyíṣù ẹ̀ pé oúnjẹ. ọ̀gá kò yé mi náà sà. <laughs> kò lè yé yín bí òde yìí o wọ́n ń gbé wá fún wa inú ọgbà yìí náà ni inú ọgbà yìí náà ti ń gbé wá fún mi èyí tí màá jẹ lálẹ́ wọ́n ti ń prepare ẹ̀ lẹ́ẹ̀ already àwa mọ̀ yọ. ọmọ tó ṣẹlẹ̀ so ilé ìjọjọ́ kò ìhòòhò ni kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan gbogbo àwọn ẹbí ẹ pátápátá lọ̀rọ̀ ẹ ti sú bó ọmọbìnrin ló dúró pé lábẹ́ bó ṣe lè ń kórí o ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n o ò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ra síbi so dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan à ń gbọ́ kó lè jẹ́ last word fún ẹ má ever ṣe nǹkan kan tó máa tún mi padà débí mọ́ tó bá débí Sunday in fact tó bá mọ IG rẹ mo promise ẹ pé màá gbé ẹ dé court wọn á dẹ̀ ràn ẹ lẹ́wọ̀n lójú mi so kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan o. bí Mr. Taiwo ṣe wọ̀n nìyẹn olèmi náà máa wọ̀n ẹ for the last time pé tó bá bí yàrá kú yá ẹ̀ dá tó bá bí yàrá kú yá ẹ̀ dá ìwọ tó wá síbi kó wá ra sáré káàkiri kó fẹ́ bẹ́ẹ̀ mi kí ló kọ̀ ní àti náà ó ń ṣí ere ni máa tọwọ́ ẹ máa tọwọ́ ìgbàgbọ́ ológun orí ẹ̀ burú ni kí ni tiẹ̀ láti máa bẹ́ẹ̀lì mi náà ẹ wọ ẹ ní sórí burúkú ọ̀gá ẹjọ́ tó wọ́n lọ́ọ̀ mo kàn fẹ́ béèrè question méjì lọ́wọ́ yín so ti ẹ máa béèrè kan lọ́wọ́ tòun máa béèrè kejì lọ́wọ́ ẹ̀yìn so ti yẹ yín kan sọ in one word sọ reason tó fi ń wá láti jẹ́ kan bẹ́ẹ̀ mi one tó o bá sọ ń sìn tó o bá sọ ń sìn wàá rí ìrànwọ́ ọ̀gá ọlọ́pàá ẹjọ́ bọ́ ìkan wọ́n mú bá mi nínú sẹ́ẹ̀lì láti ìgbà tí mo dẹ̀ ti wà ń bí ni mo ti ń wà mí mọ́nú yàrá tí wọ́n fi sí Fatai lórúkọ ẹ̀ ẹ jẹ́ kémi àti ẹ̀kọ́ tiẹ̀ fojú kanra wa báyìí tá a bá fojú kanra tí n bá wà ń bí hundred years ó pè mí o mò ń gbádùn mi ò jìyà o ibi tí mo jókòó sí náà ti ń gbójọ wá bá mi o tó ti yẹ yín sìn ẹ jọ nǹkan méjì yẹn ni méjì yẹn ni. ọ̀rọ̀ ẹ ti yé mi wo olówó gẹmọ yẹsì wọ dá padà o máa mú. ẹ ẹ sójú yìí sìn ẹ wá lọ sìn ibi sí ẹ tí fàtà ẹ wà wọn ní kẹ mú mi lọ síbẹ̀. you keep your sunday. are you mad? no you are mad because o ò mọ kí ni mo fẹ́ sọ fún o. gbogbo èrò ọkọ yín ni mò ń sọ fún straight yẹn. o oh, guess right wo olóògẹ mọ mo lọ sí kanta kọ kó aṣọ àti bàtà everything tó kó níbi kan kó fún. ok sir. bọ̀ gbọ́ mi sunday ṣé gbogbo lè tó ń sọ yìí má di àmì o sunday má di àmì rárá o má ní cost láyé rẹ láti padà síbí mọ́ because o ti in fact ọ̀rọ̀ ẹ ò tiẹ̀ ṣe treat rárá so má ní kọ́sì láti padà tó bá padà sí bíi mi ní wo ṣe fún ẹ o mi ní wo ṣe fún ẹ o. ọ̀gá ẹjọ́ tó ọlọ́run ẹjọ́ ilé bàbá ọmọ kì í bọ ọmọ ilé mi náà ni tẹ́ bá ní kí n kúrò ń bí kó ara mi ò lè balẹ̀ màá tún ṣe nǹkan kan tí màá fi padà sí bí lọ́la torí mi ò níbò mi tó pé mi jùláyé lọ́rùn dunú sẹ́yìn lọ so ti yé yín ẹkàn jọ tó ọlọ́run ẹ má jẹ́ kí n kúrò ní sàkà níbí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ tó ọlọ́run ẹ má jẹ́ kẹ́ni bọ̀dì gbàgbé mi ẹni tó bá lóun fẹ́ mi ayé ò ní tí ẹ máa bàjẹ́ ní ẹjọ́ wò má bẹ bẹ́ẹ̀ bí wọn kọ mi ìgbà olórí burúkú yẹn ó ń ṣèrè ni ọ̀gá ọ̀gá ọ̀ọ́ mi. but má bínú o sísí mi kí ló dé kí ni problem ẹ pẹ̀lẹ́ ni. ẹ máa wọ ẹ wọ ẹ lè understand ẹ̀yin ṣáà máa wọrí i'm very grateful gbogbo assistance tẹ fún mi ṣe gan-an anyway eh, nǹkan tí mo kàn sálẹ̀ sọ fún ẹ jù because mo rí akitiyan ẹ gan débi pé tó fi lè jáde báyìí bá sọ̀rọ̀ kó má tún ṣe rẹ̀ mọ́ sódà àti òtún ní kọ́sì tó bá wá next time tó má tún mọ wá bí mi ní dẹ́ lóun mọ́. olóhùn tí èmi ẹ ẹ eh, eh, o bẹ́ẹ̀ ta bá sọ̀rọ̀. ẹ ṣe sam very good. no o lè lọ àwọn máa mọ wá bí ẹjọ́ ìlú náà. Sunday Dagboruge òkè ayọ̀lú òkè tó dúró gan. Sunday Dagboruge àpáta ńlá tí kò ṣe kọlù mi. Sunday Dagboruge ọ̀pọ̀ ètò ẹrù rárá mẹ́rin mo ṣì lọ́jọ́. jalo jalo jalo o lè máa yé já mi o lè já torí mi mọ ọdún wá káàkiri tó gbà mí dẹ wàá gbà wàá gbà lọ́wọ́ ẹ̀ mo ṣe tàbí lọ́ọ̀bì èmi máa tó padà sí bí ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù màá tó padà sí bí. kí ló ń ṣẹlẹ̀ ṣe rí ìkòkò ọjọ́ yẹn tẹ fọmọ náà ó ní nǹkan kan tó ń tó ń affect ilé ayé mi ìkòkò yẹn ni mo fẹ́ fi correct ẹ̀ wọ́n dẹ̀ sọ pé ojú méjì ò gbọ́dọ̀ rí kábọ̀ nítorí pé ẹ̀yìn tí wọ́n mẹ tí wọ́n á fọmọ náà ẹjọ́ nítorí ẹ lọ́hùn pébà fẹ́ kí ilé ayé mi bàjẹ́ pátápátá wọ́n ní pé ẹ ní láti wá sọ́dọ̀ àwọn láti wá lu ọjọ́ mẹ́ta wọ́n máa wá ṣe àwọn nǹkan wọ́n tún wá ṣe sínú ìkòkò mi so ẹ̀ ẹ̀ wá bá wa gbé gbé kòkò yẹn lóru ẹ̀ wá bá wa rí yìí mọ́lẹ̀ ló bá tán nǹkan tí mò ń wá yín fún náà nìyẹn. èmi á lọ mẹ́ta so òun insist pé o fẹ́ bà ayé mi jẹ́. àbí ìbáyé yín jẹ́ ẹjọ́. so gbogbo pákẹ́jì orí burúkú tó ń ṣe tó ń rí nǹkan mọ́lẹ̀ láàrin òru tó rí tèmi ló ṣe rí gangan àbí. àmì ìbáyé yín jẹ́. Ah! ìyàwó ayé ayé ẹ̀ máa bàjẹ́. Eh, eh, eh, ẹni lẹ́mìí rẹ̀ ló máa máa ta sí ó bínú lọ́wọ́. ọmọ lọ ọmọ lọ́rí kan bẹ́rì anybody anywhere wọ́n bí anybody jà wọ́n máa sọ́lọ̀ tí wọ́n máa sọ́lọ̀ bẹ́ẹ̀ kọ́ àtẹ̀ṣẹ́ mọ́ lójú ọmọ ayé ló ń kì í tú alẹ̀ ojú ọ̀sẹ̀ mọ́lẹ̀ fún ẹ mojú orí mọ́lẹ̀ fún ẹ ìwọ ò kì í ṣe series o lè wù ẹ́ kan láíláí. ẹ jọ àwọn bàbá ń kọ́. Ah, èyí tó máa fi dé junction sí ò five minutes. ẹ junction ibo ló ń lọ. Ah, bàbá ti travel nìyẹn. Ah, travel lọ síbo wọ́n ti lọ nìyẹn ìpàdé aláwo wọ́n máa ṣe ríṣẹ́ sí bó ṣe máa ń lọ nìyẹn. ẹ jọ máa ó máa wá tó bí ìgbà wo gangan ló máa dé ìgbà wo ló máa padà dé. ìgbà míì oṣù méjì ìgbà míì wọ́n ti máa ọ́dọ̀ máa ń lo bóyá ó máa tó oṣù mẹ́ta ìgbà míì ó dẹ̀ lè lo oṣù kan. tẹ̀bí ti bá mi ó dára àǹtí eh, ẹjọ́ máa ẹ má bínú ẹjọ́ ẹ má bọ̀ nínú mọ́tò ẹ wá mú mi lọ sí ibi tí wọ́n ti ń ṣe ìpàdé wọn yẹn ẹjọ́ ẹjọ́ ẹjọ́ lọ síbẹ̀. kí n bọ́ sínú mọ́tò kí èmi tẹ̀lé yín ẹ fẹ́ fi ti yín kó bá mi èmi náà sáàmù ẹ̀yìn lọ́ọ̀kì tẹ̀ bá mi lé ẹ̀rí ìwé tí mo kà sí ẹjọ́ kẹ́kọ̀ọ́ gbé mi débẹ̀ ni ẹ̀yìn á dẹ̀ máa padà bọ̀. níbo ni mo mọ̀ tí mo fẹ́ wá wọn sí wọ́n ti gbọ́ àwọn ti travel wọ́n ti lọ nìyẹn. Ah. wọ́n ti lọ wọn àwọn ti travel yẹn ní ah. àwọn mo gbé kí mo fẹ́ ṣe báyìí kí mo fẹ́ ṣe ah! Ah! Ah! fẹ́ ṣe. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ máa wọlé o ẹ ní sùúrù ṣẹ gbọ́ ẹ rọra o. ẹ wọkọ̀ jẹ́jẹ́ o. Suma. Ẹni lẹ́mí rẹ̀ lò máa máa ta sí, ó ń bínú lọ́wọ́. Ẹni láyé rẹ̀ lò máa máa súnmọ́, ó ń ṣòro. Sọ́jẹ́jà gbòòrò, ẹkùnlá orí òkè, ọmọ tó jẹ́ ọmọ lọ, ọmọ tó rí tó bẹ́rí. Ẹni bọ́ọ̀dì, ẹni wí àwọn bí ẹni bọ́ọ̀dì jà, wọ́n máa sọ lóyún tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ àtẹ̀ṣẹ́ mọ́ lójú ọmọ ayé ló kì í tú àlẹ̀ ojú ọ̀sẹ̀ mọ́lẹ̀ fún ẹ mojú orí mọ́lẹ̀ fún ẹ ìwọ ò kì í ṣe series o lè wù ẹ́ tán láíláí wọ́n lè wù ẹ́ tán ẹ̀wọ́n náà máa wò máa wò máa wò máa wò máa wò máa wò máa wò máa wò táyé máa fi tán ẹni ò mọ́ba ló rọ́bà fi ẹni ò mọ́ba ló kọ́ padà ọba lójú mo súnmọ́ ohun ẹgbẹ̀gẹ̀ mo súnmọ́ ohun ẹgbẹ̀fà ẹnìkan ẹ̀ lágbórí ìwọ lọ́ba o dúró bẹ́ẹ̀ ọmọ ẹlẹ́lẹ́ lójú orógbó ẹlẹ́rẹ́kẹ́ omi lẹ́tí wọn nígbà tó ilé bẹ́ẹ̀ ọmọ lọ́kọ̀ ni ó yà yí ẹ̀ lọ. wàá ṣe rí ọwọ́ mi straight bàjẹ́bàjẹ́ iṣẹ́ ìgangan níṣẹ́ mi ọlọ́run gbà ẹ̀ẹ́ ó ti wà ń bẹ̀. gbàgbórú àbá mo ń rìn kankan ọlọ́run bàtà yìí ló wù lo olóògùn kò wọ̀ lọ síbi tá à ń lọ yẹn tó bá ti wọ ilé bó ṣe wà yìí bàbá wàá ṣe tó bá wù ẹ. èrè màlẹ eléyìí kẹ àbí wèrè ni yàrá yàrá ẹni yóò ò mọ fashion ni táwọn ẹbí ẹ ò kọ ẹ rárá ni tó o mọ̀ pé tó bá lọ lò yẹn kò dáa ni wọ́n irú eléyìí sì lágbèrú tó bá la eléyìí mọ̀ tọmọ ẹ bá kọ́kọ́ rí ẹ máa bà á yẹ máa já gangan tó mọ̀ ni. ọdẹ ni bàbá ẹ lọ́nà ọ̀run sórí bí mo ṣe wà ní ìsìn òtítà gbogbo ẹ̀mọ̀tàn bí ó ṣe àní kò lo eléyìí olóyè oní kò lọ lo eléyìí eléyìí ti pọ̀ jù náà. àjẹ wèrè ni yàrá ya ẹ̀ nídàgbòrú bá mi ṣàlàyé fún jẹ́ kó yé eléyìí wà òkè. orí yàrá ya ẹ ló burú ìtumọ̀ bàjẹ́ kó rí ẹ ti yí wọ́n ní kí wọ́n rú eléyìí kí wọ́n lọ bá mọ̀ rẹ pé yẹn kí máa lọ fi rú eléyìí lọ bọ́ mọ̀ rẹ pé yẹn jà ohun kan tó bá rí wọ eléyìí lásán á ti dákú ni. kò ó dákú wọn. kò ó má dákú. òṣì ló fi ń wo wèrè ìyá ló fi ń wo ìyá òṣì tí màá wọ̀ lọ bá rẹ̀ òṣì. ayé ẹ ti bàjẹ́ nìyẹn ayé ẹ ti bàjẹ́ olóyè la fún lẹ́wù ẹ̀ fún lẹ́wù ẹ̀ ẹ fi sí olóyè lórí. olóyè mi kò wọ̀ wọ̀ yí lọ. àbólórí burúkú ni ẹnì. ògùn mọ fáṣọ náà. ayé ẹ fẹ́ bàjẹ́ ni wọ́n ló máa ṣayọ tí màá wọ̀ fún mi. àgbèrè ọlọ́ọ̀. ẹ̀ léyà ẹ̀ mú dáa. Ọlọ́run. Ọlọ́run akájọ fún mi. Bàbá o. Ọlọ́run akájọ fún mi. sórí ìjókòó àbá pe celebrant wa àtìyàwó wọn ṣe ṣó ti yé wọn máa padà bá wọn jẹ tó bá wọlé dé tó ti wọlé ṣó ti yé ká sáàpù pẹ̀lú wọn ká yẹ wọn sí celebrant. èló ló fẹ́ fún afọwọ́ lẹ̀ èló fẹ́ fún akówó kó o ṣe náwó èló tí ẹ máa bàjẹ́ ni o mo ka gbogbo yín gan ẹ pé tààtì ṣọ́sàn ẹ pé tààtì ìtorí ẹnu ẹ ṣe dùn mo ka yín ẹ pé tààtì orí ẹ ló ṣe ro kúrò gbà ẹni bá ní òkú máa ṣíwájú ẹ kú ni bá ní bàbá ó máa kú o. àṣẹ tíyà ọba ti kó máa rọrùn sátẹ́lẹ̀ ìwọ̀n bá ikú ọgọ́ lọ. àṣẹ gbà gbà. gbogbo ẹbí wọn ọmọ pílẹ̀ lọ. dàgbòrú wa bàbá àgbà ọlọ́run. dàgbòrú tí ó pè méjì ni ẹ̀wọ̀n náà já rù. ọkùnrin ogun jágbó yá jù àlébọ̀ lẹ́yìn olára wa jù. àwọ̀ ẹ̀yìn mọ̀ ẹ̀yìn ni kò máa wò. ìkókò pété bóyá fún sí i. àṣẹ àṣẹ. dàgbòrú wa. wọ́n fi ó lè ṣe ọ̀la wọn. ọ̀sán ẹ wá sọ̀rọ̀ ẹ kàn wá bẹ́ ìwà òjìjẹ́tọ̀ ẹ ṣá mọ̀ pàkó ìyá ìdájọ́ ẹ ìdájọ́ ẹ. yorùbá ẹlẹ́bi o mo rí i pé mo ti bọ́ sí swaga ni mo ti wà lẹ́rẹ̀ẹ́ lórí yẹn. ẹ wò rọ wájèrè wájèrè wo ọkọ̀ tó gbà wọlé. wo mi ní kankan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ o jẹ́ mi ní kankan nkankan tó rò pé important ṣe ẹ tó fi ṣe kí ni tó fi ro kúrò mi ìyẹn ní agogo. ẹnu nìyẹn ẹnu lẹbọ. ó ní mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ gbẹ́nu ẹ̀ síbi. kẹ́nu wèrè. wàá ṣe eré má jẹ kó pẹ́. ìwọ pẹ́ tó lọ òde mi. wàá ṣe eré ọ̀rọ̀ òun ti lọ wọ̀. ẹ ṣe ah, gan ẹ ṣe gan mo like irun yín gan ẹ ṣe all right kẹ take care all right. Ah! ẹlẹ́lẹ́mi ọmọ ayé onídàánú ó ti pọ̀ ju mo fẹ́ bẹ́ẹ̀ náà ni pé kó má bínú sí mi kó yẹ ẹ́ sìn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bí lọ́jọ́ yẹn kọ̀ọ̀kan rí bá mi rí bí rìhásà. tó bá jẹ́ performance gọ́gọ́gọ́gọ́gọ́ kò ní kò ní mímọ̀ mo lọ gbọ́ pé hospital tó wà epo ti jí létà láti mo balance pẹ̀lú ẹ̀ gọ́gọ́ pé mo fẹ́ balance pẹ̀lú èèyàn kò ní lajú o àwọn mo sanwó oorun fún ìyàwó mi ṣé wọn wà ní kí fọwọ́ pààrọ̀ ìyàwó mi lórí ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tàǹgà tó ló gbé mọ́tò kan wá síbi èmi ò fẹ́ gun mọ́tò ni o mọ́tò tí mo ní á ní etí kò sí mọ́tò tó ń lọ ń gbòòrò tí bá dá wọn dúró dúró ni kí ẹ̀dá á mu wá ni gbogbo mọ́tò gbòòrò pátá èmi mo ní èmi ò lè fẹ́ lò ó ni á lọ pọ́ǹpù mo kàn pé ìwọ náà ló lè gba everything lọ́wọ́ mi ni mo kàn jẹ́ ẹ̀jẹ̀ wò pé kí wọ́n á wẹ̀ ó àwọn àṣẹ ìwọ̀n kan tó bí mi nù àwọn ọmọ ọjọ́ ẹ̀ wọ́n lọ mú mi síbẹ̀ yẹn kò tiẹ̀ sínú pé kò kàn tiẹ̀ pè kò béèrè àlàáfíà mi náà pé báwo ni o ṣé mo wà ọ̀rá ètò olóòótọ́ náà kò wù mí kí n kúrò ní police station torí ilé mi ni máa tún padà lọ bẹ̀ láìpẹ́ a máa ń jáde a máa ń wọlé a máa ń jáde a máa ń wọlé bọ̀ wá tiẹ̀ tún béèrè pé báwo ni mo ṣe wà sí. o kàn dẹ̀ dá mínú bẹ́ẹ̀ kò dáa o mo nífẹ̀ẹ́ jù bẹ́ẹ̀ lọ o I love you so much more than anything mo fi love ẹ̀ wo kàn o kò yẹ ẹ̀sìn. mo ti gbọ́ gbogbo àlàyé tó ṣe o pa màá lọ ó ṣègùn. mo lè lọ possible kí n kú òbí mo ní kí n máa lọ bẹ́ẹ̀ nípa orí kí n kú òní gbogbo ìgbésí ayé mi ni kò possible kò sẹ́ni tí mo ní jù wọ́ lọ ìwọ náà mo ní mo gbogbo oye bí nínú tó wọn bíyà anybody dá wọn bíyà anybody dá tó lè bá mi ṣe ọlọ́run kó jẹ́ wọn ni tí bá ti ń rójú ẹ báyìí bẹ́ẹ̀ ni wọ́n fi májèlé sójú ẹ ni ó máa ń correct many things tó wà nínú ayé mi padà sí rere ni àwọn mo tiẹ̀ fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní dààmú ayé mi káàkiri torí mi ò lè sùn gbà mí wọ́n kàn máa gbé structure ẹ̀ wá máa gbé wá sójú mi ni màmá wo pé à ṣé sẹ́kọ́ndà gboru lélẹ́yìn ni àbí báwo wàá rí i pé wọ́n gangan ni ṣọlá máa rí gbẹ ni mo ti mọ̀ pọ́lọ́ nǹkan èmi àti ẹ̀pọ̀ torí ọjọ́ kan tí mo sùn nǹkan kọ̀ọ̀kan bùn mi lẹ́gbẹ̀ẹ́ báyìí gbà ti máa rí báyìí ti máa notice pé nǹkan kan bá mi lẹ́gbẹ̀ẹ́ àṣé wọ́n yọ egungun ni tó fi móòdì ẹ̀ gangan mo ń ẹ nì wọ́n dẹ̀ móòdì ẹ lójú mi tí mò ń rí i dọ́tò ọlọ́run ìfẹ́ tí mo ní sí ẹni egungun àmì ní ẹ̀ mo fẹ́ mọ̀ gọ́gọ́gọ́gọ́ pé ṣé lóòótọ́ lóòótọ́ ni true love tí èmi ní sí ẹ o níwọ ní sèmi náà I can't do without you I really really really love you that is why tí mo kàn fi ń dààmú káàkiri láti lè ti jẹ́ kó mọ̀ jáde lẹ́nu mi pé ṣọlá ṣọlá hi Sunday Sunday Dagboru I love you. Sunday. Eh? láàrin mi àti. ohun tí mò ń sọ nìyẹn kò jọ tí mo ṣe wà í gan tí mo bá kú tí wọ́n bá gbé ẹ sórí mi màá jí. àwọn tí mò fẹ́ gangan gangan ló sọ yẹn wípé kò tiẹ̀ kú anytime ó ní kú o anytime tó bá kú àjọ lọ ni ò pé kó wá kú kó wá gbé mi lórí ẹ ìfẹ́ gangan ni ìfẹ́ continue ni ó continue láti bẹ̀ ni àtún máa fẹ́ lọ tí mo fẹ́ ní gangan nìyẹn o ọlọ́mọ ìfẹ́ ẹ. báwo ni kókó kókó ṣì lọ́jọ́ idiot kí ló mọ̀ tó ń jẹ́ ìfẹ́ sọlá sọlá òun fojú mi gbolẹ̀ o òun fojú mi gbolẹ̀ òun forí adé gbolẹ̀ o kò sí wàhálà màá dúró màá dúró màá dúró títí o máa fi gbọ́ tèmi ni. Sunday Dagboru dé. èmi tó láyà kó ní káyà rẹ̀ dúró jẹ. Sunday Dagboru dé. ọwọ́ mi rí kò sí wàhálà ìfẹ́ tí mo ní sí ẹ mo fi ń jẹun tí mò ń jẹ kò sáyè kò sí wèrè anytime tó bá jáde ibi náà ló máa bá mi ibi tí màá wà rè ilé náà lápò tí ń jókòó dé ìdí ilé ni màá jókòó dé fẹ́ hundred years máa dúró ń bí ni. kàkàkí orí òkè tó ń dẹ́rù bá gbogbo ilé Sunday dàjọ olúdé. níparí ohun gbogbo ká lè láyọ̀ ká lè yìn lógo láé lórúkọ Jésù Kristi Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù. adúpẹ́ lọ́lọ́ adúdúpẹ́ lọ́lọ́ lẹ́ẹ̀kan sí i ẹ má rí mi rí master of ceremony o mo ì sẹ́mùsì ẹbí bàbá mọ jẹ́ fọmọ ẹ̀. ṣe rí àǹtí mi tó bí ọmọ ẹ̀ láǹtí mi tí ẹ bí ọmọ ẹ̀ ní ọjọ́ pọ̀ yìí bí a ti sọ ọmú lẹ̀ báyìí ni làwọn ajá gbà àǹtí mi kan náà tún bẹ ní ṣùgbọ́n èèyàn mú ẹni sí ìdajì ìgò ẹni wọ́n pè lápè pakọ́gbọ́ ara àlejò ìyẹn kò jí ara sílẹ̀ tìkarùn-ún wà ń polongo orúkọ rẹ̀ ṣó lè gbọ́ àfikẹ́ ẹ̀ ní sùúrù kò jí tọ́ba tí tójú ẹ̀dá ẹ̀pẹ́ ń tẹ́pẹ́ bàbá aráyè lọ́dà nínú àǹtí mi rèé ṣùgbọ́n wọn ò sojú ṣe ní tí mo gbìyànjú àti sọ ẹ jẹ́ kí ara kú oríire ṣé bàbá mi yé ṣe ní lára oríire tí ọmọ ń ṣe láyé tí inú òbí rẹ̀ dùn ara ènìyàwó wà ara ẹnikẹ́yà máa sílé wà lẹ́yìn náà ni wọ́n kan ká máa jáde léèrè wọ́n sì kan máa kọ́lé àbá sílé ẹ̀kẹ́rẹ́ àyíkú oríire lẹ́ẹ̀kan sí i ṣé wàá rí ọmọ yìí kì í ọmọ tí yà ń jẹ àfikẹ́ ẹ̀yà tọ́jú ẹ̀ tẹ́ bá fẹ́ rí bínú gbogbo ẹbí ẹ̀yìn àwọn ẹ̀gbọ́n wa náà wọ́n ní méjì fi mẹ́ta kan láti. ẹ ṣe àdúpẹ́ sà. akúnáwó èmi lágbára ọlọ́run àrèrè tó pọ̀ ńbẹ orúkọ tèmi ni fúnkẹ́ dáúdù àǹtí mi ẹ kúnáwó àrèrè tó pọ̀ ńbẹ o. àmì kábàámọ̀ lágbára ọlọ́run. irú oríire báyìí kọ̀ wá ní fi ọ̀dẹ ti yín náà lọ. àmì ẹ máa wálé ẹ máa wálé ẹ máa wálé ọkọ ìyàwó èrè mọ bá lọ́rọ̀. ẹjọ mo bọ sá. irú tó wo ló ń káàkiri yìí kí ló ń ṣe é pẹ̀lú tọ́ àṣekìtọ̀ sí nígbà tí. sórí wèrè tí àwọn ẹbí obìnrin bá tọ́jú kù ọkọ tó fẹ́ wọn ní owó ìtókù ṣé tí mo sọ yìí ọ ọmọ tí ò tí ì tòó rìn tẹ ní nàgàmọ́ nǹkan tẹ wá lọ́wọ́ ìyá rẹ̀ yá ẹ fura sí irú ọmọ bẹ́ẹ̀ yóò ṣe kọ̀ǹdọ́tọ̀ irú ọmọ tí àwa wá fi ilẹ̀ yìí gbogbo alamọ tí ó yà láti kékeré rẹ̀ torí ó rò pọ̀ ìjọ kò mọ̀ ẹ̀ àjò bẹ́ẹ̀ kú ìyá òjò bẹ́ẹ̀ mẹ́rin kó tó láti mọ̀ pé eh, ayẹyẹ ó dé lórí ọmọ yìí gbogbo oore oore àtọ́ore àtọ́ore tó ti wọlé fún ọ lónìí kò ní fi ọlẹ̀ kankan kan ọkọ ìyàwó mọ̀ nísàdúrà. ẹjẹ́ ò lọ tọ̀ ṣé tọ̀ ló ń lọ tọ̀ látẹ̀ nǹkan ni. a lọ tọ̀ kankan. dádì mi ò lè tọ́ sí bíbá yín náà. owó làbúrò ẹjọ́ má bínú torí ọlọ́jà ni. ẹyin dádì sójú ló mú kó lé ni. ìtọ̀ báwo ni ṣé wọ́n tọ̀ lẹ́ẹ̀kan. ẹjọ́ má bínú torí ọlọ́jà. ṣé bí tọ̀ ló tọ̀ lẹ́ẹ̀kan. fẹ́ tọ̀ dá kí tí kí má tún bọ̀ sí owó tọ̀ ìtọ́ ń bọ̀ mí. ìṣó sílẹ̀ kù. dáàbì ìwọ ti tọ́ dáàbì dáàbì ìwọ ti tọ́ ń bọ̀ mí dáàbì ìwọ ti mo ti wọ́. ajá máa wò ó ní ìṣẹ̀ṣẹ̀ tí wọ́n kò sí wàhálà. màmá fojú bury anybody anywhere. èwo ni wàhálà báyìí ẹ kí la fẹ́ ṣe sọ̀rọ̀ túnde yìí báyìí. ẹ èmi ò rírú eléyìí rí o tọkọ ẹ ló ń tọ̀lé tó ń ṣe gbogbo ẹ̀ gbọ́nà àbó tí ń tọ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó fẹ́ra yín ni. màmí tó bá wo. ó sún èmi mo ṣe ní béèrè bẹ́ẹ̀ kò yé mi o. tọ́run rabú tó ń tọ̀ tó ń tọ̀ kiri tó ń tọ̀ kiri. ta ni kó nítọ̀ ń wọlé ta ni yẹn ọ̀la ohun tí mo gbọ́ ló yà mí lẹ́nu mo lọ gbọ́ pé bọ̀bọ́lá dáadáa kan tó ń sọ fún mi pé o fẹ́ ṣe introduction pẹ̀lú ẹ̀ tó fi ń bínú kó wájú èmi wọ́n sọ pé lọ wá síbí wọ́n ló lọ ń tọ̀ wọ́n ló ń tọ̀ sára ọ̀kan tí wọ́n fẹ́ fẹ́ ń tọ̀ sára ṣó ti láwọn ọ̀kan tí mò ń sọ lélẹ̀ ṣó ti yé èsìn téèyàn bá fẹ́ má rì problem ńlá ni so ti yẹn tó bá ti decide pé ẹni tó fẹ́ fẹ́ leléyìí bí ẹni pé èèyàn ti yọ̀ǹda ẹ pé ọjọ́ ọkú mi leléyìí ni nítorí pé gbogbo anybody tó bá fẹ́ fẹ́ látòkèdè lẹ̀ ó gbọ́dọ̀ pé ni ẹni tẹ́ ń ṣe introduction fún lásán tí wọ́n sọ pé ó ń tọ̀ sára tó bá fẹ́ sílé ńkọ́ sọ fún wọn máa yàgbẹ́ rìn. kí ni tiẹ̀ gangan ọ̀rọ̀ tí ó kàn ẹ́ lọ́wọ́ tí ó kàn wo ló já wọnú lé yẹn ló ṣe wọlé bí ìgbà tó fẹ́ wá kọ́lé onílé kí ni wàhálà ẹ̀ gan. ẹ ẹ màmá mi ò bá yín wí mo rí lórí ìjókòó mi ò kí yín ni mi ò bá yín wí ìwọ́gbẹ̀mí ń sìn rí i pé mo pé lọ́mọ mo pé straight mo pé wẹ introduction tó ṣe rehearsal ni o performance ẹ gọgọgọgọ ìjọ wo ni ká fi ti wá sí mi ò ráyè gbogbo eléyìí èmi. ọmọ tí wọn wá wá yẹn ṣé ó jẹ ìyálàjẹ ẹ lóbi tó fi lóun ló wá wọnú ilé ń bíbà ẹ. ẹ wò màmá màmá ṣe àwọn pé mi ò dá sí ṣe àwọn kẹ́mi àti yẹn àgbà tira wọn rárá màá tì kàmọ̀ yín lójú o èmi ò rán yín o ọmọ tó jókòó tì yẹn ọmọ yín ò lè mi fẹ́fẹ́ tí bá dẹ̀ fi ọmọ yín lè yẹn mi àti yín gan àlè kíra bẹ́ẹ̀ ni a lè kíra mi ò lè dé bímọ for life ẹni tí mo fẹ́ mú kó bí ni. ṣé o realize pé mọ́mísí mi ló ń sọ̀rọ̀ sí ṣá. kì í ṣe ìyá ẹ̀ àwa la máa pìtàn fún ẹ. o ṣí èrè orí ẹ̀ burú ó rẹ̀ gan-an bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwà aláìní làákàyè ọmọ jáde jàti òòrí gbogbogbò tó kó sórí ohun tó kó sápá wèrè ọmọ ó jẹ́ jáde ń bí. màá kó gbájú fún yín àbí kí lẹ́yìn sọ màá kó gbájú fún yín tí màá lè gba yín lọ́sàn-án màá ní káwọn boys wá láàrin òru wọ́n á kanlẹ̀kùn kókókó wọ́n á fipá jálẹ̀kùn wọ́n á kó gbàdú burúkú fún yín tí mi ò bá fẹ́ ní ojú yín tí mi ò bá fẹ́ ọmọ ẹ̀yìn ojú yín wàláì máa fẹ́ lẹ́yìn yín. èmi ò tiẹ̀ lè kúkú kan bí òṣè yíyè àti táwọn tó bí ọba máa kú dànù ló kù. tẹ̀wọ́n kí iṣu ẹni ló mú ní tọwọ́ ẹni bẹ́pò. kò ní dáa fún iṣu tó tọwọ́ ẹ̀ bẹ́pò yẹn. bó ṣe máa rí nìyẹn ọlọ́run bóyá máa rí nìyẹn ẹ̀yin níṣu ẹ̀rẹ̀ sọ pé orí iṣu dàrú ẹ̀yin ṣe pè fún yín no problem. ó yá bọ́ síta. láìlú kọ̀ọ̀fẹ́ máa tẹ̀kí ni wọ́n máa tójú ìmọ́lẹ̀ ni adé ìyàká fún yín lójú ẹ̀yìn. ó yá jáde. ó ń ṣèrè. ó yá jáde. má láwa bí ẹran. ìta bọ́ síta. a ò ṣe ń lé mi báyìí àdè ń bá ọ náà sọ sí ìta ìta ìta ìta wo bí iná lé òun lọmọ ẹran kó máa yá. bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọjọ́ bọ́sítà. kémi bọ́sítà. bọ́sítà. Ah, kò sí wa ju àlà. ó tán ṣọ́ra yẹ̀ báyìí nígbà tó ti lè gba ọmọ wèrè yẹn láàyè kó máa wá sínú ṣọ́ọ̀bù òun ló fún lórí ọ̀fẹ́ láti wá sínú yàrá ń bí àbí bẹ́ẹ̀ kọ́ ó dà ṣé mò ń sọ fún ẹ ò gbọ́ mo ti sọ fún ẹ rí wípé ọmọ yòó kì í ṣe ọmọdé kì í ṣe ọmọ tó yẹ kó máa rí pẹ̀lú ẹ ọmọ tó yẹ kí wà á tiẹ̀ kẹ́ ti yú ẹ̀ṣẹ̀ kó ti palẹ̀ mọ́ gbogbo yín kó ti sọ yín sínú sẹ́ẹ̀lì kí wọ́n gbẹ̀ kalẹ̀ ẹ kí ló dé náà etí ń dùn ẹni ọmọ tó disgrace ẹ kiri wọ́n bó ṣe wá yẹ̀yẹ́ mi nulẹ̀ tí ìbá ṣe pé mi náà lẹ́nu ni sori kó fẹ́ wọ́ mi gbúgbúgbọ́. etí etí etí dùn ẹ ò gbọ́ ló ṣẹlẹ̀ yóò lájú mi. orí ẹ nígbà tó ń kọjá mi ò pé ẹ kò bá rìn lọ kó rìn kú dànù màá máa gbọ́ ẹ nì. jẹ wàá lè pè mí. mo ṣe máa pè ó yá wèrè ní òde lọ́dọ̀ àbí jókòó síbi látàtàárọ̀ kí ló ń ṣe ẹ náà ó jóògùn tó gbé lọ́wọ́ lọ. Dagboru sọ fẹ́ gbọ́ tiẹ̀ náà ni mo bá káàkiri tó ti yẹ ìná àwọn báyìí ká fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ Dagboru ti yẹ kí ni tí mo fún ẹ tó lọ lò yẹn ni mo fẹ́ wá gbọ́ confirmation báwo ni sí ẹ. tí ó jẹ́ kí n bínú sí ẹ púpọ̀ nìyẹn tó rọ́ lórí burúkú yẹn mi ò kọ́ tiẹ̀ mọ́ ṣáà àṣírí ẹ̀ kàn pariwo pé òun fẹ́ tọ̀ ni wọ́n rọ́ wèrè wọnú mọ́tò wọ́n ṣe rọ́ wọ mọ́tò bá ariwo tó tó pariwo pé mo fẹ́ tọ̀ mo fẹ́ tọ̀ ẹ mo fẹ́ tọ̀. <laughs> ó sì máa tọ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá gbọ́ ó máa tọ̀ bẹ́ẹ̀ lọ. olórí burúkú ni wọ́n bọ̀ yìí o. dàgbò oògùn burúkú wà lọ́wọ́ ẹ o. oògùn wa inú oògùn ni mo dàgbà sí ogun náà fi bí mi. àwọn bàbá tiwa wọ́n try gan lórí wa pé ká lè lọ sí school ìwọ̀n bàtà dẹ̀ lọ náà ni wọ́n bàtà rọra ń sọ yẹn. àwọn dáàdi ti ń waste time ọgbà yẹn. bọ́ ti wọ ogun ni bàbá ẹ gbélé fún ẹ mo ti wá rí reason tí bàbá ẹ fi tètè kú ogun ka ẹ náà ni ẹ mọ gan. anyway fún gbogbo ẹ lẹ ẹni tó wí ó sì máa tọ̀jú bẹ́ẹ̀ lọ bí mo ṣe ń sọ lọ á tọ̀jú bẹ́ẹ̀ lọ ó máa tọ̀ ó máa wù ó máa tọ̀ ó máa pẹlẹbẹ ó máa tọ̀ ó máa ṣerú. Ah, ogun lójókòó yìí ìkà lójókòó tiẹ̀ ikú lójókòó tiẹ̀ yìí. mo burú tó yẹn ni. Ah, mo burú jù bẹ́ẹ̀ lọ. o lè pààyàn ni. Ah, òun ló simple jù lọ́wọ́ mi tó rọrùn jù. o lè pa mí. ẹ ò sẹ́mi ò sẹ́mi. tí bá ṣe nǹkan. bàbá ẹ àdúrà wà pa mí. bọ̀tò ìwọ náà ò ní fẹ́ sẹ́ mi náà ò ní fẹ́ sẹ́ pàdé ẹ̀. suwala last boy ọmọ mi kékeré sẹ̀nẹ̀gà máa ń wá bá ẹ àgbà ẹ ní ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọ́ ò ní rántí ọ̀fọ̀ mọ́. ẹni ò lè ṣe bẹ́ẹ̀ náà tó ti yẹ ṣùgbọ́n àfi kí n má délé. àwa ní jẹ́ kó délé tó bá tún jẹ́ yẹn ni àwa tún lè pẹ́ sọ́nà. ẹ ẹ ní ìyàwó ló ń pè ìyàwó. kò sí wàhálà kò sí wàhálà kájọ máa ṣọ́ra wa ká fi yẹn lẹ̀. ọmọ bọ̀bọ̀ tí mò ń sọ fún ẹ tí mo sọ yín pé ó ń dà mí láàmú lórí ọ̀rọ̀ ọmọbìnrin tí mi sọ pé mo fẹ́ fẹ́ yẹn tí mo ti torí ẹ̀ dúkọ fún mi lóògùn tó gbèrè ń tọ̀ káàkiri bèbí tí mo fẹ́ fẹ́ yẹn gangan yìí insist pé òun ò gbà fún mi àwọn yìí ṣàwọn orin ṣọ òun ò ṣe òun ò ṣe máa òkú bí a mo lè rí nǹkan kan téèyàn kàn lè fi sọ́wọ́ ó fi gbà báyìí àbí kò fi dì ẹni wù àti bá ní tẹ̀lé mi lọ tó máa fi tẹ̀lé mi. awuyewuye yewuye gèdè. ohun ẹ̀ ni mo sáré pé yẹn nǹkan tó ní àmúgùn kíákíá àmúgùn lọ́fẹ̀ẹ́ la máa ń pè wàá yẹ pa. àmúgùn. ó kẹ́ ẹ̀ tiẹ̀ kódé kódé bó ṣe ń ṣe yẹn gangan ni kódé kóbà kódé. Ah! mi ò dá léèyàn ìkànnì. ìgbà wo ni màá rí gbà. Ah! má ọ̀rẹ́ jẹ́ kí n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ sórí tí ẹ̀gbọ́n fẹ́ lọ fún ẹ yìí let me tell you sórí tí bá parí ẹ̀ tán tí bá parí ẹ̀ tán tó bá lò fún a máa rí mọ́lẹ̀ ni o tí bá parí ẹ̀ tán a máa rí mọ́nu kò lẹ̀ ni tó bá ti wá lo iṣẹ́ yẹn tó bá ti lo iṣẹ́ yẹn ọlọ́run bá ń gbọ́ ó máa prefer ẹ̀ tó ń jẹ lọ ó máa prefer kò jẹ́ pé ní ẹ̀ẹ̀mẹwàá lójúmọ́ kó sì máa kó nọ́bù òun a máa dún ìpìlìnà bí jọ́kì ìbàdí ìbàdí ìbàdí dagoru iṣẹ́ burúkú tí mo sọ yìí bá pèlú ẹ̀ lọ́sọ̀kọ̀ sẹ́fìtì náà láti tán màmá yàrá náà tèmi ẹ̀. olórí burúkú ò ń ṣe èrè ni àwọn ìyàbẹ̀rẹ̀ àìsí ní sọ̀rọ̀ ọba màmá mi bá wò jọ̀wọ́ kó rán mi sílé ni ẹ̀ ká gbé màmá mi ò tí kú ṣoṣoṣoṣoṣo ọmọ kó rán mi sílé ni. dagoru mi ò rẹ dagoru dagoru ọlọ́run ó jẹ́wọ́ náà ni òkà kan ló jẹ́ bí òkà kan ọlọ́run ẹwà lásán ni èrè lásán ni màá lò fún ẹ kó tó ṣe yẹn bọ̀ gbàgbé ẹ ìgbà onígbàmà i expect. ọkọ tó ṣẹlẹ̀ máa rí màá ṣe ìlú everything ti yẹ wọn ta sí mi lọ́fíì mọ̀ dájú ti gbọ́ ìmúlẹ̀ ní ẹ̀ náà ó yí ẹ bẹ́ẹ̀ ìmúlẹ̀ ní ẹ̀ bọ̀ ọ̀tún dà èmi wà ọlọ́run èmi wà gan. olórí burúkú ni bọ́ ìṣá ó mì mí gangan ni o ó tún sọ ń sìn èmi eré kan jẹ́ ó máa fòkà gbà mí ó tún sọ pé o ṣẹ̀mí tó bá ṣẹ̀mí máa pa ẹ̀ dànù èmi ìṣúwàlà wọn lẹ́yìn tó bá yára òun lòògùn ń gbè ní káwọn guys pé kán sáré bá mi ṣe kí ni kán sáré bá mi eliminate ẹ̀ dànù tàbí kán ti kàbọ̀ ẹ lójú kó má ríran mọ́ rárá kò sí wàhálà wọn lẹ́ni tó bá yára lògùn ṣe kí ni lògùn gbé ògùn agbèmí ṣáájú ẹ̀. ayé ò ṣe eré ni mo sọ fẹ́ pé bí block industry yẹn mo wà ọ̀dẹ̀ ń dílé mi jésù adé ẹjú orí ẹ kù. ọkùnrin ńlá tó dẹrù bọkùnrin sunday dàgbòrúdé ẹkùn òkè àjọlú òkè tó dúró ko sunday dàgbòrúdé àpáta ńlá tí kò ṣe kọlù ní sunday dàgbòrúdé ọkùnrin tó dẹrù bàdà rẹ ló ń bọ. adigbẹ. adigbẹ seventeen naira ni. ẹ o ti yà. ṣe ni change. ẹ change wa. ẹ ẹ yà wá bọ̀. àwọn ilé kájọ kò. èrò ọ̀sá. ṣé màá ní màá ń ta. a ṣí èrè ní bàbá ìjà. ó ṣe ọ̀dùnmí bọ́lẹ̀ ló ní àfọ̀ ẹ̀ ò ní gbàgbọ́. olóyè gbà. ẹ̀ ní ẹ̀ṣá sí ẹ̀yìn bèbí. ọ̀rẹ́ ṣẹ́gun yóò. ẹ gbà ẹ make sure pé oògùn tí mo kọ síbẹ̀ yẹn òun lẹ o òun ni kẹ́dẹ̀ máa lò nǹkan tẹ̀ ń ṣe láti sọ fún mi ni pé àwọn tẹ́ ti kọ fún mi tẹ́lẹ̀ kí má dẹ̀ lò mọ́. <laughs> ẹ má lò yẹn mọ́ eléyìí tí mo ṣẹ̀ṣẹ̀ kọ fún yìí òun ni kẹ́ra òun dẹ̀ ni kẹ́ máa lò. ṣe ti gbọ́ kù alright ẹ ṣe mọ ẹ take care. ẹ ò jáde ẹ jọ jáde ọmọ ayé ibo mo lè. kí ni. ẹ lọ síbẹ̀. àṣẹ ìjà rẹ ó dààmú. sínú báàgì yín náà. mo ti wọnú ẹ̀mí ìbí bẹ́ẹ̀ pàṣẹ ṣáà ń ṣe píìnì. àjọ kúrò nígbà yín náà. nọ́ọ̀sì Tinúọlá ẹ jọ ẹ má bínú à ń wá pọ́ọ̀sì. ẹ wá dáadáa. <laughs> ẹ gbà mí ṣé pọ́ọ̀sì wá jẹ́ bẹ́rẹ́ tá à ní rí aláwọ̀ wá pọ́ọ̀sì ẹni ká wá dáadáa. Ah, ah. kí lẹ wá ń ṣà láti sọ ṣé òun fo lè lọ mí nìyẹn ni àbí kí ló tó bá wà nǹkan kan tó bá sọ̀nà máa wà ní wá dáadáa. ká wa àti tú bíbá yín náà kò dẹ̀sẹ̀ tó dìde láàrin wa bíbá. Ah, nọ́ọ̀sì nọ́ọ̀sì ní ọ̀la ẹ wọ ẹyin nìkan lè sí bíbá ìlànà ọlọ́run ẹyin nìkan lè sí bíbá ìgbà pé bíbá tẹ́tẹ́ lọ kọ́ra àbí pọ́ọ̀sì mọ́ o ẹgbẹ́ náà àwọn apáṣọ ajáde o. àǹtí báwo after ìgbà tí mo carry out àwọn test kan lára yín mo rí i pé bẹ ṣe jábọ́ lórí ọ̀kadà yẹn ó ti affect yín due to bẹ ṣe jábọ́ yẹn torí pé jẹ́ni tó strong ni o kò bá ti worst jù lọ. ẹ ṣe gan dókítà mo dúpẹ́ èmi náà mọ̀ pé bí mo ṣe jábọ́ lórí ọ̀kadà yẹn kò sí kó má affect mi torí ẹ̀ mo ṣe ní dandan dandan kó má gbé mi bọ̀ wá hospital ẹ ṣe dókítà mo dúpẹ́. kò tiẹ̀ sí problem níwọ̀n ìgbà tẹ́ bá ti ń lo àwọn oògùn tá a fún yín ẹ máa tẹ̀ get better. ẹ ṣe ẹ ṣe. Mm, meanwhile ó ní máa nǹkan tó gbé yín wá tó wà nísàlẹ̀ tó ti ń dúró dé tó lóun fẹ́ rí yín. ẹ jọ ẹ jẹ́ kó máa bọ̀ lókè. ẹ tí ì rest káwọn oògùn tá a fún yín kó lè ṣiṣẹ́ lára yín ṣe sí it's okay tẹ bá ti ní kí n sinmi mi mi choice bọ̀ ẹjọ́ ẹ make sure pọ̀ wá rí mi. ẹ ṣe gan dọ́tọ̀ ẹ ṣáà rí bẹ́ẹ̀ rẹ̀ ṣẹ̀ bọ́ ọlọ́run á fún mi lára fún mi. kí ló ń ṣe àṣọ fún mi ó sọ fún mi pé mo wo <laughs> abẹ́ máa gbà mí jẹ́ ṣé pọ́ọ̀sì wa jẹ́ bíi píntà nìrí ó ṣe jẹ́ àsìkò tí ẹ̀yin lọ tọ̀ láàrin pọ́ọ̀sì mi. torí owó wọ́wọ́ ń sìn kí má lè lọ tọ̀ mọ́ àbí. o ó ṣe jásìkò tẹ̀yin lọ tọ̀ láàrin pọ́ọ̀sì. ẹ̀yẹ lọ fún wa. wọn ló kí ló ṣe é ìgbádùn o aṣọ tí ìwọ ẹni mò ń rò ó máa ti fìdí ìgò kan sírò sí ẹwájú orí ojú òní <laughs> àbẹ́wà mélòó la wà ń bí àṣàjù mẹ́ta lọ ó ṣe jẹ́ ìgbà tẹ́yìn lọ tọ̀ láàrin pọ́ọ̀sì mọ́ abẹ́tà kò lọ síbi tó ti ń bọ̀ ẹ́ tó bá mi wá bọ́ọ̀sì mi jáde. ẹjọ́ àkúrò ní tẹ́sí fi arun yìí disturb àwọn patient. ẹ ṣe mà ẹ wò mo fi pọ́ọ̀sì mi sínú bag mo dẹ̀ fẹ́ mú nǹkan nú ẹ̀sìn mi ìdẹ̀ bá ń bẹ̀ mọ́ ah, àdéjú mẹ́ta ló ń bì báyìí ah, ṣàfẹ́ ní àwọn aláìsàn ló mú pọ́ọ̀sì mi ah, ẹjọ àwọn ọlọ́lọ́tọ̀ àsìkò tó lè lọ́tọ̀ láàrin pọ́ọ̀sì mọ́ ẹjẹ bá mi sọ fún wọn kó bá mi mú pọ́ọ̀sì jáde. ó ga o ojú ò tiẹ̀ tì yín láàrin ara yẹn tún jí pọ́ọ̀sì mọ́ra yín lára tẹ́tẹ̀ mọ́ profession yín anyway mo fún yín ní just two hours. yes ma'am. yes ma'am. yes ma.

Ah, you are still sleeping. No, I'm sorry. Hope I'm not disturbing you, please. Ah. Àtàárọ̀ ni mo ti wà ń sàlẹ̀ bẹ́ẹ̀. Mo tún wò pé bóyá bóyá ṣá ẹ ṣá máa jì. Ẹ wò advice mi kan fẹ́ fún yín nítorí àwọn boys ọlọ́kadà yẹn. Ẹ máa rọra gan o. Ẹ máa rọra gan o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà yẹn ní trade ló wà nínú wọn. Ìtọ́lẹ̀ kàwé nínú wọn gangan tó bá ti gbé yín lọ́wọ́ kan ẹ ti mọ̀ pé yà á eléyìí kàwé ìmí inú wọn àwọn máa ṣe bíi táwọn fún máa ṣe wọn wọn wọn káàkiri kò ń ṣe pé bọ́n wọn nìyẹn wọn kọ́ bílíì pé òun ah, táwọn èèyàn ń ṣe káwọn náà ṣe kí ni káwọn náà ṣe wọ́n lè ti gbàgbé pé abínibí òun náà pè ní ability kì í ṣe pé kéèyàn dẹ̀ kọ gbogbo nǹkan náà tó ti yé yín sìn torí ẹ máa careful gan ẹ máa careful gan o kọ́ wá lọ ṣe kí ni wọ́n á lọ ba gbogbo beauty látòkè nílẹ̀ wọ́n á lọ gbogbo ẹ̀rù ẹ̀rù mọ̀kànlé kì í sọ fún yín àárọ̀ ni tí mo ti wà bẹ́ẹ̀ wọ pé anytime tẹ bá jí màá dé bí màá kàn ojú yín màá lè sọ àwọn ọ̀rọ̀ tí mo ní sọ yìí màá lè sọ fún yín àìmọye èèyàn ló ti pè mí o àwọn ọmọ ńlá àwọn ọmọ ẹrú kú gbogbo wọn wọ́n ti pè mí gan wọ́n ti pè mí gan gbàtó yá mo pa fóònù mi nì pé èèyàn kan wà tẹ́mi ẹ̀ ṣe kiri tẹ́mi ẹ̀ wá lọ́wọ́ mi tó ń mì lobolobo mi ì kó tó kó sómi díẹ̀ ni mo fi dúró ní ti eyín sìn. And I'm so happy now that you are all right. You are good, you are okay, you are balanced. Ẹ Taro, when òun mo ti jókòó síbẹ̀. Tí mo kàn ń retí, mo ń retí, mo ń retí, mo kàn ń kọ ẹ sábà jí ṣá. Àwọn ọmọ ìtọ́ money owó sí wọn kó jọlẹ̀ báyìí ni mo ní mi ò níwá gbà. Torí pé money. Um, mo mọ̀ pé mo dúró téèyàn mi. Kò ṣe pé ó wù mí kí n dédé lọ gun ọ̀kadà. Mọ́tò mi fault ni mo ní kí mẹkáníìkì mi òun ni mo ṣe dèrò ẹni tó ń kàn kadà kọ́nà òun máa ṣọ́ wa lọ́rọ̀ kadà yẹn. mọ́tò yìí kí ni mẹ́ka àmì kí ni mọ́ọ̀dẹ́ ló mọ́tò wò. wíṣíẹ̀lẹ̀ fọ́ọ̀tì ọ̀rọ̀ ẹ̀kúlá ẹ̀yìn ọ̀dọ̀ yẹn o máa ń bẹ̀gọ̀ kó ló tẹ tọ́tì ẹ̀ láì máa ń jẹ́sẹ̀ ló máa fò sí wájú ni ọkọ̀ ayé ni ọkọ̀ ó strong gbàjẹ́ American spec ni ohun tó kàn ṣẹlẹ̀ ni pé ó wà expensive láti maintain ẹ̀yin lẹ́kọ̀ọ́ á ṣe kí ni tó wá béèrè kan ten naira ẹ fún ní kan twenty naira ẹ máa pàgù ẹ máa pàgùrọ̀ ni lọ́kàn bí ẹ̀dà <laughs> ó strong gan ó strong gan o ẹ wá bàjá rẹ ok àmì ẹ ẹ ẹ sọ mí. ọ̀nkú ẹgbà kẹfì wọ mọ́tò. ṣókèrè ni. ó kéré o ó kéré gan ìdínísí ni sọrí lọ́jọ́ dẹ́ẹ̀ láṣọ ńlá lèèyàn ńlá ibi tí wòye lèèyàn ńlá mo tún aṣọ ńlá ló wà lọ́rùn yìí gbogbo mi yẹn dúró ń látàtà àárọ̀ gbogbo èrò ọkàn mi ní kó kéré jù máa gba twenty thousand a lọ díẹ̀ kọ́ lọ sanwó dìgbà mẹ́wàá mọ́ mi lọ́wọ́ à suwala o máa forí suwaṣe o suwala ànímọ̀kẹ́ wá bí aṣọ rẹ̀ mọ ẹ̀ ká ṣe mí mọ̀ tí eyín sìn. ẹ gbà sí ẹ má bínú pé kò ní lè pé twenty thousand tẹ̀sán ẹ ẹ bá mi manage. five bill àfipá náà kọ́ ọ̀bẹ ẹ̀yẹ kó rọjú wá tí ìkábọ̀ lójú ìní anybody anybody ni mo sọ o àti mọ́ra wa náà nìyẹn o èèyàn ló mú èèyàn mọ́ ọ̀yàn ọjọ́ kan là ń ríra o àti ríra nìyẹn òye anybody tó bá gbé mú sí i tó lóun kọrin má pàbó oúnjẹ bá kan àrílẹ́sẹ̀ lèmi ń gbé o nọmba forty one títí dé one one one gbogbo bẹ́ẹ̀ mi ni mo ní kí wàá ṣe bẹ́ẹ̀ nìkan hospital tẹ wà á tẹ gbé yín sínú ẹ̀ gangan ìgbà tí wọ́n fẹ́ ra lẹ́bí ọwọ́ àwa yìí tọ́ba ara lẹ̀ tán àwa tún gbowó lẹ̀ lọ́wọ́ ẹni tó ra lẹ̀ tó ti yé yín sìn bí you anybody bí you anybody àwa ń bẹ̀ ọ bí àwọn ọjà ọ wọn ní gbà tán wọn ní gbà tán lẹ́fítì ni màá kóbo láti mú wọn ní gbà tán wọn ní wo tán ó rè èmi ò ń ṣe síríà o èmi ò ń ṣe sísìn o wọn ń wẹ̀ mí bíi prison break o o máa wo mi wo mi wo mi wo mi wo mi wo mi wo mi wo mi táyé ẹ máa fi tọ́ ni ó ti yé anybody ẹ wo bí ẹ má san owó bí o ẹ má san owó bí o anybody tó wá béèrè owó bí lọ́wọ́ yẹn yẹn wá mi kọ́ ẹ béèrè ọ́ mi màá fẹ́ ṣe màá fi bá yẹ anybody jẹ wá dówó yẹn padà fún lọ́ọ̀kan. ẹ ṣe mo dúpẹ́ ẹ lè pè mí lẹ́ni tààrà. Yeah ẹ ẹni béèrè kò sọ̀rọ̀ zu Sunday Dagboruge ẹ̀wọ̀n go. Sunday Dagboruge àpáta ńlá Sunday Dagboruge ọkùnrin Sunday Dagboruge Sunday Dagboruge ẹlẹ́lẹ̀ ẹwọ ẹwọ ẹwọ bí ẹyin mo bá wọ ẹwọ bí ògbè jẹ lọ sí lẹ́ẹ̀kan ẹ máa fara balẹ̀ o ẹ máa fara balẹ̀ o ẹ lọ rọgbẹ lọ rọgbẹ lọ ń ṣèpè kí ló ń ṣe yín náà èlò lówó o hmm. wo ọmọ ńlá jẹ́ kí n rí ẹja rè àájú ebì kan bẹ́ẹ̀ mi ẹ lọ parí mi. ìṣe àwọn bíi ẹni kan ti jà wọ́n máa sọ́lọ̀ tí wọ́n máa sọ́lọ̀ bẹ́ẹ̀ kan dẹ̀ṣẹ̀ mọ́ lójú ọmọ ayé ló kì í tú àlẹ̀ ojú ọsẹ mọ́lẹ̀ fún ẹ mojú orí mọ́lẹ̀ fún ẹ ìwọ kì í ṣe series o wọ́n lè fún ẹ láìláì wọ́n nǹkan tẹ́ ń sọ ò yé mi mi ò ń sá nǹkan tẹ́ ń sọ. ọtí mò ń sọ wo ni ò yẹ ẹ kí n máa pàdé bẹ́ẹ̀ ni màá fọ pé kí n lọ sọ fún olókè àbí òkòjú mi fọ́ àbí ojú mi fọ́ ńgbà mi lọ̀tọ̀ tí mo rí ẹ tó kọ̀ lọ wọlé tó lọ mú pọ̀ tó kọ́ kó jáde nínú ẹ̀ bọ́lá yìí pariwo tó ń bẹ̀ ẹ́ o sọ̀rọ̀ náà bọ́ ló wo. máa pa ẹ́ síta pa ẹ́ sílé wé ń tẹ́rọ ẹ̀ pa mí sílé má pa mí síta. ẹ̀yin bá dẹ̀ irú ẹ̀ ń gbòòrò kò ní mọ̀ pé irú èèyàn tó jẹ́ nìyẹn. ọ̀gbẹ́ni bá ní mọ́ọ̀jọ̀ bá mi sílé má bá mi síta. lẹ́sọ̀ wí ni pásítọ̀ tó bẹ́ẹ̀ máa fún ní fìdá mẹ́wàá èmi ò ní one thousand sí inú ten thousand. ẹ jọ. wọ́n mú lọ́kọ́ rẹ̀ jáde wàá yọ nine thousand nínú owó yẹn one thousand tó nà sí mi yẹn gbogbo ni màá fún ẹ iye tí mo fẹ́ fún ẹ nìyẹn àbí kò jẹ́ kí n lọ sọ fún ọ lẹ́yìn tí bá sọ fún ọ tán màá tún wá gbé owó yẹn mi ní fún ẹ ní ten kọ́bọ̀. ẹ jọ ń torí ọlọ. ibo lówó yẹn wà. ó wà lára mi. láàpù ẹ o tàbí. irú irú ibẹ̀ kan ibi. ibo ibi ibẹ̀ ló kọ́ sí. ẹ kò sún ara kó jáde ń bí kó jáde. mi lè kó jáde bí báyìí. o ò yọ ọkùnrin yìí sọ̀rọ̀ kó dẹ̀ yí ọkàn ẹ̀ padà inú mi á máa dùn ah, ọmọkùnrin ṣe dáa tó kó dẹ̀ jẹ́ èṣù lójú wa lọ́kàn ẹ̀ kọ́nà tí ẹ̀ yọ̀ǹda fún mi kí n lè wí ní ọwọ́ bá fún Jésù ah, inú mi á máa dùn ún. ṣẹ̀ṣẹ̀ ṣe rè òun ni ilé tó ń wò yìí. èyí tí mo fi bẹ̀rẹ̀ léyìí tó fi dé stage tó dé yìí kò tí ì ju bí oṣù kan oṣù kan àti bí ọ̀sẹ̀ kan ṣá yà tọ́lọ́ fi kọ́ dé level tó wà yìí. kò sí nǹkan tí mo ṣe tí o mọ̀ àfi eléyìí tí mo ṣẹ̀ṣẹ̀ mú and to God who made me mi fẹ́ mú ẹ wá o. Mm. ẹ mo fẹ́ kí n parí ẹ̀ bọ̀tì torí ìgbà tó kíní yẹn wá dé ọkàn mi à ẹ jẹ́ kí n fi wọn mọ̀ yìí torí pé tó bá lọ́jọ́ létà ni mo ṣẹ̀ṣẹ̀ fi wọ́n ẹ́ mo mọ̀ yìí pé <laughs> wàá bínú. màá bínú gan mo mọ̀ bẹ́ẹ̀. ó máa dùn gan. excuse me who are you Daniel. hello láti lọ play excuse me who are you. èmi ló ń béèrè lọ́wọ́ ẹ pé who are you. o mìíràn o dẹ̀ gbóhùn ẹ̀ rí bó dẹ̀ ń rí mi náà kò tí ì sí lógo tó lè fi mọ̀ ẹ́ pé èèyàn dúró wájú ẹ̀ kódà kò sí wàhálà Sunday Dagboru rè. and báwo ló ṣe wọnú ilé yẹn ta ni ẹ bá Fatima èèyàn wọ bíi ẹdẹ ẹdẹ jẹ kóńtò ń wọ bíi ẹdẹ ń ṣiṣẹ́ ń bíbá yìí bàbá Fatima àbí kí ló ń pè wọ́n bí yẹ ẹ̀dá kó gbin ibi tó wà yẹn kí wà nínú ilé hundred years kò sẹ́ni tó máa bí mí léèrè kí wà ń bẹ̀ táyé máa fi tán wọn ní rí mi nígbà tí bá wọlé àtìgbà tí máa fẹ́ jáde òun béèrè lọ́wọ́ ẹ̀. mo fẹ́ bí ẹ náà jọ ọmọ ta ni ẹ ládùúgbò yìí àti pé kí ni nǹkan tó ń ṣe nu lé mi. very good ẹni bá béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ di ẹ̀ gbọ́ lọ́ọ̀tì torí pé mi ò sí nílé wọ́n ní wọ́n lọ wá síbí ó lọ kó yẹ̀pẹ̀ ó lọ ṣe foundation síbí òun kó yẹ̀pẹ̀ wọ́n ṣe foundation ìwọ anybody lọ béèrè lọ béèrè mi bí you anybody kò wá síbi kò wá sàdúgbò èkó ló fẹ́ wá ṣe foundation ó ralẹ̀ síbí ó ṣe foundation lásán àwọn kan san hundred k ó wá ronú pé ó ṣe foundation tán o ó fẹ́ kọ́ ilé sórí ẹ̀ wàá san another hundred k ó fẹ́ fi irin sínú ẹ̀ pé kó má bàa tètè wó lójijì nítorí pé gbogbo àdúrà tèmi ni pé kò kọ́lé tán kò má rántí fi irin sí i so ilé yẹn á lè dàwó lójijì wàá lè ṣe foundation mi o fẹ́ fini sínú ẹ̀ lásán wàá san another hundred k ìwọ wa lọ wá bí o lọ ń kọ́lé òun fi pants orí ẹ̀ kì í má sọ̀rọ̀ jù all together gbogbo owó ẹ̀ pátápátá is five hundred k so you are paying me five hundred k solo mo wá o solo mo wá o solo mo wá o tí n bá débi pẹ̀lẹ́rú kú wá súnmọ́ ẹ wá gbà ẹ ní ojú gbogbo àwọn questions tó ń béèrè lọ́wọ́ mi yẹn ò ní láǹfààní àti bí mi bó yá wèrè. Eh, excuse me ìwọ ò ń claim ru owó bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ mi dúnà mo ra ilẹ̀ lọ́wọ́ ẹ ni àbí mo ra ilẹ̀ lọ́wọ́ ìran ẹ. o ò ralẹ̀ lọ́wọ́ mi lóòótọ́ o ò ralẹ̀ lọ́wọ́ mi àmọ́ tí ẹni tó yàrá jẹ́ ẹni tó ralẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ò bá sí nínú fọ́ọ̀mù tó fún ẹ wípé Sunday Dagboru owó tiẹ̀ lọ́tọ̀ kò sí wàhálà bọ́ọ̀ bá jẹ́ kíkiní kan yí ẹ̀ máa jẹ́ kó yí ẹ pé tó o bá fẹ́ ra ilẹ̀ tó ti yí ẹ sì wá lọ sí ọ̀dọ̀ yálàyà ẹ grandfather agboléyìn ló máa lọ́ra lẹ̀ sí òní wàrà síbí tó bá wàrà síbí kó jẹ́ DPO kó jẹ́ commissioner of police kó jẹ́ anything láyé kó jẹ́ president tó bá wàrà lẹ̀ síbí wàá sanwó sunday wọ́n bí ìyá ẹ̀. ok o ò ní dalẹ̀ tèmi rú má dẹ̀ jẹ́wọ́ fún ẹ wípé èèyàn lẹ́yìn tó ń bá sọ̀rọ̀ yìí number two ọkọ ẹ o tó bá kọ ẹ irú ẹ̀kọ́ ló yẹ kó wá sírú bíi kó máa bá mi sọ̀rọ̀ sẹmi maybe you don't know whom you are talking to i i think so you don't know me àbíbi pé ọmọ mi ni ò ní bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ́jú gbogbo ẹ lọ mo fún ẹ ní àǹfààní it's an opportunity fún ẹ láti fi bí yẹn lọ sí tí o bá fẹ́ kú sẹ́wọ̀n now. o mọ mi ni o ní Sunday dagboru Sunday dagboru ìyálà jẹ́ ẹ mọ̀ mi máa pretend mi ò tí ì ṣetán pẹ̀lú ẹ ni tí bá ṣetán pẹ̀lú ẹ wàá dá dán mọ̀ all together gbogbo owó mi five hundred k. five hundred thousand owó kí ni. ó dàbí kí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ látàárọ̀ ó ń dàbí eré ó dàbí ẹni kí wò rojọ́ jù. marias fún ẹ̀sìn mi ò tí ì pàfọ́ọ̀mù rìhásà ló fẹ́ rí o. it is better you leave now. If I come back, <laughs> if I come back, you will regret. Just don't go. Ọ̀rẹ́ ẹgbẹ́ mò ń sọ lọ́rọ̀ èrè ló ṣe. Àbáyé yẹn. Ọ̀rọ̀ orí aburú ni bàbá Òní ló gbà mí. Òní ló gbà náà bí. Bẹ́ẹ̀dọ̀ very good you are tadi. No no o wá wà wà. Àbẹ́ yẹn lórí òun sí èrè. Àbẹ́ orí yẹn. No kò lè possible. Báwo báwo báwo. Wọ́n yàrá wọ́n yàrá sí Wọ́n yàrá sí mi. Excuse me. Ìwọ báyìí mi ò fẹ́ wàhálà o mi ò mọ̀ ẹ́ rí mi ò mọ ẹ̀sìn tó ń ṣe wọ bọ́ọ̀yì but if you are a muslim mo fi ànábì muhammad Salallahu alayhi wa sallam mo fi bẹ́ẹ̀ wọ bọ́ọ̀yì tó bá dẹ̀ jẹ́ christian ni ẹ́ mo fi jésù kristu olúwa wa bẹ́ẹ̀ má ló kú èèyàn lọ́rùn kí wọ́n fún ara ẹ̀ kó má kó má ṣòfò ẹ̀mí ara ẹ̀. o àwọn babaláyé babalábá ẹ tó ń darúkọ yẹn kò sí tí mo mọ̀ náà méjì. mo fi oògùn tó mú dání yẹn lákàáyọ̀ ṣe malẹ̀ mo fi bẹ́ẹ̀ wọ́n á fi oògùn lákàyé wọ́n á fi bẹ bàbá lakú bàbá ẹ̀. that's god of iron. èmi sunday sunday dagboru òríran wo ni sunday dagboru wọ́n fi mí bẹ̀yàn lọ́tọ̀ ni kò síbi tó ti fi mí bẹ̀yàn bó jẹ́ nu church wọ́n á fi mí bẹ̀yàn bó jẹ́ mosque wọ́n á fi mí bẹ̀yàn kábọ̀ nítorí ibo kò o ti o ti disturb mi o pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá fi gbá máa gbá wọn bí ìkejì ẹ̀ máa gbá láyà àbáyé ẹ̀yin méjèèjì jẹun tó du ẹ̀yin méjèèjì inú máa wẹ̀sì ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. okay èmi ò níye tí obìnrin yẹn lọ́wọ́ níbi tí mo wà yìí but the little I can afford màá kó sílẹ̀. bó jẹ́ twenty naira ló ní màá minus ẹ̀ kúrò nínú five hundred thousand ni. bọ́sì bọ́sì bí èmi ló fẹ́ máa gbé pò yìí káàkiri gbogbo tó bá wà lápò ẹ̀rọ ẹ̀ kò kó wa mi ò ní táìmù o àbáyé ìyá ẹ̀ jẹ́ o. iye tí wà lọ́wọ́ mi nìyí ó dẹ̀ wọ́n sí ọlọ́run wá gbà lọ́wọ́ mi wa gbà kàwé yẹn fún mi kó pariwo ẹ̀ sókè òye kàfi máa gbọ́ kó pariwo ẹ̀ sókè. one two three four five six seven eight nine ten eleven twelve. twelve k Abi, kò sí wàhálà. five hundred minus twelve thousand naira ó kù èlò four hundred and eighty eight thousand kò sí wàhálà tí tó bá fẹ́ gbélé e kúrò ń bì tó o bá ti gbélé e kúrò ń máa gba owó mi pé máa gbà pé o tiẹ̀ tún lọ́n bá mi lagídí o lọ́n bá mi ṣe wàhálà ọlọ́run yọ ẹjọ́ sáwọn ẹ̀mọ ẹrú kú ń bí á ti sáré mọ́ ẹ má sùn wá á gẹjú ẹ mọ́lẹ̀ ọjọ́ ibi ó lọ ń ta mi o lè má rántí mọ́ nígbà tí n bá kúrò ń èmi rìn o Sunday dàgbòrú wàá wò wàá wò wàá wò wàá wò òní wò tán kò yẹ Indian film kọ́ o Sunday Dagboru ló ń wò o akọyin sí ẹ̀ fíìmù ni iwájú ẹ̀ fíìmù ni gbogbo ayé ẹ̀ fíìmù ni tèmi kọjá sísìn ò fọ láì ló máa máa wò. èṣù láre o tó lòun wá o tó lòun wá o bá káwọn ọmọ eruku dédú wọn ti dàgbà júgbọ ẹ kí n dẹ tó gba tí mo fẹ́ gbà àwọn wo lòun bá ṣe. ẹni bọ́ọ̀dù ẹni bí àwọn bí ẹni bọ́ọ̀dù jà wọ́n máa sọ lónìí tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ àtẹ̀ṣẹ́ mọ́ lójú ọmọ ayé ló kù fún alẹ́. Ah, màá pariwo jìnnà èmi ni mò ń pè ẹ́ gbogbo fóònù ẹ mẹ́rin tó ń lò ni mo mọ̀ gbogbo àwọn nọ́mbà tó rẹ̀ wà lórí ẹ̀ láì tó wà lórí ẹ̀ gbogbo ẹ̀ náà ni mo mọ̀ tó ti yẹ ọ̀ bí aláya ẹ̀dá tó bá bí ẹ̀dá tẹ̀ǹjẹ̀. kò tẹ̀ǹjì ní àárọ̀ ọ̀la àjà náà mẹ́rin. wọ́n lè gbàgbé ìlú àbẹ̀ ṣọ́gà ẹ̀fọ́ ya wèrè dànù tí ẹ yìí. ó ní dúró wò. lẹ́tí wọn ní gbàgbọ́. ilé bẹ́ ọmọ lọ́mọ ni ó ya iye ẹ lọ ní ẹni wíwá ẹni ó gbà wọn lọ́wọ́ ẹni tí àwùjọ kúndẹ̀ ń sọ ni ṣé kì ṣe ṣáàkì wọmọ ọ̀dọ́ mi ló fún olórí burúkú yìí nọ́mbà mi. ó ṣe ó ṣe ń surprise mi pé mo nọ́mbà mi mi tí mo ní gbogbo nọ́mbà mi gbogbo àwọn nọ́mbà mi lòún mọ̀ anyway àbúrò abá lọ̀rọ̀ tiẹ̀ ọwọ́ agbófinró ni màá ń nà sọ̀rọ̀ ọmọkùnrin irú wọn pọ̀ ń gbòòrò lóòótọ́ but èmi ò ní tẹ̀ kẹ́hìn sí pẹ̀lú ẹ̀ but tí n bá tẹ̀ kẹ́hìn sí lẹ́ẹ̀kan ó rẹ́ láti pa anybody ń bí kágbé yẹn ti kó má tiẹ̀ dáràn sí mi lọ́rùn tá a bá sọ pa my escape bàbá Fatima yìí ló jọ mí lójú kán lè wúrú wa bẹ́ẹ̀ bàbá Fatima èèyàn ó display àdá bẹ́ẹ̀ yẹn ẹ̀dẹ̀ tí ń yọ block ẹ̀ ń yọ lọ ẹ̀ continue ẹ̀ ń yọ block. ṣé wọn kì í sọ̀rọ̀ ni. ó oh, ó ṣe òdì ni wọ́n wọ́n fi ká. bàbá tí mọ̀ bàbá kò sí àbúrò mi ó bóyá máa change wọn torí jọ́ tí yẹn bá máa yọ àdá wá bí bàbá tí mọ̀ ṣe máa ṣe bí ẹ̀ tó òdì yẹn pẹ̀lú display yọ wọlé síbẹ̀. olórí burúkú yẹn ni o lè ń ṣe bí wèrè o ń ṣe bí olórí burúkú o sọ fún gbogbo àwọn amúkiri wá lẹ́yìn. bẹ́ẹ̀ ló dá mi jókòó lọ́jọ́ ẹ̀ ó dá mi jókòó lọ́jọ́ ẹ̀ ó mú bọ̀ ó mú bọ̀ mo ò dẹ̀ rí ẹ̀ ah òtún ní kí n wá dúró síbí èyí sì mo tún wà ń bí mi ò rí ẹ mo ti fẹ́ lo kíní yẹn fọ́mọ yẹn náà ojoojúmọ́ ọmọ ẹ̀kọ́ fi mi pa ọkọ̀ fi mi pa ni kò lè jẹ́ kí n ti kí ní gbà ọ́ kí ìsídẹ̀ kíkúdé díẹ̀ kíkúdé díẹ̀ kójú ẹ̀ tó kà èmi ò nífẹ̀ẹ́ sí o ìgbà wo ló máa mú àjọ òbí tó bá ju ọ̀la tó bá ju ọ̀la tó sọ pé máa mú wá ẹ̀ lọ oyè ẹ̀ sì lóòótọ́ ló lóògùn àdáṣẹ́rí àfọ̀ ẹ̀ akọ́ ìrìn òní rántí o owó ẹ̀jẹ̀ onírọ́wọ́ tí ìbàkùn ló ka o èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ gbàdẹ́ gbàdẹ́ kó kó ránù kúrò lórí fóònù jọ bó wà lọ. kí ló ń sọ kí ló ń ṣẹlẹ̀ gan. olórí kúkú ọkọ̀ ojú ẹni kò lè mú wá fún mi kò mú wá fún mi ó lè jà kò sí. ọ̀nà máa ń dọ̀ spirit tèmi ó máa ń sọ fún koko wọn bí èèyàn rẹ̀ àtẹnibá fẹ́ kú máa ku, ma kókú máa ná pakò nílé ìdìde mọ́ ẹlẹ́dà. àjọrò ẹ wò kì í yẹ everybody o olórí burúkú lè ní oògùn. oògùn. ọmọ bàbá òkú bí èèyàn ṣe ń kú. ọba ìní ó pa mi mo ọmọ kejì àrà mi ibi tí mo gbójú lè. wádìí lọ gbólúwẹ̀ ló kàwé akọ lọ ṣubú dànù. gan máa yanjú ẹ. ọmọ ẹlẹ́ẹ̀lẹ̀ báwo lè lára yìí. a ti pẹ́ sí mú alẹ́. wábì kan ọkọ̀ lálẹ́ ìyọ̀gbọ́n lè di mílíọ̀nù láìní àdébọ̀tì náà pé ìjẹgbẹ́yẹgẹ́yẹ. òun kì í ṣe é jàre jẹjẹrẹ ìgbìlẹ̀ ọlọ́run mà ní ìrírí èmi ní jẹ́rú obìnrin. tó bá yẹ gómìnà fún mi obìnrin báyìí dé mi máa ń fò gbogbo ọkùnrin tó bá ti ń dúró báyìí pé kóbìnrin fún wọn kì í tẹ́gbẹ̀ ó máa jí akú ni. mi ò mí ìrìn ẹ̀bẹ̀ yẹn. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ ibi tí mo wà náà mo wà òye ń sìn mo kàn mẹ́lú ayé ara mi ni gbogbo eléyìí ń tà láti ṣó kẹ́ lè mọ̀ pé mo wà kẹ́rìn ni ó tán ó tán o ìdí ọkọ̀ bọ̀. ok ìyẹn ò ní problem ṣé mo lè rí yín nǹkan tẹ́ lò wá o bẹ́ẹ̀ dúró yẹn lè láǹfààní àti máa dúró wájú mi bá mi sọ̀rọ̀ àmọ́ mi mọ nǹkan tó wà ní ojú yẹn mi ò lè wò ìkòkò ah, àgbà wíkẹ̀ ojú ẹ máa yíje bá gàn sí mi mi máa lè wó kẹ̀. ojú ló ṣe sínú ẹ máa wo bẹ̀rẹ̀ ọwọ́ kan máa wo èmi máa wo. wo aráyé mi máa sọ̀rọ̀ ẹ lọ kí lẹ sọ pé. máa sọ. wàhálà máa sọ. ṣé nítorí jòun tẹ́ ẹ bá sọ ọkọ tẹ́lẹ̀ rí mi fún ti padà sọ fún o. gbogbo ẹ̀ náà ni mo ì máa gbọ́. ṣé ogun sọ́ọ̀sì bẹ́ẹ̀ bá máa lose ni. ẹ ká kan wọ ìjókòó síbi kan ká sọ̀rọ̀ náà ni. ká kúrò mi sọ̀rọ̀ ẹ̀ important tó yẹ. important. ẹ ibo ni ibi dá sí wàhálà yójú sọ yójú sọ. yójú ẹ̀ ká máa lọ ká máa lọ ń gbà. ìwọ máa jókòó síwájú. àjókòó sẹ́yìn ṣó ti yé sí ilé ìbàdàn wa lọ bóyá àti ẹ̀ ní dé junction gan kó tó di pàṣọ tán. òótọ́ ni ṣe dírẹ́fà nc wọ́n kàn máa jókòó náà ni wọ́n máa máa wà ẹ́. ọ̀nkú àwa méjèèjì nìkan. gbogbo <laughs> kìíní yẹn tún ti ṣe mí o ábìlú ábìlú ẹgbẹ́ mi fún ẹ owó yẹrẹ dúró dúró bàá báyìí bàá báyìí ìwọ kan bí èmi ní rìn mí fún mi ní rìn mí. àìrọ ah, ìrọ ìrọ àgbòrú mo gbà mo gbà mo gbà mo gbà yẹn mo ò fẹ́rẹ̀ rárá ah, ṣé o mọ̀ wípé àìrìnpọ̀ ejò ló máa ń fìyà jọ mi jù ni. kí o ń gbìyànjú sọ. Ah, ìtumọ̀ ẹ̀ gangan ni kó ṣe nǹkan fún ẹlẹ́yìn mi mo lè fi ẹlẹ̀ wọn náà rí ọmọ ẹlẹ́lẹ̀ ò rí bó ni yóò rí ni. èyí túmọ̀ yẹn. kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ àwọn náà kò dúró dàrún. pé pé kí ni. èmi ò lè gbà. ó mọ̀ bí ya anybody jà. ó ni ọ̀ bí ya èèyàn. níbo anybody á lọ dènà tèmi wọn ní gbà tán bí owó anybody bí owó anybody. ìyá àbúrò àwọn òbí wọn. wọn ní gbà tán. gbà tán ni mo mọ̀. wọn ní gbà pé ẹ gbọ́ ẹ gbọ́ ẹni tí ilé ìṣẹ̀lẹ̀ wọn bí anybody dá. wà á lọ gbé mi lọ sí ibì kan kan àwọn kan á lọ máa dènà ọdẹ mi èmi èmi máa kú fún wọn láti ẹ̀ka máa bá gbogbo nǹkan tó jọ wọn lójú wọn bàjẹ́. fẹjúmọ wọn náà fẹjúmọ fẹjúmọ tó bá ti wẹ fẹjúmọ gangan á bàjẹ́. irọ́. kí ni ẹ tún ṣe iṣẹ́ <laughs> àmì rẹ̀ tún wálẹ̀ wọ̀ zuala ẹ wo adènà dèmi o wọn dènà dọmọ òkú o òkú ayọ lójijì everything na blow ni o yẹn lẹ níṣó. mo mọ̀ láti rọra ohun tó ṣe obìnrin ló pa táǹtì o ìṣèjọba ìjà ìṣèjọba tí wọ́n gbà owó tàbí owó èrè ìtọ́jú ó ti wà nínú fẹ́ẹ̀ni bẹ́ẹ̀ mo ti mú nọ́mbà ẹ̀ o mo ti rí o. ẹ̀ ẹ̀ ǹjẹ́ màá dá ìpín àbáwò ẹ lọ ṣọ́ọ̀bù. ìbùkọ́ lórí ẹyí wọ́n ṣẹ̀dẹ̀ gáràjì àbí àbí àṣẹ̀dẹ̀ gáràjì jẹ́ fàáde láàrin ọ̀wù sílẹ̀kùn ọmọ ẹlẹ́lẹ̀ máa gbọ́ orí owó yẹ sílẹ̀kùn ẹ lọ́wọ́ á ní tútù ẹ lọ́wọ́ á ní ẹ lọ́wọ́ á ní ẹ lọ́wọ́ á ní ẹ lọ́wọ́ á ní ẹ ọtí àwọn èrò lórí máa pọ̀ àbájú ẹ̀ síbò jèrè dúró àbájú ẹ̀ jọ. síbò jèrè dúró tó bá wẹ̀ o lè jókòó sókè ọmọ yìí náà bọ̀bọ̀já ti mú nọ́mbà òun rè kúrò ẹ pé lọ mo ti mọ mo ti mọ òun ni ó ti wà lórí mi ó ti wà. jẹun lọ. àmọ́ tó yẹ ah. lọ. ìpínlẹ̀ rọra. ayé jẹun ẹ lọ. ọjọ́ mẹ́rin lọ. ìbóyè lọ ẹ mo tẹ̀ láì tẹ̀ agoru wa. Dàgòrú dé. ọkùnrin ńlá tó dẹrù bọkùnrin. Sunday Dàgòrú dé. ẹkùn òkè àjọ̀nú òkè tó dúró gan. Sunday Dàgòrú dé. àpáta ńlá tí kò ṣe kọlù mi. Sunday Dàgòrú dé. ọkùnrin tó dẹrù bara rẹ̀ lórí òkè ńlá ni. Sunday Dàgòrú dé. Sunday Dàgòrú. Mama. mama ògidì. ibi tọ́lọ́run jogún fún mi ni ibi tí mò ń gbé ni. ó wà alright àwọn tó ṣe interior decoration yẹn gan wà right. gan wọ́n try wọ́n try wọ́n try. èmi náà mo ṣe fúnra mi. oh ìwọ. bẹ́ẹ̀ni. Ah, ẹ try gan. Um, anyway ẹ jókòó ẹ make ara yín comfortable. máa jò má wọrí má jò. ok um, kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. Hmm, ti jíjẹ yẹn náà èmi ò kì í fi bẹ́ẹ̀ jẹun ọtí mi ò jẹ́ ń fẹnu kàn yẹn ní ń fẹnu kàn yẹn but tí n bá rí three three máa manage máa kàn manage for now kí n kàn lè fi appreciate nǹkan tí mo rí ipò wà alright. Um, well um, ṣe rí three three tẹ́ pé yẹn ẹ nílé rí yẹn bí sá tẹ bá fẹ́ bí juice bí fruit wine possible. ẹ ẹ ti ní mi lè rí pé kí ni mo fẹ́ mu àbí kí ni mo fẹ́ jẹ lọ́dọ̀ ní kẹ́ bí mi pàtẹ́mọ̀ kẹ́rin ní tírítírì ẹ lọ gbómi wá ṣe bí yẹn máa wà àlejò wá ṣòro ṣe o kò yé yìí àwọn àbí mi. no problem. style imported leather ló lò imported ni dẹ̀ ló sixty inches last one last one. nǹkan rere kan ló ń ṣe. kò sí ìgbà kankan tí nǹkan rere máa ń wá sí mi lọ́kàn. bó ṣe máa ṣe mí ni pé kí n One of my class teacher when I was still in secondary school Only make sure you let school pass to you don't pass to school àmọ́ èyí tí iléèwé ò bá fi gbára tèmi kọjá èmi ni mo kọjá ní skul nítorí àsìkò tó yẹ kí n fi lọ sí skul ẹ̀ṣẹ̀ ni mo ń kọ́ káàkiri police station kí n sùn níbẹ̀ ó pè mí jùlé tí mo ń gbé gan lọ ó pọ̀ ó pọ̀ mo bẹ̀ ṣe nílẹ̀ ó pọ̀ gan gbọ̀ngàn lọ́hùn ọlọ́run. mo feel pain sí mi ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ kankan bí ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò pé kó ronú pìwàdà ẹ wò nítorí ìyá àti tèmi ọlọ́run rán ọmọ bíbí ẹ̀ kan ṣoṣo wá sílé ayé wá fún ẹ̀ṣẹ̀ wa. nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti ọlọ́kadà ń jọ yẹn ó lè jẹ́ pọ́nà kan mọ̀ mọ́ fẹ́ ká pàdéra wa nù ẹ wo gbogbo nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn ìlú yan mi o ẹ̀ẹ̀rẹ̀ ń ja ẹ̀ṣẹ̀ mi o ìpààyàn mi o gbogbo ẹ ti di nǹkan tó ti ṣẹlẹ̀ ní past yìí ẹ wo ẹ fàyè yín fún Jésù ẹ di àtúnbí kẹ́ bá lè di ẹni ọ̀tún ṣe gbọ́ hmm. ẹ má sunkún mọ́. ọ èmi ò gbé wọ́n ní akọ igi kì í ṣoge ní ìlú ṣoge láéláé. ẹni iṣẹ́ ká gbàdúrà. Hmm. ní orúkọ Jésù. Hmm. ní orúkọ Jésù. bọ́dà. ẹ̀ ṣàmì. ẹ̀ ń kì í ṣàmì. ok màá ti gbàdúrà sí i màá ṣàmì.

tó bá fi mí sílẹ̀ ó máa dùn mí gan. kí ló ń sọ yìí fi ẹ sílẹ̀ bóyá ló mú ṣe lọ́ọ̀bẹ tó. báwo ló ṣe lọ́ọ̀bù mi gbogbo nǹkan tí mò ń gbọ́ nípa ẹ nígboro etí mi ti kún. gbọ́ nípa mi baby i love you more than any other thing in my life. ta ló ń jẹ́ sọ́mi sọ́lá. so torí sọ́mi sọ́lá ló ṣe ń sọ pé tó ń sọ yìí. she is nobody she is just a friend ọ̀rẹ́ lásán ló jẹ́ sí mi kò ní nǹkan ṣe nílé ayé mi. Are you sure? To God who made me. nǹkan tí mò ń rò láti bí ọ̀sẹ̀ kan nìyẹn. So nǹkan tó ń bọ́dà ẹ̀ nìyẹn láti bí ọ̀sẹ̀ kan bébì tí mi ò bá fẹ́ mi ò ní fẹ́ lómi mọ́. Are you sure? Ah, ah, you are the only one. I love you. Lékè. She's just ó wá gbà. Sumi Súnmi Sọ́lá Súnmi Sọ́lá. Ọwọ́ ìgboro tí ó bá kàn lọ jẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta tí mi ò kàn tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá ojú yẹn náà dẹ̀ ni o àbáwọn ọ̀rọ̀ tútù yẹn náà ló kàn tiẹ̀ fẹ́ máa yí mi padà díẹ̀díẹ̀ ni. Màá ti kàn lára màá kàn lára bàjẹ́ mi left right ni máa kù right ni máa fún torí tí bá fún ní lefty tí bá fún lefty o máa kú dànù ni máa ti sọ dáadáa máa wò pé ibo ló fún ẹ̀ lára ẹ̀ tó fi ń bìlì ipò kan lè fi obìnrin kan lẹ̀ kó gbé kan tó bá dójú ẹ̀ ni máa bójú ẹ̀ jẹ́ wọ́n á ran ojú yẹn títí títí tí wọ́n ò ní ríran àbó ya wèrè mm, ẹ ó jọlá o ó jayé o. ẹ wo bá a Sunday gbogbo pé èèyàn fún lẹ́sẹ̀ èèyàn nà dákú èèyàn nà tó máa gbogbo yẹn èèyàn kàn fún èèyàn stress ni kí èèyàn múyàn tó bá ṣẹ̀yàn báyìí kò fà á lọ́lọ́run lọ́wọ́ kò ní ìwọ mo fà á lé kóòtù ọlọ́run ọlọ́run adáṣẹ́ rí àfọ̀ gbogbo yẹn yẹn ò má tàjà rẹ̀ àwọn ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún yín bra Sunday. My name is Sunday okay then ẹ ṣe rí àwọn nǹkan kọ̀ọ̀kan wà tí kò yẹ kí ọmọ ọlọ́run máa ṣe ibi gbogbo àwọn nǹkan tẹ kọ sórí tẹ kọ sápá tẹ kùn sí gbogbo ojú yìí èmi fíò pé kò yẹ kí n máa ṣe mọ́ torí àwọn nǹkan kọ̀ọ̀kan wà tó pé tí èèyàn bá ṣe wọn á ti mọ̀ pé ẹni yóò ṣọmọlúàbí ó yẹ yín mo fẹ́ kí ọlọ́run tẹgbà yẹn kó máa radiate kó máa glow lára yín tá a bá rí yín báyìí ká mọ̀ pé à ẹ̀mí ọlọ́run wà lára yín ó yẹ yín ṣé rí àwọn kọ̀ọ̀kan kan wà tí ò yẹ kéèyàn ṣe mọ́ ẹ ẹ̀ sí inú ayé mọ̀ ẹ jẹ́ kí àwọn tó wà nínú ayé kó máa ṣe ìṣe ayé wọn ẹ̀yin ti gbọ́ ọlọ́run gbọ́ ẹ jẹ́ kó máa rí ẹ̀mí ọlọ́run lára yín oyè yín ìyá Sunday nǹkan tí. wọ́wọ́wọ́wọ́ ọ̀nà mi kò mọ ohun tó ń ṣẹlẹ̀ ní òwe àtòrò ọlá ìfẹ́ tí mo dẹ̀ ní tó pọ̀ gan ẹ̀ náà ló ń fà ah, everybody ló ní identity tiẹ̀ o bó ṣe ń wò mí gbogbo ohun tó ń rí lára mi eléyìí àtẹlẹ́yìí gbogbo ẹ̀ swagger tèmi ni o kò yẹ ẹ́ sìn and nobody can take it from me nobody tí n bá jáde táwọn èèyàn mi bá rí mi wọ́n máa rí lára mi náà wọ́n máa mọ̀ pé ṣáájú àmì lélẹ̀ ṣọ abẹ́ gbé kúrò táwọn tèmi bá rí mi gan tọ́wọ́ bá rí gbogbo eléyìí lára mi wọ́n á rò pé ọ̀rẹ́ mi ni àbí mo sick gbogbo ìdí wọn á ń dẹ̀gbẹ́rì tí wọ́n á mú lẹ́fítì dání mo gbé dání pé ikú rèé ni gbàǹjo gbàǹjo ẹni bá fẹ́ gbà kó kọlu ni èmi sẹ́ẹ̀sì boy máa dúró tán ni straighty máa dúró tán tí máa rìn stepis mi tó máa balance gan àwọn gbogbo eléyìí gbogbo eléyìí dọ̀dúró ọlọ́run kó ṣe kíni ó ó ṣe tiẹ̀ o ṣe tiẹ̀ o ọlọ́run mo gbogbo eléyìí o. anyway all the same mo fẹ́ kí ẹ̀mí ọlọ́run kó máa radiate lára yín. ṣé kò sí nǹkan orin mi ni. it's okay then. Um, mi ní fẹ́ kí àwọn èèyàn máa rí yín kọ́kọ́ máa sọ̀rọ̀ sí yín ní ha. Ah! sọ sọrí gọ gọ gọ má sọrí lọ. ètò kéde. mo go very soon no problem náà díẹ̀díẹ̀ náà ni ìgbà náà kò tí ń change díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ á yàtọ̀. ṣá mo fẹ́ kẹ́ jọ́ gbogbo àwọn nǹkan tẹ̀tí. ẹ wo tí ìtẹ̀ gbé síwájú mi yóò fi dẹ́ràn mi bóyá oúnjẹ tí ẹ̀ ń sè yẹn kẹ́ tètè bá mi jẹ́ kó rẹ́dì. It's okay though. Elele step his movement on the ghetto on the ghetto like baby lake here. I'm coming. Oh, auntie me. fẹ́ auntie me. mi ẹ wo iye aago tẹ̀sẹ̀ ń bọ̀ látàárọ̀ tẹ̀sílẹ̀ ń bọ̀ wo nǹkan tí mo rò ní pé látàárọ̀ wa ti jáde tó bá dẹ̀ ti dìrò ló máa wà ní. ẹ wo èmi lọ sí fellowship báyìí kí la máa jẹ síṣẹ́ ẹ̀ dúró dé. ẹ rọra ẹ gbẹ̀lẹ̀ wa ẹ wá pàgọ́. jésù àwọn pẹ̀lú mi. àmì àtẹ̀yìn náà. àǹtí mi ẹ ti máa sọ fún yín ni. ẹ ǹlẹ́ bàbá mi ẹ kú tọ́jú wa jésù àwa pẹ̀lú yín á dì yín mú. àmín. á wà pẹ̀lú ògo yín. àmín. Eh, lágbára ọlọ́run ayé yín wà ní bàjẹ́ ayé yín ò ní dàrú jésù olúwa wa. àmín mà. Eh, tó dáa sí mi eh, ṣe máa dúró dè wá ní àbúrò. ṣé ẹ wà ní pẹ́ṣá. Ah, a lè pẹ́ mọ́ gbogbo nǹkan tó kù tá a máa lò ń bẹ̀ kò ju thirty minutes náà lọ. màá dúró ṣe bọ́mọ yìí wà lé. nǹkan tó bá fẹ́ ní kò fún yín. ti dà. ẹ a máa rí yín. ó dà ó. dà ó. ó dà ó. ẹ má pẹ́.

ṣé mo mọ̀ ẹ́ rí ni. èmi ni wọ́n bá sọ̀rọ̀ ó mọ̀ mí ṣá. ṣé ọlọ́mọ jà ni. ṣó fẹ́ jà ni àbò wèrè èmi ló fẹ́ bá jà mo kò ṣe èrè ṣá èmi àbò lórí fún mi. kí ló ń jà kí àmì mi ló ń jà. má lọ sí má lọ sí má lọ sí má lọ sí má lọ sí má lọ sí.

kò mímọ. ẹ ẹ ẹ kò mímọ. ní ní sùn ní sùn ní sùn kò mímọ. kò mímọ bàdà ẹ ẹ ní mọ bí ẹ ẹ kò mímọ kò mímọ. ọmọ sẹlẹ mọ kò kú nà ní mo lóye mi àwọn ọjà kú ni fún mi lómi omi. omi omi omi omi omi omi omi. ọlọ́run ti gbàkóso ayé mi tẹ̀mí gbogbo àwọn ìwà àdára sí láyé nǹkan tí a mọ̀ wọ́n tó ṣẹlẹ̀ kí ní ẹ̀kọ́ rẹ̀ sí mi lára pé gbogbo ẹ̀ máa rí mi rí ni ẹ̀kọ́ rẹ̀ sí mi lára wà ní gbogbo ilé ìdọ́rọ̀. Hmm. Jésù ó yẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ kí ní agbára jẹ jésù ǹjẹ́ gbogbo ogun àìmọ̀ tí ó lè máa jẹ arákùnrin yìí ó yẹ máa jáde torí pé bíbélì sọ wípé àyà yóò pẹ́ ìyẹn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bojo sá jáde níbi kọ́lọ́fín wọn ó yẹ máa jáde ní orúkọ jésù ẹ máa jáde jésù kristi olúwa wa arákùnrin bàbá yín kọ́ àjọ máa dọ̀dọ̀ bàbá yín torí olúwa fi ohun kan wọ̀n mí nípa bàbá yín tí a dẹ̀ gbọ́dọ̀ rí wọn èmi àti ẹ̀yin kò jù yẹn lọ jésù kristi olúwa wa àmín olúwa gbàdúrà wa. àmín àmín. bàbá ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹ̀yin lè bà yé ọmọ yín jẹ́ lọ́nà wo pásítọ̀. bíbélì wípé tọ́ ọmọ rẹ ní ọ̀nà olúwa tí ó bá dàgbà tán kò lè kúrò nínú ẹ̀. ẹ̀zá lè kó kóònù tí mo fi tọ̀. nípa àwọn ẹ̀kọ́ burúkú tí ẹ fi kọ́ ọmọ yín nígbà yẹn ó jẹ́ kí wọ́n ṣì wà wù. ẹnìkan na ọmọ yìí níbi ìtayẹ náà ta ló dé. àwọn ni sà. wọ́n ló nà ọmọ. ìgbà yẹn kọ́. wọ́n ló nà ọmọ. kilo kilo kilo kilo kilo ṣẹlẹ̀. ìwọ ló nà ọmọ. tẹ́bà tẹ́bà tẹ́bà táyẹ̀ tẹ́bà táyẹ̀ tẹ́bà táyẹ̀. sọ́ni kò tó fẹ́ náà fúnra mi yẹn mo wọ́ra mi ni. sani. gba etí ẹ̀ lọ́kùnrin kí n máa lọ. tó tó ẹ ẹ. jẹ o èèyàn bẹ́ẹ̀ jà ó lẹ̀ mọ́lẹ̀ ó lè mú kó ó lè mọ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́ kó bọ̀ sílẹ̀ lọ́lọ́. wọ́n wọ́n ṣe mí wọ́n ṣe kàwé lọ́sọ̀rọ̀ yẹn ọgbọ́n ayé yóò yẹ ẹ kúkú náà. èmi kàn ẹ mọ̀ ìjẹ́rí tírẹ́nì tí wọ́n fún èmi as a military man ilé mi ń jẹ́ sínú ọmọ yìí ibi kó lè defend self defence ọmọ àjànàkú kò ní yàrá ọmọ tí ẹkùn bá bí ẹkùn ló máa jọ èmi ò lè bí ọmọ kó ya dìdìrìn fọwọ́ngi ọmọ lórí dàgò dànígbò ọmọ tèmi nìyẹn cause life tèmi náà live nìyẹn. bàbá yes ẹ̀mí mo jẹ́ kí ó yé mi wípé àwọn ìwà burúkú tí ọmọ yín hù yìí òun yóò gbayé wọn jẹ́ dìbí wọn ti wà yìí. ló máa gbà padà wóbi tàbá ti tàbá kà mọ́ èmi sọ fún ẹ wóbi. tó bá ti ń rè mí tẹ́wọ́ kan tí ẹ máa balẹ̀ yóò ti gbọ́ wọn bí yáyan o kó tẹ́ gbọ́dọ̀ nà mí kí wàá mi gbọ́ swaga ló ń sọ̀rọ̀ nà. Ah, mo já mo wà á ṣe ọmọ ayé orí ẹ wà ń bẹ̀. má ṣe anything pẹ̀lú ẹ o. ibẹ̀ lẹ ọmọ yìí ti ń wá aṣọ ọjà. mi fẹ́ wàhálà o ó mọ̀ pé ilé tọmọ yìí ti ń wá ògìnà tà lágbélé wọn tó jẹ́. fòfò lẹ́jọ àwọn yìí ti máa ṣú ọ. gbogbo ọdún mọ àbá mi náà wọn máa tẹ́tì mi nì àmújá ẹtọ́ ni ọ̀gbẹ́ni mi fẹ́ wàhálà o. àǹtí ológi. wọ́n mú báyìí sọ̀rọ̀. àǹtí ológi ẹ wà náà. ẹ lè lóògì o tẹ́tẹ́ Nira. ìtí mo fẹ́ rà tó fifteen o. ẹ tó wà ń bẹ náà ju fifteen lọ. ok. oyin gbọ́nà àbí olórí búkú ilé iṣá. ẹ wò é mi ò lọ bí kankan wọn ah, ṣé bíbá lọ ti fẹ́ rógì ló ń ṣe ẹsẹ̀. àwọn tó ń ṣe ìbàdàn bẹ́ẹ̀ ó gì náà. nígbà tó dàn án dáhùn láàmú. ká lọ jẹ. ẹlẹ́dàá mi ò mo dáre láyé mi lọ ṣe é báyìí lọmọkùnrin ló mú ẹ ló ṣe ẹ láṣọ sókè ló ṣerú eléyìí fún ẹ àbí jágbajàgbára dáradára èdè rèé nílé ayé ẹ máa ń yé tó bá jẹun nínú ilé báyà lọ sàn wọ́n lódò ni àwọn tó ní òní jẹ èrò kò ní rí bí bá ti ṣe kò ní rọ̀nà gbégbá gbogbo orí ẹ̀ máa burú látàárọ̀ dúdú alẹ́ ni. ó wá bá yé ẹ̀jẹ̀ báyìí fún mi ó bá jẹ́ báyìí fún mi níbikíbi yóò ń kó ọmọkùnrin náà kó gbé wà báyìí tẹ àwọn tó ní wọn máa fojú sunkún ẹ̀ àyàfi tó bá wá síbí báyìí tó bá wá fẹnu ẹ̀ gbolẹ̀ torí pé mo ti láníyàn wípé ẹnikẹ́ni tó bá kẹ́ ẹ láṣọ sókè báyìí òun náà ló máa fẹ́ láyé ẹ̀ àwọn bẹ́lẹ̀ ṣe wá ṣe fún ẹ yìí tó lè ṣe wá ṣe fún ẹ yìí tó jẹ́ ìjùlẹ̀ tó lọ báyìí àfi tó bá wá síbi láì jẹ́ bẹ́ẹ̀ ayé ò ní dáa ayé ò ní lójútù rúdurùdu ráhùnráhùn jágbàjágbà játijàti olóma máa bá kiri ayé bẹ́ẹ̀ ló ṣe máa rí ló wá rí ẹ ló mọ ẹ ló ṣe irú nǹkan báyìí fún ẹ. Sunday rape oh! Sandy rape ẹnu ìyá ayé ṣerú ẹ. Pastor, wúmà yẹn ti ṣe pé jù yìí olókì yẹn ti bínú jù ú tó bá sọ pé ọmọ ń tó nǹkan ò ẹ̀jọ́ yẹ ah, mo jẹ́ ìyá ọmọ mi tó bá tẹ̀kọ̀ ọmọ yẹn máa pariwo yé yé yé mi ó ẹ̀jọ́ yẹn náà it's tit for tat àwọn ẹ̀kọ́ bínú tó bẹ̀ yẹn. ẹ̀mí yín mo jẹ́ kí ó yé mi wípé àfi tí ẹ̀yin àti ọmọ yín tí ẹ bá rí ìyá ológì tí ẹ túbá tí ẹ bẹ̀bẹ̀ lọ́wọ́ ìyá ológì tí ìyá ológì sì ṣàdúrà fún yín pàápàá jùlọ ọmọ ìyá ológì kí èyí náà kí wá súre fún ọmọ yín ní ayé ọmọ yín tó lè dára o. pásítọ̀ ẹ miss point kémi lọ bẹ̀yẹ̀ ológi over my dead body i am not available at the moment please try again later kí n lọ bẹ̀yẹ̀ ológi pẹ̀lú gbogbo bọ́lọ̀ ṣe dá mi as a retired senior military officer no sunday wọ́n ní kó lọ bẹ̀yẹ̀ ológi because tẹ́ ẹ̀ bá lọ bẹ̀yẹ̀ ológi ayé ẹ̀ ò lè dá èmi sì alẹ́ mi ti bàjẹ́ bí yọrí rìpíà kò lè dá mọ́ so ìwọ tó dẹ̀ wá bí sì tó bá fẹ́ ká yé dàbẹ́ yẹn bàbẹ́ ẹ jókòó síbẹ̀ bọ̀ tó bá fẹ́ ká yé dàbẹ́ yẹn bàbẹ́ ẹ lọ́ọ́ bẹ yóò lógì ká yé lè da ṣọ́ra bẹ́ Sunday Sunday lọ́ọ̀bẹ yẹn lọ́ọ̀bẹ dì àbọ̀ nìbọ̀ sista ìpẹ̀lẹ́jà rẹ̀ God bless you thank you sister. Bro Sunday àfi kí ẹ lọ rí ìyá ológì pàápàá jùlọ ọmọ ìyá ológì kó ṣàdúrà fún yín láyé tó lè dára ẹ̀yin mo lọ sọ bẹ́ẹ̀ ó ti yé yín. sásùn. ẹ jọ ibi tí wọ́n ti ń ta ògì ní àdúgbò yìí ni mò ń bèrè. gbogbo eré àìlọ́ fi ń tò wọ́n ń tà níbẹ̀ wọ́n tún tà lé tó wà lọ́ọ̀kan yẹn. ẹ ṣe kọjá ẹ rà mọ́. lẹ béèrè. ẹ ǹlẹ́ màmá pẹ̀lú ọmọ mi ṣé dáadáa ni ǹlẹ́. ẹ jọ̀ọ́ mọ́mì kan tí wọ́n sọ pé wọ́n ń ta ògì tí wọ́n gbélé ni à ń béèrè wọn. ẹ jọ̀ọ́ ṣé kò sí nǹkan kò sí nǹkan ìyá ológì yẹn gangan ni à ń béèrè. èmi náà ni. tó bá jẹ́ ìyìn ni mò ń béèrè mọ́. ẹ jọ̀ọ́ láti bọ̀ ṣé o sì wà tiẹ̀. ẹ̀dìdẹ̀ náà ẹ̀dìdẹ̀ náà ẹ̀jọ̀ ẹ̀dìdẹ̀ náà wà báyìí tó ní bá wà. ẹ̀dìdẹ̀ sọ tó bá dé ẹ̀jọ̀ ẹ̀dìdẹ̀ ẹ̀dìdẹ̀ àkọ́kọ́ dáadáa ẹ̀dìdẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin mi àti ọmọ yín ní nǹkan bíi ọdún díẹ̀ sẹ́yìn ṣé kí n sọ́nà ó dàbí ni pé kí èèyàn fi ipá bá báyàn lájọ àní kí èèyàn fi ipá bá èèyàn èèyàn lò pọ̀. ìwọ ni èṣù ni. Ah. o ní ṣoríire. ah mama. ìyẹn ni pé ìwọ ni ah, àwọn tó ní ẹ̀wọ̀n ní jèrè ẹ. Ah, mọ́mí ejò torí ọlọ́run. bá láàárọ̀ bá wa ní kó dáa ọlọ́sùn ò ní jẹ́ alálẹ́ àwa fa gbogbo ẹ̀yà ní fún ẹ. Eh, mọ́mí ẹjọ́ ṣé mo lè sọ̀rọ̀ mọ́. kí ni ọ̀rọ̀ kí ni ìwọ fẹ́ sọ. Eh, mọ́mí ó ti gba jésù sáyé ẹgbẹ́ ayé ìgbà yẹn nìyẹn kò lè ṣe ìṣekórè yín burú. kí ló kọ̀ mí pẹ̀lú yẹn. mọ́mí ẹjọ́ àníṣe wọ́n lábí àmọ́ kì í ṣe pé mọ́ mi ẹjọ́ ẹ. máa ṣe eléyìí máa ṣe eléyìí. káàbọ̀ mami ẹ̀ kúrò káàbọ̀ ọkọ mi mami ẹ mọ̀ ni mi ò mọ̀ ah, ah. Sunday de òun ló fọ́kọ́ kọ́ òun gangan náà ni ẹni tó ṣàṣemáṣe pẹ̀lú ẹ̀ ń de lò ó tó ká ẹ láṣọ sókè tó lóò mọ̀ ẹni mi kú wí ó tiẹ̀ ti dáa báyìí wò wò dúró dúró dúró ní tó máa ṣe ń sìn kí ọ̀rọ̀ ẹ kó lè lójútùú wàá tẹ̀lé lọ sọ́dọ̀ babaláwo yìí wọ́n bá wà ń bẹ̀ fódìdí ọjọ́ mẹ́rin gbáko wọ́n máa máa wẹ̀ fún ẹyin bẹ́ẹ̀ wọ́n ti ń wẹ̀ kan ló máa máa wẹ̀ mí lẹ́yìn yẹn wàá wá gbé ìkòkò lóru òun ló máa gbé lọ́wọ́ náà wàá lọ gbé sínú igbó tó jìnnà réréréréré ẹ jọ mà ọ̀rọ̀ bàbá tẹ sọ́ọ̀sì mà ẹ̀yin ò ní lè ṣe é ṣe mà. kí ni tó wà bẹ́ẹ̀. ṣé rí bẹ́ẹ̀ ṣé ń wo yóò ti di àtúnbí ó ti gba jésù sáyé ṣé rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ìgbà ìmọ̀ ni gbogbo yẹn mà. ṣé ìṣèpá kòkòrò ń bẹ ẹja orí ẹ burú ni àwa tá a dúró yìí náà a gba jésù ẹ má mú mi ṣe ọlọ́run o à ń sọ tó máa dáa tọrọ ẹ máa fi lójútùú jésù ti ń wà nù ayé mi jésù ń gbénu ayé mi báyìí mi lè ṣe nǹkan bẹ́ẹ̀ mọ́. o tún dárúkọ ẹ àlàyé ẹ ti rún jege ó ti rún jege fún ẹ lẹ́yìn pé kẹ́ ẹ para yín pọ̀ báyìí kó lọ síbi tí mo ní kẹ́ ẹ lọ. ìjọ kò sí nǹkan tí àdúrà tàwé ò lè ṣe. bẹ́ẹ̀ ni dáfàdúrà tó sọ yẹn. à ń gbàdúrà à ń gbàwẹ̀ gbogbo ẹ̀ là ń ṣe kò sí ìta à ń ṣe ń bẹ̀. bá a bá ṣe ni a lè rí bá a ṣe dúró bó ṣe bá mi o ò lè bá mi o lè rọ́mọ mi bẹ́ẹ̀. tí ẹ bá ti tẹ̀lé mi lọ báyìí ẹ lè ṣoríire o ẹ sáré ìwọ̀n ọmọ bẹ́ẹ̀ ni. àbí tó wá ń bẹ̀bẹ̀ sí. Ah, wọn náà bẹ̀bẹ̀. bó ṣe jẹ́ nìyẹn. láti láàwí kọ́ yìí dàgbòrú sọ ah, ah, ah, eh, rántí àbọ̀ ọ̀bà rántí jẹ́ irun wọn létí ètùtù tí mo ṣe fún aláboyún kan tí ń rọbí lọ́wọ́ tí mo pé káwọn ọmọ mi ó gbé lọ ìkórìta dágbólu tọ́ ọ káwọn mọ́bẹ̀ tó pé àfi kí wọ́n sanwó ilẹ̀ fẹ́ bọ̀ táwọn ọmọ pé bàbá àròkò ló rán wọn tó ní bàbá wọn bá ta ní jẹ́ bàbá àròkò tó ní kí àwọn tó kó sẹ́yìn kí wọ́n fẹsẹ̀ dànù ṣé ọ̀rọ̀ ti. mọ mú ewé ọ̀gẹ̀dẹ̀ mọ ṣe bojú bẹ́ẹ̀ ni ọba ṣe ewé ọ̀gẹ̀dẹ̀ bojú yóò yà mọ́ lórí. ọba àtúnṣe ló wà ètò. lójúlójú lọ̀rọ̀ wà báyìí wọ́n ní bójú bá sì kojú àlámọ́ ọ̀tọ̀. ẹ wo bàbá àwọn gáàsì yẹn kọ́ ló ń ṣiṣẹ́ kú ṣe ni mi ì lè rí yín kí n fojú dàrú nínú ẹjọ́ ẹ má bínú sí mi ẹjọ́ ó dà kò burú kí n fi léyìn òlẹ̀ ẹ wo bí báyìí ètùtù láàṣẹ lórí ọ̀rọ̀ yìí ètùtù ètùtù láàṣẹ kẹmọ gbọ́ ètùtù tá a sì ṣe ọ̀hún kọ̀pọ̀ ọ̀gbẹ́ni dagboru tí wọ́n dún ẹ mú wọn lọ sí odò ìyá aláró ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀ tẹ̀lé wọn lọ àmọ́ ìrẹ̀ lóníṣẹ́ ṣe wọ́n fún yín ní ẹbu kan ẹbu kékeré kan àti olúkòǹjò tá a fi ń sin gbẹ́rẹ́ bẹ́ẹ̀ bá ti wá débẹ̀ gbogbo jàǹkárìwọ̀ tí wọ́n kórora tí wọ́n pè láṣọ yìí wọ́n ò bọ̀ gbogbo ẹ̀ lẹ̀ wọ́n ò bọ̀ gbogbo ẹ̀ lẹ̀ ní hòhò wọ́n wà bọ́ sínú odò yìí wọ́n bá ti di pé wọ́n wẹ̀ tán ẹ wà mú olúkòǹjò tá a fi ń sin gbẹ́rẹ́ wọn ìyẹn ẹ̀yìn ẹ wà di pé ẹ bẹ̀rẹ̀ sí ṣàgbẹ́rẹ́ yíká ṣàṣàṣàṣà ẹ ṣàyíká bàrá àdìwọ̀n báyìí. níbo paríparí ẹ̀ ojúbọ ẹ ojú ara nǹkan ọmọkùnrin là ń pè lójúbọ ó wà ẹ wà di pé ẹtàdínmẹ́yìn ẹ kàn gbẹgbẹrẹ kan lé ní bu ebuwe, ẹ wà fìrà lójú tí ni o lódò a ní lódò ìyá aláró àwọn lójú ara yín wọn ṣàyín gbẹrẹ gbáà mo rò pé ọba yọọ padà bọ̀ wá bí ẹ jọ̀ọ́ ṣé kò sí ọ̀nà àbáyọ mi. ọ̀nà àbáyọ náà mò ń sọ yìí ọ̀nà àbáyọ náà mò ń sọ yìí torí pé nílẹ̀ ìtàn bá ti ṣe léyìí wọ́n padà bọ̀ wá sílé ń bì báyìí wọ́n wà sọ́dọ̀ wa ń bì báyìí odidi ọjọ́ méje ni wọ́n lò lọ́dọ̀ mi ń bí wọ́n lò lọ́dọ̀ ọjọ́ méje bílẹ̀ ọjọ́ méje bá ti wá mọ́ gbáà báyìí ó di ká ṣe ètùtù náà pàkátà eléyìí ni wọ́n gbèrú wọ́n wà bẹ́ẹ̀ tiẹ̀ sí lọ mo bá ti ń lọ ládùúgbò tí mo gbà rẹ pé dágbọ́rú rẹ Sunday dágbọ́rú kọ́ làwọn yìí àwọn ló gbé bọ́ọ̀rù tó wọ́n. ẹlòmíì lè yọjú nu mọ́tò dágbọ́rú tó fọ́ gíláàsì mọ́tò wọn ń gbé sí kọ́rì. kọ̀dé dáhùn kọ̀dé dáhùn lẹ́sẹ̀ bọ́ bá ti wá gbèdé ìkórìta yóò wà rí pé ó gbé lẹ̀. ẹbọ ẹbọ ńlá ni wọ́n gbọ́dọ̀ rí pàpà wọ́n gbọ́dọ̀ rí bọ́ ti wá ti di pé wọ́n ṣe gbogbo ilé ìtàn àwọn ètùtù bá parí. ẹ jọ sá ṣé ní tẹ́lẹ̀ bọ́ tẹ sọ yẹn ìyẹn là ní lè ṣe sá nítorí kristẹni ni wá wọn jẹ gbọ́dọ̀ gbárù ẹ lọ́wọ́ wa. ẹ ọ́ dà báwọn ẹ lọ rè báwọn kiri yóò yín kẹ́ ẹ ṣàlàyé fún wọn kẹ́ ẹ pé gbogbo ẹ̀ṣẹ̀ tí Dagbolú ti ṣẹ̀ kí wọ́n bá yín wúre sí kọ́ àbí nígbà tẹ́ pé ẹ̀yìn kiri yóò ní ẹ ṣe nǹkan kan ẹ kó burú àwa ti fi yín lẹ ẹ bá má ti wà. ẹ bàbá hmm? ẹ wò ohun rèé o ohun rèé o ẹ jẹ́ ó ṣe nǹkan tó máa ṣe o torí ayé tèmi gbọ́dọ̀ nójútu o. kódà kò lè lọ tó ti wà lórí ìgbín tó ti lè wọlé wá bíi bí kú bá sọ̀rọ̀ àrùn mọ̀ gbin wọ́n bí ire káwá múra rè ẹ jẹ́ àlọ́ ọgbẹ́ni dagboru ní kíákíá kí lè ṣe bá ń pajú mẹ́rin mẹ́rin sí àṣẹ ẹ̀tí ẹ̀ lé ẹ̀ lé ṣọ́tọ́ kọ̀tọ́ yín kọ̀tọ́ yín lọ kọ̀tọ́ kọ̀tọ́ ẹ wòran ẹ̀bí ti rírè ẹ̀yin ò mọ̀ ń wò pèlè ọ̀rọ̀ kẹ́ ẹ tó ń hùwà gbogbo nǹkan ní nǹkan tó ti bàjẹ́ tó fagídí bàjẹ́ ẹ̀yin ò mọ̀ pé bẹ́ẹ̀ èèyàn bá ṣèpáàlè fógún ọdún yóò padà ní kò sẹ́ni tí ń ṣe tí ń mú jẹ́ ẹ̀ nǹkan bàdúgbò jẹ́ nǹkan pẹ́ wà wà láwà ẹ lọ rèé lò ẹ rẹ́rẹ́ a lè pa a lè mú. irọ́ ni bó bá dá sí kò àbọ̀ bọ̀ wọ́n máa ń ṣojú mẹ́yìn mẹ́yìn àṣẹ ọ̀tí ẹ̀ lé ọ̀tá agun kankan ẹ ṣe mọ́ báwọn ọ̀rọ̀ mọ́lẹ̀ fa wàhálà. ṣe rí ẹ jẹ́ ṣàlàyé kinní kan fún yín kò sí tútù kò sí ẹ̀gbọ́n kankan tẹ́ ẹ ṣe. bàbá ọ̀ ah, ẹ ṣe fún iṣẹ́ mo dúpẹ́ sà iṣẹ́ ọlọ́run àṣẹrin tì mí náà ẹ ṣe sà. bàbá. bàbá. ẹ wo ibà tí èmi ìrókò olúwerè ti ń bá pé iná ń jó lórí omi ẹ pé ìrókò lọ́rẹ̀ kérú ẹ̀ wá wọ́n sì kó fún yín èmi wọn sọ bẹ́ẹ̀ wọ́n sì kó fún yín kò sétùtù ọ̀sẹ̀ bọ̀ kankan ṣé ẹ rí ọmọkùnrin mo fẹ́ kọ́kọ́ fi dà láàmú gbogbo àyà tó ń lóhùn ni mo fẹ́ mọ̀ bó ṣe ṣe ní kíyà tó aṣọ ara ara ẹ̀ lè wà lẹ̀ báyìí ẹ wá gbọ́ o kí n wá ṣàlàyé kí n tú fún yín gbogbo ohun tó fa ìdí wàhálà yìí ìyàtọ̀ bí wọ ló fa wàhálà yìí. bàbá lọ́nà o ṣe. ìyàtọ̀ bí ọ lọ́fẹ̀ẹ́nu ara rẹ̀ kéègùn burúkú ó sọ ọ̀rọ̀ òdì ó ní ẹni yòówù tó bá jẹ́ pé òun ló jàbálẹ̀ rẹ ẹni tó bá jàbálẹ̀ rẹ lábàádì lọ́nà òdì lọ́nà tí ó tẹ́ ọwọ́ lọ́rùn tàbí tí ó tóun náà lọ́rùn. ó wá ní kí wàhálà ò bá kọ́nà rẹ̀ mọ́rò yú kó mọ́ ṣe wọ́n ran wọ̀n ran kiri. ẹni sì wà ń di ẹrẹ gbogbo èpè yìí lọ́wọ́ abalẹ̀ sórí Sunday Dagboru ló fi ń ṣe gbogbo ohun tí ń ṣe wọ́n ran wọ̀n ran yìí. ìyá rẹ ní àfi kí ẹni tó bá ṣe nǹkan yìí kọ́ padà wá kọ́ wá túbá ní gbogbo nǹkan fi lè tùbà tùṣẹ́ fún tọ̀hún náà ó wà á mọ̀ yìí pé àti fún wọn náà ó ní bó ṣe ogún ọdún ló ń tọ̀hún ló fẹsẹ̀ ara ẹ̀ rìn rìn wá ó ní nǹkan tùbà tùṣẹ́ ẹ wá rí kọ́ bá jẹ́ wípé Dagboru ò fẹsẹ̀ ara rẹ̀ rìn wá báwọ̀ báyìí bí nǹkan ti ṣe mọ́ bàjẹ́ lọ fún wọn nù àmọ́ ń gbọ́ tọrọ tí wàá rí báyìí tó fẹsẹ̀ ara rẹ̀ rìn wọlé wá bá wa gbogbo nǹkan ó ti lójú báyìí yóò tún bàtúnṣe àmọ́ ètùtù kan wá wà tó jẹ́ tutù lápá wa tún láti ṣe o wọn ò má ti ṣe o. kódà kò burú àgbẹ̀ká ṣe ẹ̀ẹ̀mejì pé dàgbòrú lọ́ọ́ dọ̀bálẹ̀ síwájú rẹ̀ ó súre fún ó wúre fún òun ni pọ́n ṣàdúrà fún bó bá ti ṣe fún tán òun ló wàá ṣe fún wọn náà gbogbo nǹkan túbà túnṣe lọ́ba tán. kémi ṣàdúrà sílé. wọ́n ti rí gì wá gbọ́ o bọ́ ọ bá kọ̀ tọ́ ọ ṣàdúrà fún ọ̀rọ̀ tiẹ̀ náà lè lójútùú ṣọ́ọ̀mọ̀ pé ó sì lè lọ́kọ̀ọ́ ò ní rọ́kọ gidi ní bọ́ọ̀ bá sì ti lọ́kọ àti ìbínú ṣoyún kọ́ yóò di wàhálà o. ẹ wúre jòjú lọ ah, ẹ wúre fún torí bọ́ọ̀ bá wúre fún ìwọ náà lérò náà lọ wúre fún o. bàbá. Oh, ẹyin mọdé wọ̀nyẹn ti mọ̀ ṣe báyìí wúre. ìyá àná mi adáàfin yìí ojú òní tì mí o bí mo ti máa ń rí yín tí mò ń wò yín inú mi dẹ̀ ń dùn sórí n tó máa máa fi ṣọkọ lórí aya ẹ ọlọ́run ò ní fi wọ́n ẹ n tí wọn náà máa máa fi ṣe gẹ́gẹ́ bí aya níwájú ọkọ ẹ ọlọ́run ò ní fi wọ́n ẹ ẹ ní rí láburú ọlọ́run wà ní ṣe yín lọ́ta mi kò ní ṣèmí pàápàá náà lọ́ta yín ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ẹ ní ya wèrè o wọn náà ní ya wèrè o àfọ̀n á wá gbó tó wọ̀ àsìkí àgbáyé nínú ayé yín ẹ wàá nírógun dagboru o dagboru ò ní wọlé yín o ẹ ní rí wàhálà nínú ayé yín o. àmì náà <laughs> ẹ ṣe gan mọ́ mi ẹ pẹ́ fún wa ṣe rí ìwo bàtà bá ti ń wá sọ́dọ̀ yín inú mi máa ń dùn ọkàn mi máa ń balẹ̀ nítorí gbogbo àdúrà tẹ máa ń gbà fún wa kò dìgbà tá a bá lọ sọ́dọ̀ pásítọ̀ ká tó mọ̀ pé ó ti ṣẹlẹ̀ wa lórí ẹ ṣe gan mọ́ mi ẹ̀pẹ́ fún wa ìyá jẹ́ ká máa lọ. Ah, ó ti yá nìyẹn. mọ́mí ẹ̀ mọ̀ pọ́dọ̀ wá jẹ́. Sunday Dagboru. Sunday Dagboru. Sunday Dagboru. Dagboru. ẹni lọ́mọ kó lọ́mọ mọ èso ni o. Sunday Dagboru dé. ẹni tó láyà kó ní káyà rẹ̀ dúró jẹ. Sunday Dagboru dé. ó wá dúró gbogbo àdìgbò dákẹ́ rọ́rọ́ ni. Sunday Dagboru dé. kò sẹ́ni sẹ́gbẹ́ náà wojú ẹkùn láàyè ìṣàwó. Sunday Dagboru dé. ọ̀gbẹ́ni tó sọ òwádẹ ní àkọlẹ̀ bòkíyá ni. Sunday Dagboru dé. ẹni tó gbogbo ilé Sunday Dàjòrú dé. sọ́wọ́ ìyá ṣiṣẹ́ kan tó fẹ́ rọ̀ọ̀rùn ni o. Sunday Dàjòrú dé. ó fẹ́ dùnkúnlẹ̀ àìsàn ẹni bá lè rí òkú sí. Sunday Dàjòrú dé. ó lọ lọ́nà tí gbogbo ilé ti ilẹ̀kùn ni. Sunday Dàjòrú dé. ó bá wà nínú gbogbo ilẹ̀ àpárọ̀rọ̀ o. Sunday Dàjòrú dé. ọkọ Sunday Dagboru dé. àpáta ńlá tí kò ṣe kọlù mí. Sunday Dagboru dé. ọkùnrin tó dẹ́rù bara rẹ̀ lórí òkè ńlá ni. Sunday Dagboru dé. Sunday Dagboru. mama bìí fi. mama.